Did I? Let me know. this is mine. Yeah, no, do we I'm coming. front of my camera excuse me I mo jẹ aṣọ exercise lónìí let me go meet. alágbára bíi yàrá o ẹ̀yà àjúdẹ o kìnìún Hey, ẹ̀yà do o mò ń kò mọ wíìgì mi. I want to wear wig. Àwọn kì í máa wear wig. Please share. Which I will share to. Hey man, wait a minute. Eléyìí, they banned this page for like 30 days now. How many days now? tá a ti lò ń bẹ̀ kò tí ì pé ten days gan lówó ó ti pé. mi ì ṣe lo wíkàp lórí máa mú jù. mi ì ṣe fi ẹ̀rí gbogbo rán with grey hair. bí ọ̀rọ̀ relief life Thank you, Father, for this moment. We worship you, Lord, because you're God. Nobody like you. Oh, Lord, don't let me fall. I want to be your bride. When my faith is weak, keep me by your side. When my way is dark, always let me see something in my heart that God has done for me. Oh Lord, don't let me fall. I want to be your bride. When my faith is weak, keep me by your side. When my way is dark, always let me see Something in my heart that God has done for me. Oh Lord, don't let me fall. Hold on. I'm going to cool. Hello? Hello? Not yet, week. Bluetooth. All right. Oh Lord, don't let me fall. Yes, oh, echo. Yeah. Oh Lord, don't let me fall. I want to be your bride. When my faith is weak, keep me by your side. When my way is dark, always let me see something in my heart the God has done for me. Oh Lord, don't let me fall. I want to be your bride. When my faith is weak, keep me by your side. When my way is dark, always let me see something in my heart The God has done for me. Thank you, Father, for this moment. I worship you, Lord, because of God. There is nobody like you. He's to west, not to south, that be eh, is sorting. Be glorified forever and in Jesus' Now I cover myself, blood of Jesus, my children, blood of Jesus. All my well wishes all over the world with blood of Jesus Christ, Daddy. I want to speak this moment. Father, speak through me. Father, direct my tongue, direct my spirit, soul, and body. In the name of Jesus, whatever I burn, burn them. Whatever I lose, lose them. Father, take total control right now. Heavy arrow of the enemy. We send the arrow back to the sender. Any power of darkness planning to silence us. Father, love, silence them, destroy them, put all of them to shame. Oh Lord, the one I'm going to say today shall not condemn me, but it shall bless me, bless my home, bless my children, bless all the people who wish me well. So shall it be. Today, total control now. For those who are coming under this place to, home, to listen, I pray, Lord, that they shall understand. So shall it be. The word of my mouth is a light, is a solution center This platform is a solution center, and the word of my mouth is a light and it's a solution as well. It will not put me into trouble, it will not put my children into trouble. If any man or woman planning to find me after this today's service, yes, it's a service. After today's sermon, yes, it's a sermon. After today's blogging, yes, it's a blogging. After today's chat, Father, such people, raise your standard against them, fight them for me, set me free. Any man or woman that caused me openly or secretly. Father, curse them. But those who offended me, I'm still believing they are more than me. You serious everybody. You are the father of all fathers. You are the mother of all mothers. You are the greater, you are greater than the greatest. Yes, Lord. Father, Lord, prove yourself. Show mighty power over them. Set us free. Fight our battles. Set us free totally. Put smile on our faces. So shall it be. Put smile on my face, on my daughter's face both man or the people who want us to smile who want us to grow who want us to succeed put smile on their face as well thank you that because you answer prayer in jesus name i pray amen you are welcome to this platform hello to it yes today you can see we are i'm going to start like that no problem okay so i mean, ni ma ṣe ma ju ẹ Auto Bola lórúkọ mi ń jẹ́ èmi náà to mo ní péjì ilé Success Bola Folashade ni real name mi okay everything about me is real okay so quickly we are going to talk about these three people um, I saw a video about Pastor Toby. I don't really know who is Pastor Toby, but some video have been flying around on the social media for the past months now. And I want to call attention of, uh, I don't know the country that pastor resided because I'm not interested before. I don't penetrate and I don't go after people's life because cyberstalk is another thing, you know. See, criminal is also a criminal offense in our country now, but it's on the social media. I saw it and that's why I share it on my platform because I want to talk about it and because of life that is at stake. Okay, number one, I will start with that Pastor Toby, an issue. Because the other one, I can spend time on it. I'm not going to take your time on this issue So Pastor Toby, uh, the footballer who called Kayode, I don't know, Kayode something something. You know, when I call Pastor Toby, you know, uh, it's an issue. There's an issue going on of recent for a while now. He's been accused of uh, being a father of, uh, I mean, sleeping, dating a wife of footballer a Nigerian footballer playing on Europe like that, okay? And um, me looking at it is a taboo for the pastor, a old pastor, because according to the story, many story I listen to here, I listen to BC. I listen to, I've listened to many people over this, many bloggers, presenters over this. You know, They accused this man of sleeping with, like that's a I mean, a, boy I mean that guy, a footballer of Nigeria that attended his church. You know, she was he was being connected to that pastor Tobi one way or the other. The way he was connected, I don't want to tell the story. What the accusation is that Pastor Tobi sleeping with the wife of that footballer, and now systematically they are frauding the footballer And systematically, let me tell you, according to what I had today, on that one also on my platform, the footballer have tried many times to commit suicide. And he's only 30, just a boy. He's just 30 years old boy. He has made money. And he's attended this come across Pastor Toby in one way or the other with the, with the wives. You know, I know these days they send these ladies around for big people and for the targets to target their words. I'm not talking about those who on who marry without money, but some people, this lady packaging themselves, they are being packaging by some people, sent as an error, an error to some people's life to destroy them and to bring them down. So now, I want people, Nigeria government also to take note of this. And which country, ever country these people reside, I believe maybe it's UK or something like that. They should take note of this. Systematically, they wanted to kill that footballer. He said he has tried many times to commit suicide. For you to know secretly, they frustrating this person's life. And they tormenting, they threaten him over his property. And this is what they do to many people, innocent people, that Nigerians, the innocent people who have worked, they terminate their life and they start sleeping, they want to make their life, their wives or their children, you know. The women I'm not going to tell the women not to be, you know, because a lot of women these days they are instruments of the devil. You understand me? They are being sent. I, I don't want to judge that guy for marrying that lady. Okay? I don't want to judge that guy marrying that lady. But because some of them, they are being sent. And that's why you got to be careful. All these join together on the social media. Truly, Bible says what God has joined together, let no man put asunder. But a lot of this relationship have been joined by people. They're going to be an asunder with time. And especially when you are being joined by the demon. If demon are the ones sending those people to you, you are in sue. Nigeria government and UK government should take note of this. Systematically, they want to kill that guy. Yeah, the footballer, because he has property. Bluetooth. The, that guy has property. They want to systematically kill that boy to inherit the child and to inherit the wife as well. Then we turn the woman to a public dog sleeping around. You understand me? And then the woman, the children also, they will not love that children like their own children, but just turn those children to fatherless. Do something. It's another 30s. Pastor Toby, nobody by their fruit you shall you shall know them Pastor Toby, I don't know you but your story is smelly what you are doing that's not the way God said you should be doing the first stage ma kọ́kọ́ rí picture Toby, mm-hmm. àbí kí ló I saw him while the video was going around where he presented a bag worth how many millions dollar bi nígbà yẹn to Davido's wife Isioma I know when you finish with this one Davido will be the one you are going to deal with or because I saw the video and even the people that even part of the, eh, the, the killer of Mohbad around you. There's not going to be a justice for the Mohbad child, but this is happening again. You must, that, nothing must happen to that footballer. You fraudsters. You fraudsters. You yourself, you call yourself a pastor, a preacher of the gospel and you have been accused many times of sleeping with somebody's wife and you even encouraging and then tẹ́ máa man, tó máa join together ẹ̀mí tẹ́ fẹ́ bá kí lorúkọ ẹ̀ sọ̀rọ̀ mi nǹkan fẹ́ bọ́ ọmọ yẹn sọ̀rọ̀ ni because she's so saucy tó máa sọ pé òun ọmọ you understand me You come kàn saucy ni èèyàn mélòó ló ti wedding lábẹ́ platform ẹ̀ mo just my machine. tí máa mo máa pè é oh God what is it now. Pastor Toby, nothing must happen to that eh, kí lorúkọ ẹ̀ orúkọ ẹ tún ju orúkọ kẹsìnrò àbí kí náà pé kí ló ṣe tó kí ló pa ẹlẹ́rìn sìn ó ti yé nothing must happen to that to that guy o pastor kẹ o jesus bọ̀bọ̀ tóbi àbí kí náà pé orúkọ ẹ wọ́n máa sọ̀kò pa ẹ̀mẹ̀ ẹ̀wọ̀ you know it's easy for you to be sent to jail in London ṣebí you are in London or in America eh? you are in London or in America eh? nothing must happen to that guy ogbó àbò dáhùn tóbi jesus bọ̀bọ̀ àwọn pastor kẹ̀wù náà máa ń pè jesus bọ̀bọ̀ jesus bọ̀bọ̀ the one that never recognize oh ọmọ jésù náà ṣé ọmọ jésù ni. bluetooth. bluetooth kí ni wọ́n ń sọ kó wọ́n sọ bluetooth bluetooth. hello. hello. má bínú jàre. <laughs> yeah, but that's it. It's not a joking matter. I don't. When I look at this, when I look at that story, the guy is still alive now. They must do something quickly. These people must be proved. Things must be set right. Okay? Things must be set right. Systematically after the Ologba ball now, do you think it's easy to, to play ball? It's not easy to play ball. This morning there was an, an alarm, Mimi. Emergency, I don't know what happened when I wanted to drop. I, was, I went out in the morning, coming mm-hmm. back, and uh, this ambulance, um, mm-hmm. what they call it, this fire, but me, this fire something. Àwọn mọ́tò tí kí ni bí o mọ́rúkọ tó máa ń gbé ṣá ní Yorùbá àwọn mọ́tò panápaná yẹn ṣá, you know, coming front, back, and I was in the front like that, you know. I don't even know they are coming to our house. So, mo kàn rí pé ó ṣe fire, fara fara fara you know getting to the place tí mo ṣí garage now the garage alarm was everywhere was putting pa pa pa you know those fire alarm in the garage everybody was taking their car out and I was going in I said ah, let me park and go to the As kí ló ń ṣẹlẹ̀ so I saw a lot of people when I press the elevator it wasn't working again so <laughs> I had to go from that. Uh, a garage to elevator I zoom run quickly you know I don't even know I can be smart like that mo ṣe exercise tí mi ò ṣe rí láti bí mi ò rí pé mo ti ṣe exercise yẹn láti jọ ti mo láti wà tí mo ti kó dénú lé so I quickly run you know everybody was coming down but I had to go inside because my phone was inside and I was like okay kí ni mo ti ṣe ti yẹ yín mẹ́yẹn mo kàn wọlé so mo wọnú ilé kò sí nǹkan kan tí kò sáà sí nǹkan kan mi ò tẹ̀ sí ẹni tí ẹ tán sàn so mo wá ṣàmú fóònù mi i wanted to take my phone and go down again you know i went there twice you know <laughs> so that alone huh? Ah, i feel it's not I, I i i was okay after some i mean be three minutes you know when you it's, it's like a shock and i was going quickly to from that garage to my floor you know from elevator i've never been tí ṣe rí mo mo mo ti ṣe lọ sísàlẹ̀ rí like going down like going to the garage but pé kí n lọ sí láti gáràjì yẹn wá sókè i've never done it before but i to àmì pé kí n tiẹ̀ gbé fóònù mi you understand me so ìgbà tí mo ní mo gbé fóònù mi tí mo ti dé sàlẹ̀ padà pé kí n lọ bọ́ta ò pé à iná ń ṣe parapara nínú ilé o kí n gbé sí orí mídíà o you understand me but wọ́n ní mi ò mọ nǹkan kan ló ṣe é ṣàwọlé àmì tún ti stop you know so I feel it like coming back when I ẹsẹ̀ náà mi wá lọ gun elevator torí mi ò tí ì tú ọ̀sẹ̀ elevator yẹn I went back again with a staircase twice, you know, going up and down like that. I feel it. So somebody playing game, I mean, like, compared to people playing ball, do you think it's easy? Because most of us, we normally sit down and watch football and clap for them. Hey, hey, hey. It's not easy. Any day, tọ́mọ mi bá lọ sáré, tó bá fẹ́ gba second ó fẹ́ gba first tó bá dé ọjọ́ mẹ́ta ló máa fi complain ó máa ní mọ́ zu ẹsẹ̀ gbogbo nǹkan bẹ́yẹn abẹ́ ẹsẹ̀ gbogbo ẹ̀ bẹ́yẹn it's not easy somebody working after tí bọ́ọ̀ yẹn ti ṣiṣẹ́ tán you want to systematically now you fraudster go and work jàre kó ṣì lọ and most of them dey be the one to be telling gay women go and work they are not working only because they want those lady to actually they are sending them around to go and be kó kó lọ máa gba àwọn kan nìkan kó máa kó fún wọn lórí burúkú nothing must happen to Keshiro Tobi Kewu Pastor Kewu nothing must happen to that boy kí ló gbọ́ down. nothing must happen to that boy okay because systematically again when some people make money àwọn kan wà tí wọ́n bìrì pé ọmọ bàbá olówó àbí ìyá olówó ni wọ́n they want to be killing people tó bá jẹ́ pé wọ́n wá láti background tó tó poor that is not right lórí burúkú ni yín ni tó bá ṣépè ní ọmọ ló ṣépè fún ọmọlọ́mọ tá a bá ṣépè fún yín gan ọlọ́run máa ṣépè fún yín tẹ bá ń pa ọmọlọ́mọ ọdún máa ṣépè fún yín whatever you saw you reap olórí burúkú mi wọ́n máa sọ pé she so so she children she hate children those people tí ẹ máa ń padà nù wọ̀nyẹn wọn bá àti ẹ̀ tí wọ́n forty wọn bá wọ thirty wọn bá wọ forty five their children in the house of their father and their mother their baby. àwọn ẹni tó ní seventy years mo ti mọ ìyá tó jẹ́ pé mo ṣiṣẹ́ pẹ̀lú ìyá kan ó ní ọmọ tó ti wọ bíi eighty years òun ti wọ ninety nine years bọ̀ tó pọ̀ lọ́wọ́ màá yẹn sì pé ó máa ń pe last born ẹ̀yẹn tó ti dàgbà tó ti tún darúgbó a máa pe my baby why calling this one baby i need this that's my last baby ó ní ọmọ ṣíwájú ẹ̀bọ̀ tí that's last baby ó máa ń pè tí bó ṣe dàgbà tó darúgbó tó tóun ti one hundred ó ń pè tó ti wọ seventy àbí kí ní èjì máa yẹn ó ń pè ní baby so all this little your baby that little little one also little baby they are good also àwọn tó ti grow yẹn they are also baby bí mi ṣe wà yìí sì ti bá ní bàbá bí bá ní bàbá biological baby ni máa jẹ́ lọ́wọ́ ọmọ ni máa jẹ́ So bá tún fẹ́ júwe èèyàn wọn sọ pé is a is a son or daughter of so so so and so family stop destroying others what is it gan nothing must happen pastor kewu pastor tobi you are you, every time you be putting all those aṣọ tí wọ́n fi máa ń wọ ọ̀kadà aṣọ bí aṣọ ṣálí boy ó máa fi sí àwọn aṣọ tó ní gbogbo kinní lára yẹn bí ipò fẹ́ lọ ṣe réèsì wàá wá fi gbogbo ẹ̀ wàá máa ṣe bí olórí burúkú kí what are you preaching all the fraudsters in your church all the drug pusher in your church all the killer in your church all the backing in your in your in your domain what you are you ṣé dungeon ikú ló gbé sí àbí church ah, ah what is it nothing must happen to that guy and everything must be rectified now okay because that guy said he have tried twice to commit suicide what for after working after labor. Do you think it's easy to play in abroad and has achieve that property? You now believe that it's too small for the property. You have to sit down, you fraudster. You guys are fraud people. You have to sit somewhere and then be chasing their wife. Kí ló ń tẹ̀lé wa obìnrin tó your ọkọ tí ò You there's no other. Are you be dating the guy before? I mean the lady before? Why can't you go after other people? A lot of singles ladies. Tó bá tẹ̀lé pé o fẹ́ jẹ́ pásọ̀ kẹ̀wù tó tọ́ tó fẹ́ máa ṣaṣẹ́wó Can't you go after the young ones or the single ones? Why do you go after the wife, the one that is married? And the lady will be calling you both day and night. In the night, tó yẹ kó time for pẹ̀, I'm máa pè é, máa ṣe fídíò. Because o ti máa ṣògùn sí, ẹ ti gbé ayé ẹ̀wọ̀ ní oncotic. You oncotic! They should destroy all of you that are oncotic like that. Eh? They say, are you running church or you are running, running kini? Club ló ràn ní àbí church. Pastor Toby, nothing must happen to that guy. Simple as that that's what I have for you pastor I know you see I share that that guy, person yẹn tó gbé tí mo tí mo rí mo ti rí many places ṣe ti yé and gbogbo àwọn èèyàn dẹ̀ ló treat many things lórí ọ̀rọ̀ yẹn but nǹkan tẹ̀mí rí nìyẹn because nobody really speaking nobody really see that pé ọmọ yẹn o the boy, the guy the footballer o tó ti jẹ́ pé footballer ọmọ Nàìjíríà ni tó ti ṣiṣẹ́ tán tó ti ní òun fẹ́ commit suicide what test tó fẹ́ kọ́ lọ́hún ṣe fún un tí ò tún ṣe fún tẹ̀yìn fúnra yín wá di kìnìún tẹ́ fẹ́ gbé mi tẹ́ fẹ́ pa lóye now you want him to die after he has struggled to work and to achieve many things kí ni òní ọlọ́run fún lówó ó ti ṣiṣẹ́ wọ́n ti sanwó fún òyìnbó sanwó fún ó dẹ̀ rí owó ẹ̀ ó fi ra lé ó fi ṣe nǹkan ó ń gùd ìyàwó ẹ̀yẹn ó tọ́jú ìyàwó fine ó ní three children ó ń tọ́jú ọmọ ẹ̀. ìwọ kò sí lọ iná bínú. you understand me he's blessed Keshiro is blessed. God has blessed him with money and is hardworking. No fún lówó kò ń ṣe fraudster bíi titi And he has a wife. Even that the wife is even senior him or, or not. It does not, that's not a, it's not, Excuse me. excuse me. Hello, sweetheart. God bless you. Chef is in well, okay? Eh? Okay, no problem. Love you. Bye. my baby my my daughter so hey, so my pastor kí lorúkọ ẹ ọ̀rọ̀ tí bọ̀bọ̀ yẹn sọ ti fẹ́ commit suicide lẹ́ẹ̀mejì check you when you, see that by me. I, I share one guy like that on my platform that you know ye. after working he has struggled to get that even tí àwọn tí àwọn I mean àwọn club ẹ̀ tán bá tiẹ̀ ti sáàkì ó ti make owó ó ti wà òkè àwọn tí ò make owó tó ó lè máa kò ní lè sọ́fà mọ́ but why do you want to terminate ó ti wọ́n sáàkì ẹ̀ níbi iṣẹ́ and after that he said a lot of people a lot of mafia they be calling him and threatening him because of this lady because of Pastor Tobi and those hooligans and criminal around Tobi nothing must happen to him that's it Nigeria government and UK government must do something quickly over this issue Nigeria's economy is fraud both home and abroad fraud ni and the ladies now they will dress they will padded their body padded everything package nonsense and give it to the so some men and give some men useless men also to, to some lady good lady and all of them be frauding up and down Toby, correct yourself correct yourself because you hold know word wọ́kọ́ ló dá ayé wọ́kọ́ ló dá ayé gbogbo yín tẹ́ ń ṣe bí olórí burúkú yẹn of recent wọ́n dì pẹ̀lú in the whole world now let me just tell you any celebrity kì í ṣe ní nàìjíríà o mi ti ẹ̀ ti nàìjíríà gan wọ́n dì pẹ̀lú gbogbo nonsense yẹn in abroad also okay so correct yourself that guy Keshiro is not a fraudster like you guys he work and they pay him money is his money you cannot finish him up because of that and he's not a musician kẹjẹ kọrin yín pé ẹ̀yin olórí burúkú yìí gbogbo yín tẹ́ máa ń gbọmọ lọ́mọ sọnù lágbára ẹlẹ́dùnmọ̀ lọ́lọ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe fáwọn ọmọ lọ́mọ the Lord will do the same thing back to your children simple as that. now secondly you can see i mentioned doka i mean kí lorúkọ ẹ family Mohbad mo dárúkọ last because n tó ṣì ń ó ní ṣì ń tell but lọ́dọ̀ tèmi it's a dead story anyway. a kò sí mi láyà exercise mo ṣe lónìí tù. I want to play something. Let me go to Dorcas Adeyinka. I listen to one eh, eh, àwọn wèrè kan. And he was now saying that, welcome Dorcas, welcome back to UK. Iwo Dorcas was declared wanted by Nigeria Police IGP office, for that matter. Who now bungle him? Who smuggle him from Nigeria to UK? Is anybody that advised him that way? Is a criminal also, and the person is an evil enemy, serious enemy to our life. If you are being declared wanted, you need to go and see police Do you think of recent, are you forgetting that Nigeria, Nigeria government said they have relationship content pertain to judiciary and the, you know, of Nigeria to UK that if you commit a crime, sorry, oh, the way I put it, if you commit a crime in Nigeria and you run from Nigeria to UK, you can still be judged and face your warrant there over in UK. Who gave you that instruction? Who gave you that advice? Dokas for you to run away and to escape to the escaping, escaping that escaping also is a criminal offense if you are going to be charged even in UK you can be arraigned in UK if you are going to be arraigned e going to charge you for that escaping how did you do it it's a criminal offense if you know you never kill e just been accused accusation you are not yet confirmed as a killer if you are not killer truth to God Why do you escape? And somebody said, welcome back to UK. Do you believe that when now, when Nigeria police is looking for you or FBI, let me tell you something. If your FBI is looking for you in America and you run to Canada, the Canada police will hand over you to FBI. Are you, are you with me? The FBI, Nigeria, Canada police will hand, you, hand over you back to FBI. So if you are being Nigeria police is looking for you, okay? and then you run to UK because there's some people believe that when you are in UK, nothing can be done. Who told you? Who said that to you? It's a bullshit. So it's a double offense now. On your, I'm telling you, I told you I'm not going to speak for any of you. But this one, mo of sọ̀rọ̀ for you to know the gravity of sin you have committed. And again, you have a property of recent the money they have been giving to you. Those people pumping money, the evil money they are pumping to you are the one you collected on the social media. Okay? That you be boasting that you collect fourteen thousand every month, fifteen thousand, twenty thousand every month. I hope you are paying your tax to UK government as well. Are you, are you paying your tax? Are you paying your tax? We pay tax here. All the money. The money I supposed to get on this year for even me that I'm not getting money. Eh? The Canada is supposed to give me five thousand, five thousand plus. They remove it. They only give me six hundred. All my money this year, they collected it. That's why I was struggling to pay. I don't have money. They didn't pay me. You understand what I mean? We pay it out. That's why when I'm telling you when you are Bulgarian, you try to show you up. You try to raise your shoulder that you are more than some people. It, at the end of it is trouble for you. Mo máa rí gbogbo flop yín tí bá that's your only last yín you jọ yìí ó escape bẹ́ẹ̀. Double portion náà máa fún ẹ. Ẹ̀wọ̀n méjì ló máa gbà kí sọ tòótọ́ fún ẹ. Being a UK resident, or citizen doesn't give you audacity to go to any country and commit I mean and commit crime and run to another country because you're a citizen of that country. No. No country allow crime in their system. Okay? That because you have a passport of UK doesn't give you rights, okay, to escape to Japan from Nigeria, from Nigeria to UK. That when you are there, you are safe. Anybody that gang you, I mean, that's, that gave you that advice is your enemy. or ẹni anyone you cannot escape it IGP no pè ẹ́ government of Nigeria the whole government of Nigeria the whole citizen of Nigeria that what call police Nigeria police especially IGP from the top Kini ni ìgbà tó o Enu pààyàn ma náà máa fi ba ṣe báwọn tó mú ẹ ṣe bọ́n lẹ́sẹ̀ ẹsẹ̀ ẹnu náà máa fi sọ ìdí náà fi jókòó tí ò dẹ̀ ń at the end of everything wọ́n lè ní kó ṣàlàyé wọ́n fún ẹ ní kinní kí ló dé kí ló sá fún and after that and they started abusing Nigeria police also. Hey, eh, oh, you you call your mother. That's Esabod. To be abusing that people. The Nigeria police also. You know, let me tell you what Esabod is doing to you. Esabod hates you, but systematically will nail you. Can you fi bàjẹ́ tán. Are you getting what I'm saying? Ó sì máa sọ fún ẹ later later kò tí ì ṣe ń sìn. Ìkan tó bá wọlé ṣé ní sì wá wá padà social media. Wàá máa ṣe blogging. Wàá máa hide ni wàá máa sá kiri bó ṣe wà yẹn ni. VGT àbí kí ni wọ́n máa ń <laughs> one ten ló wà lórí ẹ̀. now let me play this for you Dorcas i'm coming. anybody can abuse me oh. anybody can boo me me no care o oh. ṣé o ti page Page was owned by Abike and uh, Lizzy Anjorin because they praised two of them on this page. The time when you talk gbaṣẹ́ Abe Dokas, but talk gbaṣẹ́ òkùnkùn I will play this for the whole world to see. Ọ̀wá mi ò fẹ́ kó gbogbo nǹkan tí ó fún ọ ní ìdùnnú láyé gbogbo ohun tó fún ọ ní ìdùnnú láyé mo fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní di ìbànújẹ́ mú ẹ lọ́wọ́ mo fẹ́ kó o pò fún mo fẹ́ kó o pàdánù mo fẹ́ káyé ẹ bàjẹ́ gbogbo nǹkan tá a ti gbà lọ́wọ́ rẹ Bọ́lá Afọláṣadé. that true mi pé dokas sọ ń ṣe onígbogbo nǹkan tán that he believe that they stole things they stole from me people who actually dead with me they stole from me that's dokas talking but the people who posted ìwọ Àbíkẹ́ náà orí ẹ̀ máa ó náà lọ won. ọlọ́ọ̀ ilé nígbà gbogbo ilẹ̀ máa dẹ́wọ̀n ó máa dé ẹ̀wọ̀n bó ṣe bí bí bóun bá ṣe lọ ti ẹ̀yẹn ìwọ náà máa dẹ́wọ̀n gbogbo yín pátá lẹ ti ṣiṣẹ́ ẹ̀wọ̀n sílẹ̀ ẹ sì máa lọ bí ẹ̀wọ̀n yín lè jura lọ ní kẹ́sì sí ilé yàtọ̀ síra wọ́n dàgbọ́ mọ̀ fún sí wọ́n mú wọ̀ fún gbogbo yín lẹ ń ṣe nǹkan tẹ́ ń ṣe yìí kí lè yìí tó ṣe yìí gbogbo yín lẹ ń ti yé bẹ́ẹ̀ but this person talking is Dorcas and it's really cause for my enemy not me And the people who send this girl, they are part of people who pumping money to her. You understand me? And this is January. The time the father of my baby died then, this same January, yẹn ló jáde, doing calling show. And a lot of the this old useless mama àti useless baba, they calling into the show. And they are abusing, cursing their children. Not me, oh they ought to be a ní or join ní january because they believe that by the time they finish with with me that january 1st 2023 i'm going to finish i'm going to go for it simply because somebody came to buy patronize me and then also ó to ó to set me up But yẹn ló kàn lọ wọ́n kàn set they believe they want to finish me up now who laugh last laugh best gbogbo nǹkan tó sọ yẹn you can see now that it's happening to you the person don't fool yín lówó èyí tó fún ẹ lówó àtobìnrin tó wà rajà lọ́wọ́ mi ó wà lẹ́wọ̀n tí ọba sí lẹ́wọ̀n kan bá dájọ́ ikú fún nàìjíríà pé now the people of nigeria you want to be going for fraud should be condemned or oh, sentenced to death the woman will be sentenced to death because she has a lot of fraud case both home and abroad ó ti ha so you can see that the cost now is going back to all of you ṣó ti yé yín Dorcas, ta ló sáǹsì èmi lèmi fẹ́ lọ Nàìjíríà. Nàìjíríà Canada say, why are you going to Nigeria now? The place is not settled now because they don't even believe that, oh, when you go to Nigeria now, because what they do to this, they cannot do that to me. I'm telling you authoritatively, they cannot do that to me. Because mi ò ṣe charity kí máa kóyàn mi ìdẹ̀ pààyàn. Àwọn èèyàn tí mo tí pa wọn they are the one that kill me I never kill. Okay? I never, if I put my account here, they never put money there. So mo, no money, no terrorist money coming to my accounts. No fraud money coming to my account. I don't have the money, but I'm boast of it that mo yàn mo yàn kọ̀ọ̀kan mo we mo yàn kíni mo yàn kọ̀ọ̀kan ìgbà tó fẹ́ di ó fi di ẹrù burúkú sórí mi mo ní mi ò lọ́rùn ìyá mi ìdẹ̀ lọ́rùn ẹrù wúwo ọmọ mi ò lọ́rùn ìyá mi ìdẹ̀ lọ́rùn ẹ̀wọ̀n tó ti yé mo sọ síta lójú àwọn èèyàn kan lè lọ́wọ́ mọ́ kan lè sóríire mọ́ mo ti sóríire kí n tó wá sórí Facebook ń tẹ̀ tó mọ̀ ní orí Facebook mo ti mọ àwọn eléyìí gbogbo àwọn tẹ̀dẹ̀ mọ̀ lórí Facebook wọ́n máa ń ní problem gbogbo yín pátákó gbogbo àwọn tó wá yẹn ìwọ́n rẹ̀ pé <laughs> wọ́n wá gẹ́rin dáadáa fún yín wọ́n kàn wípé àwọn ti níṣòro káwọn náà máa pín fún yín ni sórí èpè tó ń ṣẹ̀yìn ẹ̀kọ́ mo kàn fẹ́ fún yín kẹrí ni o ẹ jẹ́ ń gbọ́ dorcas ló ń sọ̀rọ̀ yìí ó ní wọ́n pèèyàn ní èṣù ìwọ tí wọ́n rí èṣù yẹn àní ìwọ who love last love best i'm going to mock you okay why do you know now ẹ ngbà tó ń ṣe oh god let me let me kiss my canada again canada god bless you yes they came they spend money they spend power. Thank God because of this this is Canada and some people who back me up yìí tí mo ṣe sọ lónìí bí ìgbé kọta mi ti wà lẹ́wọ̀n ni gbogbo yìí tẹ plan ẹ̀yìn lẹ lẹ́ ń ṣẹ̀wọ̀n àwọn tó lọ wọ́n bá wá bá mi wọ́n ní if you go to Auto Bola anybody that go to her they will be poor àwọn tó lọ bá yín ikú burúkú ni wọ́n kú àwọn tó lọ bá yín ẹ̀wọ̀n ni wọ́n lọ àwọn tó lọ bá yín tó bá fẹ́ pardon wọn tẹ́lẹ̀ wọ́n máa gbé kéṣù wọn sókè again they cannot be pardon because they are under you anointing orí yín the Lord is against you ọlọ́run ti gégùn fún yín èpè wà lórí yín èmi tọ́lọ́run bless ẹsẹ̀ pẹ́pẹ́ curse you cannot curse me are you with me dókàsì ló ń sọ̀rọ̀ wí ẹ jẹ́ ká gbọ́ dáadáa ìwọ àbíkẹ́ náà tó gbé o ò fẹ́ kí n speak fún ni ìwọ náà títí ẹ bá dé mi lè speak fún ẹ bọ̀ mo kàn sọ lẹ́nu jọ́ mẹ́ta pé mo sì lè prefer ẹ̀wọ́ mi lè prefer any one of you i'm just joking mi ò lè fi to bá fún yín to bá fi yín àtàwọn ọ̀gá yín tó bá fún mi ní ten kọ́bọ̀ to bá fi yín ṣe sàrà mi ì lè gbà yín sílẹ̀ kan ẹ̀ ń gbà bẹ́ẹ̀ mi lóhùn mi ì lè gbà yín you are all wicked and evil the evil must go tó bá gbọ́ Ghana must go ńgbà now evil killers and all the fraudsters they must go they must go because we want new life and new Nigeria ẹgbẹ́ abẹ́ down. Toba bá sọ fún yín if you dey penalty you should come to reality in Nigeria <laughs> àwọn tó ń kówó fún ẹ̀yàn wọn máa pena wo death penalty ni ìwọ gógó àti fraud tó ń kówó fowó fraud fún ẹ death penalty ni gbogbo yín máa jọba wọn ò fẹ́ mi so gbogbo ẹ̀ mo yán kọ̀ọ̀kan ṣó tí tí n bá lọ nàìjíríà sí owó mi tó bá ṣe ìpa struggle láti rà ní owó la máa owó mi máa fi rà ó ti yé bẹ́ẹ̀ ìyẹn bó ṣe jẹ́jẹ́ àgbọ́ sí èpè lára èpè tó ṣe ní the father of my baby died on the first woman to wá ra mọ́tò lọ́wọ́ mi yẹn sue me in november something and one pastor olórí gidigbo kan báyìí ó ṣorí báyìí olórí burúkú pastor yẹn ọlọ́run gbọ́ òun ló ń pariwo ń dọ̀yẹ eh, you must redeem with blood if you kiri kọ̀ọ̀kì nìkan wọ́n pẹ́ ṣe à ń tag mi wọ́n máa tó ara mọ́tò wọn máa tag mi máa tag mi a máa pariwo ń wà yẹn gbà tó máa ń di on the first báyìí wọ́n organize ikú bàbá mọ̀mọ́ padànù nígbà tó wọ́n pa tán àwọn eléyìí wá jáde kò sí tí ò jáde nínú gbogbo àwọn blogger àwọn criminal blogger àwọn terrorist bloggers yẹn none of them wọ́n dàbò mí sẹ́mo pé tó bá ti ẹ̀ṣẹ̀ yàn tó bá ti di pé èèyàn kan kú àwọn olórí burúkú ẹ̀sà ẹ̀sà ẹ̀sà mọ́ńkì yẹn ìgbà tí ó jáde fún mi nígbà yẹn tó bú mi bú mi lọ sí kóòtù ọjọ́ tí wọ́n gbé lọ kóòtù ọ̀nà báyìí mi mo jáde fún àwọn èèyàn wà surprise pé what kind of woman is this mo jáde fún ó rí èèyàn odidi èèyàn ló kú tó ṣe abẹ̀mí tó dẹ̀ wà lọ́ńdà ẹ̀ nígbà yẹn bọ̀bọ́ yìí náà bàbá ọmọ mi yẹn lẹ́mà lọ sọ́dọ̀ ẹ̀ tó o bá ti lọ sẹ́sẹ́ ọ̀dọ̀ ẹ̀ tó bá speak fún ẹ ikú burúkú ló máa fi gbà á kì í ṣe rọ́ experience ni mo fi ń sọ̀rọ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ fún yín ni tí bá ní kí n sọ màá máa sọ fún yín tá a bá sọ àṣẹ́gun kì í ṣe pé awíṣ yín bàdì ìtọ́lọ̀ inspiration lọ́lọ́run fún wa láti ṣàlàyé nǹkan tó ń ṣẹlẹ̀ kì í ṣe pé akórira yín àbá kórira wọn ó jẹ́lọ́sì wọn ni ó jẹ́lọ́sì wọn ni kí ni mo fẹ́ jẹ́lọ́sì ayé yín mi ò láìka ayé nítorí pé mo fẹ́ peaceful life fún mi mi ò kánjú wọ́wọ́ ìlú Canada tí mo wá tọmọ mi bá lọ sí school tí n bá ṣiṣẹ́ mi màá rówó ọjọ́ tí n assist mi èwo wá ní ká máa jalè kiri tó bá ti gbé nàìjíríà olè tó bá pè wọ́n tó bá ti pè olè wá pè kíra kílì o nàìjíríà ìsèkílá nàìjíríà ìsèkílí nàìjíríà ìsètí nàìjíríà ìsèkílí kí ló dé ẹ má wá dájú ko kò sẹ́ni tó kú báyìí ọjọ́ tó ọmọbìnrin yẹn náà kú bí bí gẹ̀ẹ́yì ṣe sọ pé ẹ gbà tó kú kọ́ ẹni tó kú ti kú nìyẹn o ó dájú ló pẹ́ wọ́n dájú àwọn ọmọ máa sọ pé mi dájú wọn ò ní pátì wọn ò ní sympathy for anybody because ojú wọn ti dojú ẹ̀jẹ̀ wọ́n ti pààyàn lójú wọn oríṣiríṣi kan ni wọ́n ti tọwọ́ wọn bọ̀ àṣírí ńlá burúkú ti wà lọ́wọ́ wọn wọ́n ti sọ́ra wọn di pé bá ṣe ń lọlé ayé nìyẹn a máa sọ́ra wa di terror sórí sọ́run àwọn èèyàn innocent people ni láti máa tẹ̀lé jẹ́ àgbọ̀ sí èmi kọ́ lòun gègùn fún o ta lè pè ń jà báyìí ẹ̀yin lè pè ń jà ó sálé ó sálé wọ́n sùn mí bí ọlọ́run gbà mí lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ wọ́n sùn mí ní bí ọlọ́run gbà mí lẹ̀ wọ́n ní wọ́n máa deport mi kò ṣeé ṣe fún yín wọ́n ní kò ní oúnjẹ jẹ bí mo ṣe ń jáde gan bí mo ti ṣe wà yìí kò ní lè sanwó ilé ìfọ ọdún kan gbogbo àwọn tí wọ́n ní wọ́n ẹ̀bù láti gba ara nǹkan lọ́wọ́ wọ́n ti kúrò nílé gbogbo wọn máa ìnà mi ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ ni o mo kàn sí sẹ́nu dákẹ́ ó ti yé bẹ́yẹn Dorcas i'm not going to speak for it. nítorí màkàn gbé wòwẹ́ jáde dára kọ́kọ́ mọ̀ pé àmọ́ pé <laughs> kàṣàkàṣà lárí bàbá kékeré èmi jáde mo san owó fún akéwì mo ní kó jọ ọ kó bá mi kó bá mi gbèjà mo ní kó bá mi bú àbẹ̀kẹ́ ńgbà tó ṣe tán ó bẹ̀rẹ̀ pẹ̀lú mi náà ni wúmà yìí wọ́n kọ̀ lọ́ra kọ́kọ́ ra fóònù fún ẹ fóònù méjì ó gbé síta báyìí gbàǹgbà tẹ́ bá ti gba fóònù ikú ó ní nǹkan tẹ́ máa fi sàn bẹ́ẹ̀ ni oh, you have to be paying with something ọjà lásán tó rà lọ́dọ̀ wa tá à jẹ wọ́n lówó wọ́n mẹ́sù ọ̀ pé wọ́n lọ kí bàbá ọmọ mi lọ sí ẹ̀yán lórí burúkú ònìyẹn ẹ̀yán ló sì wọ́n nìyẹn bí oníkan tí mo fẹ́ fi ṣe sàárà mi ò lọ́mọ tí mo fẹ́ fi ṣe sàrà mi ò lẹ́bí mi lára tí mo fẹ́ tí mo fẹ́ gbẹ́lẹ̀ láti gba chẹ́ńtì wọ́n máa sọ fún ẹ wàá máa ṣoore ni nínú oore wọ́n máa ní wàá máa fáwọn eléyìí ni o wàá máa ṣe sàrà tó bá ti pa èèyàn mẹ́wàá wàá ṣeré fáwọn èèyàn márùn tó bá ti ba yé èèyàn bíi thousand jẹ wàá bí ṣoore fáwọn èèyàn méjì wọ́n máa pàtẹ́wọ́ owó tán fi ṣe sàrà ṣé òògùn yìí ni owó nàìjíríà tó ń jí gbé àwọn èèyàn tó ọ̀nà àkàìmọye owó ojú so iná tó yẹ kán ṣe àwọn orí ọ̀nà tó yẹ kó ń ṣe gbogbo nǹkan tó yẹ kó ń ṣe sí nàìjíríà tí wọ́n ń kó gbogbo ẹ̀ pamọ́ tó ń kó gbogbo ẹ̀ tẹ́jú gbogbo ẹ̀ kó pátá korogodo tí àwọn èèyàn kú lọ́nà tí ọ̀nà ò dáa tí gbogbo ẹ̀ máa ṣe ẹ máa wọ́n fi yẹn ṣe pé ẹ ń ṣe sàárà ṣọ́wọ́ yín lẹ fi ń ṣe ni and then you be giving wọn máa fún yín láwọ́ọ̀dù àwọn ọba tó bá fún yín láwọ́ọ̀dù ó yẹ kó ń lé wọn dànù sórí kó lórí òye kí ló dé gan-an òfin tó náà fẹ́ gbé sí Sókótó yẹn kan gbèdé Kánò àmì tó náà fẹ́ gbé sí Kánò yẹn pé láti dá ọba kan padà kó gbèdé yẹn lẹ̀ Yorùbá o ọba ti pọ̀ jù ọba fraud is a scam kí ló dé ẹ jẹ́ torí ọlọ́run ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ ẹjọ́ ẹ wá gbọ́ ìpè ní o dókàsì ló ń ṣépè yìí o àwọn tó bẹ̀rẹ̀ nígbà yẹn lọ́hùn kan ìyàwó wàsíù àìdé àti wàsíù àìdé ló ń spíkì fúngbà yẹn o bẹ́ẹ̀ ni fẹ́tíà wọ́n lè lọ ń lé bá àti ẹ̀ jẹ́ gan àwa ká má kàkà tó kó àjẹsẹsẹ yẹn gan afi táwa dànù ó ti yé wọ́n lè dànù wọ́n gbé wọ́n tún gbé ọ̀kí mi wọ́n tún gbé lómi tó bá tún yí tí ìyàbá yóò yájú sí mi tí bá bẹ̀rẹ̀ àdúrà lọ́jọ́ méje wọ́n lè dànù sígbó igbó ni rẹ́rẹ́ ni àdẹ̀ ní kọ̀ọ̀kan tá a fẹ́ fọkàn wọn ṣe àní bẹ́ẹ̀ ni tó bá ti lọ níkà abẹ́ ọlọ́run tiẹ̀ ọlọ́run á ṣe yín mọ́ṣẹ́ wicked souls. wọ́n máa ṣe tán wọn ni ẹ ọtọ́ bá láì ṣe bitter person they kill the father of my baby they cheat me they stole my money they give anything to me they scatter my family and they say you, I, I should be happy with them. I cannot. I cannot. I'm bitter because I'm a woman there and I have flesh and blood and I'm full of flesh and blood. When they hurt me, I have my right to complain and I have my right to be. I mean, láti ṣe bí ni mo ṣe ń react. You can only know me. Kò ní kí n má tún lè kí. Ẹ jẹ́ àgbọ̀ o. Escaping. Ẹ̀wọ̀n escaping ó tún máa ń ni. Tó escape ta ló gbé escape ibo ibi tó gbà kọjá is in trouble is in trouble ó dé uk ò ni gbélé ò ní gbèta ṣé o rí pé nígbà to. So sọ pé listen, lísìnsìn mo rí pé o wá share fídíò lísìn yẹn láti ṣe evidence nígbà tó bá ti yá Listen, lísìn ó mọ̀ pé nígbà tí lísìn náà yìnbọn lábẹ́ ṣáàtì àbí kẹ́nìkan yìnbọn lábẹ́ òrùlé ṣé wọ́n ṣe nǹkan kan fún ṣebí wọn náà máa dúró kí láyé wọn máa ń jẹ́ pé ayé ti já wọ́n fi sísẹ̀mù wọ́n fi sísẹ̀mù lé ẹ̀dànù kó nídìí ẹrù ẹ̀ o kọ́lé ní gbogbo owó tó gbà owó fraud yẹn náà sí àtowó tó gbà lórí Facebook tó fi ṣe charity wọn ni kò má lè débẹ̀ mọ́ àbí gbà tó di escape ní bàbá àlòṣe máa wọlé jáde mo fẹ́ bèrè ni àtìlé tó kọ́ fún yàn yẹn báyìí wọ́n lé ẹ wọ́n fi system lé ẹ wọ́n bá lọ sọ̀rọ̀ ẹ fọ́jọ́ IG wà á dẹ̀ sọ pé IG ọmọdé o èmi kọ́ mo pààyàn tán bá tiẹ̀ mọ́lé for some time wọ́n fi ẹ́ lẹ̀ ó ti yé wọ́n fi ẹ́ lẹ̀ èwo ni kò wá sáǹsì níbo ló fẹ́ sá bo ni Sàámú ẹ̀ sá ló fẹ́ sá sí Samuel ò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ Samuel kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ stop your sister fọ́jí tí àbí fọ́jí kí ló ń pè é kí ló dé tó sọ̀rọ̀ ẹ̀ di kí lórúkọ ẹ̀ kẹ́ẹ̀nì tó ń sá kiri èpèrè ẹjẹ́ a fi ẹjẹ́ a gbọ́ ẹjẹ́ a gbọ́ ìpè yẹn èmi kọ́ ló ń ṣe fún o but ní ọjọ́ yẹn lọ́hùn ìyàwó wàsíù àti wàsíù ló ń gbèjà ló gbé jáde bàbá òun lè léyàwó bàbá ẹ̀ dà ń sìn <laughs> wọ́n ti lọ tó bá bí bàbá ẹ̀ yẹn gan re kó jáde kó wá máa ṣe owó bó ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ̀wọ̀n ní wọ́n kọ̀ sí wọ́n ń wò ṣe fún pé fún bàbá yẹn gan pé ó ti help àwọn politician ẹ má jà dojú ẹ̀ tọ̀bọ̀ wọ́n dojú ẹ̀ <laughs> wọ́n dojú ẹ̀ systematically wọn ò dẹ̀ tí ì parí ó ti yẹ yín wọ́n máa dojú every yín kí ni mo sọ fún yín lára àwọn ohun tí mo fi láìkí president bola Ahmed Tinubu àwọn èèyàn sọ pé ó ń support àwọn tó fara ní ìlú àwọn aráàlú kan fara ní mí mo gbọ́dọ̀ support àwọn tó máa fara ní yín wọn ò dẹ̀ fara ní wọ́n fẹ́ take nǹkan right ni ìwà tẹ́ ń wú ẹ̀ mọ̀ àwọn tó ti wá tẹ́lẹ̀ wọn sọ fún yín pé ìwà tẹ́ ń wú ò dáa àti dé bẹ́ẹ̀ ni àti dé láti sọ fún yín pé ìwà burúkú lẹ̀ ń wù stop ìwà burúkú ní àwùjọ stop máa láti máa wu ìwà burúkú ó ti yẹ yín ó máa ń sọ̀pọ̀tà àwọn ìjọba tó fara ni wọ́n ni wọ́n fara tu èmi ni ṣé ìjọba wọn àwọn ilé yìí wọ́n fara tu èmi ni tí wọ́n pa bàbá wọn jà mí lólè wọ́n fara sọ̀pọ̀tà àwọn aráàlú tó fara ṣe kiri kan àwọn ìjọba tó fara ni wọ́n <laughs> oh God ẹ̀yin kálẹ̀dà bóyá wọn understand I ask God to support anybody that will torture you to tell you that well, the way you are living your life is not good. You are committing crime. You are doing bad things in society. And you saying that nobody can arrest you. Are you bigger than the government? Are you bigger than the whole CCC, the whole country? One criminal would be the one to be detective for the whole country. <laughs> it's not done again. Okay? Ẹ jẹ́ àgbọ́. Èpè yìí, ìyàwó Wàsíù ló ń ṣe fúngbà yẹn o. Wọ́n bú mi, alẹ́ dànù, ọlọ́run ni. <laughs> Tó o bá mo sọ fún ẹ, kì í ṣe irọ́, kì í tí n bá rọra dákẹ́ àwọn míì máa sọ pé ẹ má jọ dákẹ́ o ẹ má jọ dákẹ́ o ẹ jẹ́ wọn máa sọ̀rọ̀ tí n bá ń bẹ ọlọ́run fọjọ́ mélòó kan àjàjà kó mi lọ jáde lójú mi ó máa sunkúnkún ní ìwọ tó bá ṣe bẹ́ẹ̀ ìwọ tó bá fẹ́ pàdé wọn ní pàdé ẹ̀ mọ́ kì í ṣe pé mo fi dẹ́nu ọmọ tó jẹ́ pé ọlọ́run ló ń pè lójoojúmọ́ ọlọ́run ni lójú mi mo lóyójú ni mo jọ gọ̀ǹgọ̀ ṣú ìwọ tó gbọ́n dà lẹ́nu Osman Dorcas ìwọ ló gbé nude pictures bọ̀bọ̀ ìjáde first lẹ́yìn náà ìwọ fúnra rẹ nígbà tí nude pictures tiẹ̀ tún jáde mo gbèjà ẹ dáadáa bọ̀bọ̀ yẹn ò bá dọ̀nà ò ràn lọ sẹ́wọ̀n so ẹnìkan kú mọ́ ẹ lọ́wọ́ ó sì báyìí ìwọ kọ́ ló kọ́kọ́ gbẹ́ni yẹn wá torí pé kò fẹ́ ṣó power ń gbà yín pé àwọn èèyàn láìkẹ́ àwọn ìyá àti bàbá wèrè tó ń ràn yín sí dá àwọn criminal àwọn terrorist tó ń ràn yín dá àwọn dá wọn ti lọ wọn ti lọ wọn ní kò gbẹ̀yìn kò lè wọlé tán bá lágbàá ó yẹ kán ní kò fèsì ẹ̀ ni kò máa sọ pé ní ṣó ń bẹ̀ kò séwu but àwọn gan ò lẹ́nu ń bẹ̀ ta ló wà ta ni president hmm, president Bola Ahmed Tinubu ebu president ọkọ Olúrẹ̀mí Tinubu is the president of Nigeria. ó yá lẹ́sí lẹ́sí o èmi ló ṣe èmi ọ̀tá mi ló ṣe èmi náà àwọn ọ̀tá mi ló ń ṣépè fún lọ́kàsí ṣépè fúnra ẹ̀mí bíbá ó rò pé mi ló ń ṣépè fún ó ṣépè fún gbogbo àwọn tó bẹ̀ ń ṣẹ́ ń gbà yóò rò pé mi ló ń ṣépè fún ṣẹ́gbẹ̀ fún mi ká yọ ẹ̀ bàjẹ́ ṣẹ́gbẹ̀ fún mi kó o pààyàn kó máa sá kiri ṣẹ́gbẹ̀ fún mi kó má lè délé kó má lè dóko ṣẹ́gbẹ̀ fún mi kí àwọn ẹbí àmà investigate ẹ̀ ṣẹ́gbẹ̀ fún mi kó dé Togo kó má lè dé Nàìjíríà ṣẹ́gbẹ̀ fún mi kó rí ká yọ ẹ̀ bàjẹ́ ṣẹ́gbẹ̀ fún mi kí ọkọ kọ ẹ lẹ̀ kó ta wọn sẹ́ láyà kó máa gbé obìnrin tí òbí mọ fún kiri ṣe yín dànù gbogbo àdúrà rẹ kò ní wọlé àṣẹ Bọ́lá Afọláṣadé tí wọ́n ń pè ní Auto Bola Auto wèrè mo fẹ́ kí wèrè bí wèrè bí wèrè bí orí burúkú bí orí burúkú bí ìbànújẹ́ bí ìbànújẹ́ mo fẹ́ kó máa wọlé tọ̀ ẹ̀ wá ìṣẹ̀dá àárẹ̀ òwúrọ̀ kọ. láti ìgbà tó ti bẹ̀rẹ̀ láti ìgbà tó ti ṣe kinní yẹn ọmọ kan lọ sábẹ́ ṣáàtì ẹ̀ tó ń pè ní akínwùmí àbọ̀dé akínwùmí àbọ̀dé kọ yéé sọ́rí o ẹjọ́ mr àbọ̀dé ẹjọ́ yẹn kọ akínwùmí kinní kan ọmọ yẹn ó kú kó má bàa banújẹ́ wọ́n fún lówó wọ́n bẹ̀rẹ̀ sí pump owó fún kó má bàa kà ṣe jẹ́ a lot of things a lot of bí lójú ọmọdé ìtìrí ṣé wọ́n máa gbé nude pictures èèyàn síta kò ṣe pé wọ́n lọ crop ẹ̀ ogun gangan pẹ̀lú ojú ẹni tó dẹ̀ sọ pé tóun sọ̀rọ̀ lọ́ọ̀fù pẹ̀lú ló gbé wọn ò lè gbé tí bá má ìdè ní ẹnìkan lòun gbé nude pictures mi máa ju okú ẹ̀ síta ọ̀dọ̀ mi ọlọ́run ní gbérú èèyàn bẹ́ẹ̀ tì mí láyé ẹni bá ń ṣerú ẹ̀ fún mi ó máa kú ni kò ní kò ní gbáyé mi níjó gbáyé mi máa sọ fọlọ́ pé kò gbúdọ̀ gbé ayé ó ní nǹkan mi tẹ́yàn máa ṣe tí ò ní ṣe mí mọ̀ ẹni bá ṣerú ẹ̀ fún mi tó bá ṣe fọmọ mi mi ì sọ ọmọ ṣọlá yẹn o tó bá ṣe fún adébùkọ́lá ẹni náà ò ní gbáyé bẹ́ẹ̀ ni lágbára Èdùmàrè torí mi ò kọjá àyè mi ìdẹ̀sẹ́ pé mo wà hàn nípa ọkùnrin dé ó ti yé kó lè mọ̀ pé ìpè tó ṣẹ́ ń gbà yẹn mo fẹ́ analyse fún pé ó wà nínú ìpọ́jú àti ìṣòro láti ìgbà yẹn Dorcas nígbà tó ti ṣe pé tó ní kí ayọ̀ jìnà ayọ̀ jìnà sí ẹ láti gbà ṣé kí sọ fún ẹ owó tó ń fún ẹ kì í ṣe ayọ̀ owó tó máa ba yí ẹ jẹ́ tó máa kó ẹ sẹ́wọ̀n ni tó bá lè dúró ìwọ dúró kó o ṣàlàyé ọmọ tó kú kó tó ṣàlàyé owó tó ń gbé tiẹ̀ lọ́wọ́ kó o ṣàlàyé gbogbo owó tó ti wà káǹtì ẹ kó o ṣàlàyé ẹ fún UK ó dẹ̀ mọ́ tó o bá sá ní Nàìjíríà wàá ṣàlàyé UK But you dey hear me so, if you run away from Nigeria, you go explain for United Kingdom. Oh yeah. ṣí èrè mo fẹ́ kó o máa ya wèrè mo fẹ́ kí ìṣẹ̀dá rẹ kó gba orí burúkú mo fẹ́. orí ta ló gorí burúkú báyìí ọmọ ìyá àbèjì báyìí ó lè má jẹ́ wọn ló papọ̀ tó ti pa wọ́n ti ní wọn ló pa sórí ẹ̀ gorí burúkú àbí kò gorí burúkú Dorkas orí ẹ̀ gorí burúkú. ọjọ́ tó gbé mi mi ò ní mo kàn pé ńgbà yẹn náà tó máa pè mí tó máa kọ́mẹ̀ sábẹ́ ṣáàt mi tẹ́mi máa rò bóyá òyìn ọmọ gidi ni ẹ tẹ́mi tó ti bá ẹ sọ̀rọ̀ mo tún gbẹ̀ǹjọ́ kan mo ní mi ò tẹ̀ tí ìsanwó lé o toro ló máa sọ pé fifteen thousand ló gbà lóṣù yìí o ṣé ó má gbàgbé o owó tó wá ń gbà yẹn ṣó mọ̀ pé ọmọ tó rán lọ sẹ́wọ̀n yẹn náà sọjí ṣó mọ̀ pé òun ló òun ló kọ́ ẹbọn ṣe monetization mo tún pè ẹjọ́ yẹn mo tún oní kí n fi àkáǹtì mi wọ̀ ẹ́ mo fi laptop mo fi everything wọ̀ ẹ́ báyìí ó ti yé bẹ́ẹ̀ mo ní oní àwọn ah, ọ̀dẹ mọ ọkọ tí sọ̀rọ̀ fi fún mi lórí yẹn o ó ṣáà ṣe bí alára mo wá sọ pé mo máa fẹ́ sanwó lé mo ní kó yá mi mà ní kó fún mi Dorcas ó mọ̀ nǹkan tó ṣe ó wá mú mi ó record mi bẹ́ẹ̀ Dorcas ó record mi bẹ́ẹ̀ ó dẹ̀ fún mi ó ní òsì o mo ní kò yá mo ní bá tiẹ̀ jẹ́ ní àmọ́ ó ní kò sí o tún sọ wọn pé o ní project tó ń ṣe ní nàìjíríà ó lot of things to fẹ́ fowó ṣe lójú mi náà ń bẹ̀rẹ̀ náà kẹrẹ̀ wà máa ní ẹni tó bá nídìí owó ẹ pè mí olórí mídíà yìí ọjọ́ tí mi ò wá béèrè lọ́wọ́ ẹ̀ ó wá mú fẹ́ voice note mi wá post ẹ̀ sí ìkejì tó ń bá ṣẹ́rí flag ẹ̀ wọ́n flag ẹ̀ wọ́n make sure pé wọ́n reduce ẹ̀ ó ti yé <laughs> mo ṣáà ti ṣe yìí mo ti se le ná kò si problem o ti yé ṣáyé yín bàjẹ́ àbí kò bàjẹ́ wọ́n ti dùdí ba ó yá máa gbọ́ á máa flow sí ó ti yé orí burúkú ìbànújẹ́ òfò àìṣe dáadáa kó wọlé tọ̀ wá kó wà kó lọ ọ̀rẹ́ Bọ́lá Afọláṣadé tó ti lọ kó o má rí yàn jù ẹ̀. Bọ́lá Afọláṣadé. ṣé ẹ mọ̀ pé ó sọ pé gbogbo àkólọ mi ń tán jí mi ṣé ti rí ó kọ̀ǹfàmù pé gbogbo àwọn tí mo dárúkọ pátá wọ́n jà mí lólè ó ní kí má rẹ̀ anybody fún mi ọlọ́run máa fún mi ọlọ́run ló fún mi nìyẹn ọlọ́run dẹ̀ máa fún mi nìyẹn ọlọ́run ó máa fún mi ní ìtọ́jú yẹn lọ ẹ máa gbọ́ ẹjẹ́ máa gbọ́ lọ ẹ tí flag tó ẹ máa flag dáadáa sí olórí burúkú. gbogbo ẹnikẹ́ni tó bá wù ọ́ sọ̀sọ̀sọ̀ tó bá fẹ́ sí ọ láàánú gbogbo ẹnikẹ́ni tó bá wọ sọsọsọsọ tó bá ní wípé àwọn fẹ́ ṣe ọ láàánú kórí burúkú òfò kó máa jẹ tiwọn. sórí pé Dorkas ẹni tó lòun fẹ́ ṣe ẹ́ láàánú jọ sí wọ́n rán lọ sẹ́wọ̀n àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn tó ń ṣe àánú fún orí burúkú bá wọn ìwọ gangan náà ń sìn ṣéèyàn lè máa tún ṣoore kó máa sá kiri kó di fugitive ṣéèyàn máa ṣoore kó máa di fugitive sígboro ṣòtìrí bí ọlọ́run ṣe máa ń ṣe ìkànnì mi ní play tán mo kàn ti play ẹ̀ dí àfúnsìn odidi ẹbọ ló gbé lórí social media ìwọ nìkan ohun tiẹ̀ lélẹ́yìí nìkan o àwọn èèyàn ń pè wọlé bíi thousand of people ni wọ́n ń pè wọlé oríta ló ti ń dáhùn sí ara yín ló ti ń balẹ̀ whatever you wish me will be your portion whatever you say will be your portion èmi tí n bá ṣe pé mo ní right lórí àwọn tó bá ṣèkà fún mi ó ti yé ẹ yo My kerebo ye mo shin tereba rice kerebo ye kereba right I ebo res kereba. Bọ́lá Fọláṣadé o, o ti rí ṣonṣonṣonṣo wá wọlé tọ̀ wá. Mo fẹ́ kó mo fẹ́ kó o kí bànújẹ́ kó jẹ́ tiẹ̀. Kí ni situation? Kó o gbúdọ̀ láyọ̀ mọ́ o. Kí ni kí ni situation ń sìn? ba báwo ni VP ẹ ṣe rí báyìí? Irú aṣọ wo ló fi bojú kó tó lè kọjá? Báàgì wo náà dì ẹ sí? kó tó gba mi ò mọ̀ bóyá o ti dé UK tó tọ́ o báàgì wo náà rí ẹ sí ṣó láyọ̀ owó tó ń fún ẹ̀yìn orò ìpáyọ̀ ni kò ń ṣàyẹ̀ ìbànújẹ́ ńlá ni àtọ́jọ́ tó ti ń gbà ṣó láyọ̀ ń bẹ ìbànújẹ́ ni for one problem to the other to the to the other ni problem problem problem problem ṣó láyọ̀ ló burúkú. ó gbúdọ̀ ṣe kí ni Bọ́lá Afọláṣadé kò sí ayọ̀ mọ́ fún ọ. èmi láyọ̀ ìwọ ló láyọ̀. wèrè bí ìwèrè bí ìwèrè kó mọ̀ bẹ́ẹ̀ wò ojoojúmọ́ ayé rẹ kí wèrè kó máa bẹ̀ wò. bẹ̀ wò. ojoojúmọ́ ayé rẹ kí wèrè kó máa bẹ̀ wò. mo fẹ́ jẹ́ kí wèrè kó dán wò. mo fẹ́ kó o mọ̀ pé o ti ṣẹ̀yìn o ti ṣàyé bọ́lá afọláṣadé orí burúkú òfò àìṣe dáadáa ìpa ike òfò ìbànújẹ́. that's not my portion it's for you. àìtẹ́gbẹ́. ṣé ìwọ ń sìn àwọn tó dáwọ́ sọ fún ẹ pé o tẹ́gbẹ́ ṣé wọ́n sọ fún ẹ wọ́n kàn tàn ẹ́ jẹ ni téèyàn bá sọ fún ẹ tó pé ó fún ẹ lówó láti sọ pé ó fẹ́ lọ tẹ́gbẹ́ ṣé ó dẹ̀ tẹ́gbẹ́ báyìí ó tẹ́gbẹ́ ẹ̀ tó ló ti sá wọ́n ti fi wọ́n tẹ̀ sórí ẹ sáyé ẹ ṣé ó tẹ́gbẹ́ Dorcas ṣé pé ó tẹ́gbẹ́ ó lè tẹ́gbẹ́ owó tó fún ẹ ń ó ti fa wàhálà fún ẹ owó yẹn kọ́ lẹgbẹ́ títò dignity and decency lẹgbẹ́ ó ti yé mo mọ ẹgbẹ́ mi ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn ẹgbẹ́ ń sìn bí ẹ̀wọ̀n bíi pé kí wọ́n kọ wọ́n tẹ̀ sórí yín kẹ́ ti ṣiṣẹ́ gbogbo ń tẹ́ ṣe láyé kẹ́ má ní ń tẹ́ lè fi defend yẹ wọn ò gbúdọ̀ tẹ owó ẹ̀ bó ṣe wà yẹn ìwà ó ti wà nínú criminal kínní. láti ìgbà tí mo ti ń ṣe ṣáàtì ó ṣe fún mi ní notification ní ṣá. láti ìgbà tí mo ti ń ṣe ṣáàtì ó ṣe fún mi ní notification ní ṣá. ń bọ̀ níṣe bí tí mo wà ń sìn ní tọ́gbẹ́. irọ́ ló pa. orí pé ó ti dà lé ẹ lórí iṣẹ́ wọn ti dà lé wọn lórí iṣẹ́ wọn ti dà lé wọn lórí iṣẹ́ wọn ti dà lé wọn lórí sẹ́ẹ̀ iṣẹ́ wọn ti dà lé wọn lórí èpè dà lé lórí dòkàsì dọ́dọ̀ kò sí ó ti wọlé ẹgbẹ́ kẹlẹ́wá mi ìfowó olè mi ìfowó jìbìtì mi ìfowó ẹ̀jẹ̀ mi ìfowó olè mi ìfowó tó fi ń pààyàn gbowó kó gbẹ́mi wá àfẹ́. Bọ́lá Afọláṣadé tiẹ̀ ti bàjẹ́ òun ti wọlé tọ̀ wá òfò òfolómi ẹ̀fọ́ ṣe òfoló ṣe Bọ́lá Afọláṣadé ó sunkún kẹ́yìn ayé rẹ̀ ni ẹkún ló fi bẹ̀rẹ̀ two thousand and twenty one o Bọ́lá Afọláṣadé ó kún ló fi kún parí o. ẹkún nítòótọ́ àwọn aráalé aráalé yín ẹ̀yin lẹ wá lẹ́kún ṣùgbọ́n nísìnyí who laugh last laugh best àwa la máa máa rẹ́rìn báyìí ẹ̀yin lẹ́kún kàn ẹ̀yin lẹ́ ń sunkún báyìí lọ́wọ́lọ́wọ́ ṣó ti yé àkọ́dá oró kò dàbí àdágbẹ́yìn ẹ̀yin ń dá oró síwájú ni ẹ̀yin lẹ́ máa dóró yín láàsì dókàsì how market báwo lọjà ọlọ́pàá ń wá ẹ wọ́n wá ẹ wọ́n ní wọ́n wá ẹ ní kíni wọ́n wá ẹ wọ́n wá ẹ bó sá lọ samuel ò lè samuel ọ̀hún lọ́wọ́ ẹ kó sì dànù sígbó. o ò ní jèrè tí gbogbo ọmọ aráyé bá ń jèrè nílé ayé bọ́lá àfọláṣadé ìṣẹ̀dá rẹ yóò gbàbọ̀dé. irọ́ ló pa mo jèrè mo kò sí tó ń ṣe láyé tí mi ò ṣe ẹlòmíì ti dé Canada látọdún tí mo ti dé yìí tí mo ti ṣe nígbà tí mo dé Canada kò ṣe ilé tí mo gbé kò gbé mọ́tò tí mo ń gùn kò gùn àwọn ọ̀rẹ́ tí mo ti ṣe àwọn nǹkan tí mo ti ṣe kò tí ṣe sọ kí ni màá ní mo rí ẹlòmíì ti dé Canada látọdún tí mo ti dé yìí kò tí ì rí ìwé gbà ó wà lórí àpìlì bẹ́ẹ̀ ṣe ń sọ pé wọ́n ń gbà pìlì àpìlì àpìlì ọlọ́run ò ṣe tèmi bẹ́ẹ̀ kí ni mi ò ní dúpẹ́ fún ẹ̀yin lẹ́ ṣe pẹ̀lú ẹ̀yin ṣe burúkú ẹ̀yin ló dà lé lórí wọ́n kàn fowó yẹn mìíràn jìyìn ni tó bá gbọ́ mìíràn wọ́n kàn wò pé wọ́n ní fẹ́ kẹ́ ẹ rí ìbànújẹ́ tó ń fún yín àti tó ti jẹ sílẹ̀ fún yín owó ẹkún owó ẹ̀jẹ̀ lọ́pọ̀ pé mo sọ fún yín pé mi ní pardon anybody yín mọ́ you are not I cannot kò sí kọ̀ọ̀kan tó lè fún mi tí máa fi pardon yín nothing pardon you. o ò ní jèrè o ò fún ìpa yìí kéke ìbànú. ṣó ti dé yóò ti sórí eléyìí gan pàápàá ìkíní àgbẹ̀ àgbẹ̀ dání bọ̀tá lè máa play ẹjọ́ ti yé ìpínlẹ̀ tó ń mú bókè òṣè tèmi èyí tẹ́ ẹ ṣe lórí social media rẹ̀ àkàìmọye tẹ́ ẹ ṣe secret secretly àkàìmọye bí tẹ́ ẹ gbórúkọ wa lọ àkàìmọye àwọn èèyàn tí ẹ pè babaláwo àtàfà tẹ́ ẹ ṣe tí ẹ gbé wá sórí social media ìgbà yẹn ẹ tí ìgbọ́n dáadáa ni nígbà tó yá tẹ̀bẹ̀ sí tún lọ sórílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè oríṣiríṣi ògùn lẹ ti ṣe lórí orúkọ wa abo ẹ̀dà nísìnyí ó dà lẹ́yìn lórí ni ẹ máa forí ara yín gbé ìbí yín ni ìkànsọ́ ń jẹ́ yẹn ọlọ́run bínú sí ẹ̀ta ọlọ́run bínú sínú wa èmi sọ pé sí ajá sọ́tọ̀ kọ́tọ̀ nàìjíríà ẹ̀yin sọ pé ẹ dé nàìjíríà ẹ lówó tíkẹ́ẹ̀tì ẹ ní pásọ̀tù lọ́wọ́ ẹ lè dẹ́nu tó ń bi yín wọ́n tún lé yín ẹ́ èmi dẹ̀ wà ń bíbá yín sí mo ní àwọn èèyàn máa fẹ́ẹ̀ tí lọ it's not yet time Maybe get your things don't go now they are soft they they sorry they sorry for me they don't want any bad thing to happen to me so that when I get maybe when I waited for some time even if they want to do any shit or anybody want to do nyan they're going to stand for it you know that's what they are telling me They don't hate me. So God bless Canada for me. God bless all my well-wishers all over the world. And the people that God have been using for me that I don't know that you are good to me. God bless you. Tí mi ò mọ̀ ní o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí ẹ bá àwọn àwọn daddy ẹ̀ dancing. <laughs> Where are your daddies? <laughs> Your daddy don't carry weight. <laughs> All your papa and your mama for background they don't get weight. Where president I want tó wà mẹ́sì àwọn tó support ẹ̀ ń gbà ẹ̀ wọ́n ti lọ wọ́n expire. ẹ jẹ́ àgbọ̀ tán mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ náà ni èpè yẹn ò ń ṣe tèmi kò ń ṣe tọmọ mi so nígbà tó ṣe léyìí tẹ bá wá rí èpè tèmi ṣẹ́ tí máa pàdé mí nìkan ní o nínú èpè nínú kínní àwọn èèyàn tó pè wọlé wọ́n tó two hundred wọ́n tó two hundred <laughs> àwọn tó pè wọlé sínú ṣáà ni wọ́n tó two hundred nígbà tí dìde òkè lọ́rùn yẹn náà tó lóun ìyàwó èèyàn tó pè wọlé tó pè wọlé gbogbo àwọn ìyá tó pè wọlé yẹn mi ì fi yọ̀ wọ́n but wọ́n máa ìkan kú ńgbà yẹn náà wọ́n máa ní ẹ eh, ọtọ́ wọn láfi wọ́n ṣe ẹ̀yọ̀mọ̀ ni ìyá tó pè wọlé tí mo ń gbóhùn ẹ̀ tó ń ṣe pè fún wọn wá ló kú òjijì wọ́n wá ní ẹ eh, ní ìsọ́rí fún màá sọ́rí ta fún fọwọ́rẹ́tì I cannot sorry even Dorcas mi ìsọ́rí fún ẹ o Dorcas I cannot sorry for you never God forbid ẹ̀yin ẹlẹ́mọ̀ máa jáde ìgbà tó dáwọ́ fún mi ní kó dáwọ́ fún mi èmi náà ṣe é lóore kó o tó wá dáwọ́ wèrè yẹn èmi ni mo kọ́kọ́ ṣe é lóore wọ́n gbé wòwẹ́ síta mo jáde mo jáde mo bú gbogbo àwọn tó gbé wòwẹ́ síta mo tún san owó láti láti ṣe ewì fún àbíkẹ́ àti others kán bá mi bú wọn kán bá mi gbèjà ẹ pé kò dá nǹkan tán ṣe fún wọn lẹ́yìn tó ṣe tán ṣe ló ń sọ pé nǹkan tí wọ́n àyè tó tọ́ ni mo purọ́ mọ́ ni mo jalè ni mo ṣe kíkọ́ owó gbé kọ̀ǹténà mo gbé kọ̀ǹténà mi ọ̀rọ̀ tí mi ò mọ́wọ́ tí mi ò mẹ́sẹ̀ tí mi ò ṣe ó ní mo ṣe wọ́n ọ̀ tí ìrù jì kan ó máa rẹrù ayé tó máa wúwo lórí ẹgidi mi èpè kọ́ gbogbo tó sọ yẹn ìtì ẹni tó bá gbọ́ pé every arrow heavy word sent to me That is not for of God oh Lord send me back to the sender no weapon fashioned against me and my children shall prosper every tongue that rest against us on the judgment day shall be condemned you are condemned Dorcas ọlọ́pàá the whole Nigeria police is looking for you gbangba gbangba ní wọ́n gbórúkọ ẹ sílẹ̀ ìbọn ló fẹ́ dé you a criminal for you to be placed like that in the whole wide world you a criminal o ti gbọ́ ó yá tún sọ̀rọ̀ sí. jẹ́ àìṣe dáadáa ó ò ní soríire oríire kò tún wọlé tọ̀ mọ́ o. oríire tó ṣe dàbá yìí sìn ó mọ̀ pé mo kọ́lé mo ra mọ́tò mo ra mo bímọ láì mọ̀ láì wá sórí Facebook láì mọ̀ anybody yàtọ̀ sọ́lọ́run mo bímọ mo lọ́lá wọ́n mọ̀ mí àwọn olórin àwọn celebrity tún jà mí lólè àwọn èèyàn oríṣiríṣi jalè lọ́wọ́ mi kò sówó ìyálàjà anybody nínú wọn nínú ẹ̀ ọlọ́run ṣe fún mi oríire ni wọ́n ń pè yẹn èyí tẹ̀yìn ṣe lórí facebook orí burúkú ni gbé e. ẹ lọ fi ẹ̀mí ọmọ ọlọ́mọ ṣe tutù ẹ gbé èèyàn wá kẹwàá gbowó kì í ṣe oríire orí burúkú lẹ̀ ń ṣe orí burúkú lẹ̀ ń ṣe kó ṣì dànù sí gbó the jobber that we we is telling you about, world tabasofin pe you are a terrorist man eh is blackmailing them jealous of them jealous of what kó o tó kọ́lé ni mo ti kọ́lé wọn ò dẹ̀ dáwó fún mi kọ́lé wọn ò dẹ̀ kọ́ dáwó fún mi láṣọ wọn ò dáwó fún mi kí mi ṣe ṣáìtì kó tó máa ṣe ṣáìtì láti ń ṣoore fáwọn èèyàn mo lè ka oyè àwọn èèyàn mo ṣe mo ṣoore débi pé mi ò mọ̀ pé babaláwo lèèyàn á tọrọ owó lọ́mà tó fún ẹ tí mo fún mọ́tò tó wà ní tó wà ní Agége mo kàn fẹ́ sọ̀kan ni o àbáyà ni wọ́n tún ló máa ń ṣe babaláwo àbóṣèṣe ṣoògùn fún mi àbúlọ síbẹ̀ pé kó ṣoògùn fún mi no ó ní mọ́tò ń bàjẹ́ torí pé àlùbá àbòmí jẹ́ Fatai ẹ̀gbọ́n àlùfáà àti Fatai ni ó dẹ̀ máa ń sọ fún mi pé Fatai pé kò tọ́jú mo dẹ̀ ní mọ́tò ń jọ ọjọ́ léyàkú ọjọ́ mélòó kan mo dẹ̀ ní kó lọ gbé tó bá bọ́yọ́ dẹ̀ ìṣọ́ ọlọ́run tìmí ọlọ́run ti sọ pé máa bless ẹ̀ nítorí pé mọ̀ pé máa rí ọ̀rọ̀ rẹ̀ náà láti lè fi sọ̀rọ̀ lónìí mo ti ń ṣe dáadáa kí láìsọ owó èèyàn bẹ́ẹ̀ kí n tó ṣe ẹ kó sí lọ you no help me but don't block me if you don't want to help me don't block me let me do my things and let me do my business ó ti yé tẹ bá búlọ̀kù ni mo lè fèpè báyé yín jẹ́ má ṣe pé fọmọ lọmọ kò sí lọ́rọ̀ mi torí pé tẹ bá jà mí lóye tẹ sọ pé kí má tó wá rówó tọ́jú ọmọ mi lẹ́yìn tán tó bá bàbá ọmọ mi yẹn kọ́mọ mi sọ́fà àbí kémi máa sọ́fà èpè yẹn a máa fèpè jà a máa sọ adímọ̀lẹ̀ àfèpè gbanja ní tọ́lọ́run ló máa ṣe wọn ò ní gbọ́ ọlọ́run wálẹ̀ torí èṣù èṣù ló máa bá òfun fún ọlọ́run ọlọ́run là ń pè lójoojúmọ́ kẹ kó ṣì dànù mi sọ pé mi ò ní gbèjà láyé tí bá rí problem I tún condemn and because that what you do to me give shall be given back to you full measure president check it together running over ni bẹ́ẹ̀ ni àkókò ti dé bẹ́ẹ̀ ni gbogbo yín but bá ti rí nínú ìṣòro nínú gbogbo yín go ìpátá ni máa ma condemn ẹ̀ tí máa ń let gbèyàn gbèyìn gbègbàgbà yín lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ máa padà dọ́ba lórí mi tẹ́ máa padà máa ṣe mímọ́ṣẹ́ máa ṣe yín mọ́ṣẹ́ ẹ̀ ní dìde mọ́ gan ẹni bá tún ní kẹ́ dìde gan you tún kàgbákò ẹ̀yin ń ṣe ọlọ́run tẹ́ you're my súnmọ́ ẹni yẹn máa ṣe kinní you want so much, wọ́n want wọ́n ṣoríire ìyá tó wá ra fún ẹ títí ẹ bóni mo sọ pẹ̀lẹ́nu mi ẹ̀wọ̀n ń ẹ̀wọ̀n òsì lórí ẹ̀ wo ọlọ́run jẹ́ kó implement death sentence yẹn ikú burúkú náà máa pa yín àtiwọ́ náà orí yín báwọn ẹ kàn máa já orí wọn bí ẹ ṣe ń já wọ́n ṣe máa ń já orí èèyàn kúrò ni báwọn náà ṣe ń já orí èèyàn kúrò bí kẹ́ já orí wọn ó lè we are not here to steal o we are not here to we don't believe in stealing o we don't believe in stealing before we make money o any money we make that is not stealing we, we are contented with it o òkè àbò dáhùn ẹ jẹ́ àpilẹ ẹ tán ṣe àdìbò ṣe pé píchọ mi sí píchọ mi ní ẹbọ èmi kọ́lẹ̀ ń báwí èpè ò lè jẹ mí èmi Bọ́lá Fọláṣadé àtàwọn tó bẹ̀yìn èpè ń jà yẹn nígbà tó ń sọ̀rọ̀ yín jẹ̀ta wọ́n ṣe pé kẹsẹ́ yẹ̀ lára ẹ̀ oyin ẹ̀ máa wò báyìí àwọn ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n tó ń gbé gbòòrò wọ́n ń wá ẹ wọ́n wá ẹ. ó ò ó yẹ kó tún wọlé tó ọmọ o látòní lọ ní bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀. kò sí oríire tó ń ṣe láyé tí mi ò ti ṣe wọ́n ṣe wedding láyé mo ti ṣe wedding mi ì tún ṣe níbi kékeré mfm ni mo tún jókòó sórí social media bí màá dárúkọ olùkọ pàṣẹ olùkọyà dáàdi ẹ̀jẹ̀ má bínú sọ̀rọ̀ màá níbẹ̀ mo ti ṣe ọlásùnbọ̀ bẹ́ẹ̀ ni head office wọn mi ò máa ṣe wedding ní abúlé mi ní ṣọ́ọ̀ṣì kéréje kéréje mo ti ṣe wedding rí mo ti bímọ mo ní mọ́tò mo ti kọ́lé mo ra gbogbo nǹkan mo tún ṣòwò wọ́n tún mọ̀ mí ẹ̀yin lẹ́fẹ́ ta wọlé náà pé wọ́n ní mọ̀ bí ẹ ṣe sọ pé ẹ̀yin olórí bí kò fẹ́ mọ̀ mí mọ́ àwọn olóríire mọ̀ mí gbà yẹn òyìnbó ti mọ̀ mí àwọn dúdú nìkan ló sì mọ̀ mí láàrin dúdú mo tún ṣe nísìnyí mo tún ṣe láàrin òyìnbó àwọn olóríire àwọn sẹlẹbírẹ́tì mọ̀ mí bàjẹ́ wọ́n máa tàgì wọn pé kí n kọ́mẹ̀tì tí I'm the one tó love to us we love you ó wá ní wọn mímọ̀ mi wọ́n mọ̀ mọ̀ mi mo kúrò nílé àárín local beach local champions àwọn celebrate olóòórùn tó ń jàyàn ló lè mo kó láàrin wọn mo tún dé bọ́sà àárín local international level Canada ni wọ́n ń pè mí tó fẹ́ dárúkọ ìlú márùn-ún kan tó dárúkọ Canada ni mi ò wo gbogbo kọ́mẹ̀ntì ní ẹni tí tó bá wù yín kẹ́ẹ̀kọ́ sí ó ti yẹ yín Canada ni wọ́n ń pè mí this is Canada uh -uh. the neighbor of America God we trust the dignity and decency whatever you ìkan sọ̀rọ̀ ní you. ní nǹkan tó bá qualify náà máa fún ẹ yes Canada ni mo qualify fún náà ṣe fún mi because they know I like dignity àwọn dẹ̀ mọ̀ pé bóyá àwọn kan ti máa ń na Canada pa tipẹ́tipẹ́ láti máa jà wọ́n lólè àwa sí láti wá bayé wọn jẹ́ àwọn yẹn àwọn tó ń bayé tó fẹ́ bayé Canada jẹ́ atún help wọn láti bayé àwọn people yẹn jẹ́ by exposing the crime àbí nǹkan tó bá ṣe ní system wọn àwọn ilé òtún ní like ní but àwa wa we are born to to create we are born to save we are born to do to be to be to be nice to save system not to destroy system we are not born for corruption. We are not born for, for evil. We are not born to steal. We are not born to kill. We are not born to destroy people's lives. We are born for dignity and decency and to be a good ambassador. A peculiar only whatever you do bá wà láti ló máa fún ẹ. Ìdí mo wà láti wọ́n fún mi. Kí ni mo wá tí mi ò tí tí ò sí? N bá sọ pé mo wá owó kò tí ì tó ni ó máa ṣẹ́kù. N tí ò tó lé ni máa ṣẹ́kù. Ìdí ah, ah. tó bá wà láti ó máa fún ẹ ẹ̀yin tí bànújẹ́ kún ayé yín tó ń fi owó díẹ̀díẹ̀ owó òṣì owó ẹkún tó ń fi rajà òṣè tó ń fún yín láti máa fi suppress gbogbo wèrè tó ń kọlù yín mi no want that bullshit. ẹ jẹ́ agbọ́tán ká tó wá sọ ti àwọn bàbá Mohbad mo dẹ̀ ní mi ní pẹ́ńbí o gbogbo kẹ́kọ̀ọ́ mọ́ nǹkan tí ó sì tí ó kà sí ṣe ìyẹn ló máa ṣe tán máa ní kèmí wá síbìkì fún ẹ àbúrò ẹ ti dàrú ni ọlọ́pàá ń wá ẹ ọlọ́pàá ní òdòwò ọ̀dẹ̀ ní pádùn ẹ̀ and if anybody get and pé mo pé kán pardon ẹ ẹni bá sọ pé mi ò mi ò support kò ní dáfẹ́ nìyẹn ni. ẹni èmi ni mo sọ bẹ́ẹ̀. ìwọ wo. mo wá ṣe kí ni mo wá wọlé tọ̀ wá ò ń gbéṣù èṣù láàlú kò sá látòní lọ mo fẹ́ kí ìṣẹ̀dá Bọ́lá Fọláṣadé mo fẹ́ kí ìṣẹ̀dá rẹ̀ kó máa gbàbọ̀dé. torí pé ìṣẹ̀dá ẹ̀ ló gbàbọ̀dé ń sìn olóòpàyàn olóòṣòro ń sìn ìṣẹ̀dá ẹ̀ gbàbọ̀dé wọ́n fi orò lé ẹ̀ kó Nàìjíríà o mọ̀ pé ọlọ́pàá IGP o mọ̀ pé rò ní o mọ̀ pé wọn kì í wò ó ọlọ́pàá kéékèèké lè máa bẹ́ẹ̀ ṣe Ogun State lè bá ẹ fà kó o sọ pé o ṣe bí wèrè kó o sọ pé o sì ráàyè sálógún Lagos commissioner lè bá ẹ fà kó lo sáńbẹ Abuja commissioner gan ẹbí ń wé ke àbí ń wé nursing ekiri kan ó lè bá ẹ fà kó lo sá àwọn kan lè bá ẹ sá ní bọ̀tí ńgbà IGP office bá ti pè ẹ́ ọ̀gbọ́n ni wọ́n kí ń wo ìwọ́níwọ̀ èṣù tó bá gbọ́ pé IGP ń pè ẹ́ tó bá lóò ní dáhùn owó fẹ́rẹ̀ okú fẹ́rẹ̀ tó bá tún lọ wà tún ní problem tún size the problem problem original ni wọ́n wá ẹ wá problem láti òkè torí o challenge ọlọ́run ìkan náà dìde ó ní ìwọ́n tó lè mẹ́kì ẹ̀ mọ́ ó ṣàlẹ́jọ́ ọlọ́run kọ́ lọ́run bínú sí èmi torí pé ìwọ jẹ́ pa ẹ sábọ́dù ìyá ẹ tó ń bú ọlọ́pàá ìyá ni ẹ o tó máa support nǹkan máa ṣe crime tó tẹ̀ ní gbogbo yín terrorist ó wá ní láti òkè wá ọlọ́run bínú ṣé ìwọ ni pa ọlọ́run tó sọ fún ẹ pé ọlọ́run bínú sí mi ọmọ nǹkan tọ́lọ́run tó tí bá ṣàlàyé nǹkan tó ń sọ pé ọlọ́run bínú sí ènìyàn wàá mọ̀ wípé ọlọ́run bínú sí yín from Genesis to Revelation yìí ẹni tó mọ sọnù lọ́wọ́ ẹ̀ ẹni tí gbogbo tó bá bá ọkùnrin sùn gbogbo ọkùnrin yẹn ò ní ṣoríire kò sí ẹni tí mo bá sọ àti tí bá ṣépè fún tó bá ṣẹ̀mí tọ́lọ́run ò ní padà lẹ́mìí láyé ẹ̀ máa bàjẹ́ ṣé èmi tí mo ní ògo tí mo gbógòrò táwọn tó ń wá ògo tógo wọn ti tán tó ti fàyè wọn ṣe wèrè tó ti fàyè wọn ṣèṣe kúṣe tó máa ná fẹ́ tábà pẹ̀lú ògo mi ó rò pé tí wọ́n bá lógo ó rò pé máa ná fẹ́ tábà lò wọ́n ti wò yín wọn ògo ò sí lára yín mo dẹ̀ kọ̀ mo dẹ̀ ní mi ní fún ògo mi kàn fún anybody ẹni tí bá tẹ̀ ní mo fẹ́ fún ògo mi mo fẹ́ ọ̀fà ẹ̀ ògo lórí àánú lórí gbà olórí burúkú ọmọ wọn wá náà ń wá ẹ kéèyàn wá máa speak àánú ẹ ò ṣe mí àánú yín àtẹni tó pòsí ẹ o àtiwọ́ o àtàwọn ìyálàyà yín o àtàwọn bàbá ńlá bàbá yín o àtàwọn ìyálàyà yáyáyáyáyáyá yín ẹnu yín ò ṣe mí o I tell you ìjọba APC tó wà lórí oyè aṣíwájú máa báṣẹ rẹ lọ àti iṣẹ́ tí máa báṣẹ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wa IGP máa báṣẹ rẹ lọ IGP máa báṣẹ rẹ lọ Mr. Ẹgbẹ́tókun máa báṣẹ rẹ lọ iṣẹ́ rẹ máa ń tẹ́ wa IGP máa báṣẹ́ rẹ lọ. ní ti bàjẹ́. mo fẹ́ kí ìṣẹ̀dá bọ́lá fọláṣadé mo fẹ́ kí ìṣẹ̀dá rẹ̀ kó máa gbà bọ̀dẹ̀. ó ní wo èṣù èmi pé ọlọ́run ṣé o ti rí pé kò sí bẹ́ẹ̀ sì ṣe alẹ̀ tó ó máa bá ọ̀fọ̀ ọlọ́run ni kó kó ṣe lọ ibi tó dé yẹn ṣe ti rí pé ó tún dárúkọ ẹ̀ dáadáa ó ní wọ́n ń pèèyàn léṣù ìwọ èṣù ó wá bá ọmọ ọlọ́run jà ẹni tọ́lọ́run tó gbé ọlọ́run gbàgbà ẹ máa tẹ́ láàsì ni <laughs> who laugh last laugh best we are going to laugh last ẹ̀yin máa sunkún last ni ó ti yé yín just wait and see time will tell ṣó ti ń tẹ̀ fún ẹ̀ ń sìn àbí kò tẹ̀ ẹ já kúrò lórí yẹn ẹ já lọ sórí àbí wọ́kọ́ ibi tó ti àbí wọ́kọ́ one theft by Nigeria Police IGP this is it by Nigeria Police IGP one third one <laughs> third odidi ńlá wọn ò gbé dúró láti ọ́fíìsì ọ̀dọ̀ IGP láti ọ̀dọ̀ IGP lọ́n gbà wá Long lọ́n gbà ọ́ ṣàánú wá o. IGP IGP ń pè ọ lọ́ngà pa ó wá lọ́ngà pa ìwọ àbáláàrú ẹ̀ ìwọ àbíta ni lèzi èmi tọ́kítò. lèzi èmi tọ́kítò lèzi gangan lèmi tọ́kítò now we going to Mohbad's case let's i will play the sori pé mo fi ẹlẹ bẹẹ mi ìṣàánú ẹ so o ní problem torí nígbà problem tí ẹ fún mi tí òṣèlú mo create ẹ fúnra She let him mock me. so bíbélì mi sọ do. I mean, only give shall be give back continue tẹ́ ẹ ti fún mi mo ti kọ́kọ́ fi lọ́ọ̀fù wọ̀nyí ẹ dẹ̀ fi bitterness àti gbogbo òṣì tó wà láyé yẹn fi wọ̀n mi this time around n tẹ́ ẹ throw wà ní mo throw padà sí so kẹ́ ẹ mọ bó ṣe máa ń rí so mo mọ mo ọmọ aláìkẹ náà tí bá sọ fún ẹ sí pé ẹ eh, ókè o dókàsí o tí bá jáde sí bẹ̀rẹ̀ sí sọ fún ẹ pé ẹ̀yin di nàìjíríà kiri kan kí ló tẹ ṣe bẹ́ẹ̀ yẹn inú ẹ̀ máa dùn àbí mo ti sọ ni kí àwọn káwọn ọlọ́pàá kan bá wa dì pẹ̀lú yín dáadáa ìyẹn bó ṣe jẹ́ jẹ́ a lọ sórí eh, tvc nsìn fídíò tí a ṣò ní a ṣí ẹ̀. let's go to odidi fún wọn tún ṣí ẹ sókè wọn ló sá lọ London Samuel ò lè sá mọ lọrun lọ́wọ́ òun rèé interview àwọn family mi ò dárúkọ bàbá yìí because i'm done with tó i'm done with some things i'm done ni but eléyìí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ lónìí ní tí mo dẹ̀ fẹ́ sọ advice ni o it's not by force o nobody should come for me o you come for me i come for you but i don't have time for just to be coming for nonsense things you know eh so but um, because i just want to advise ni o ẹ eh, tá a bá dẹ̀ tẹ́tí sí ó máa ṣe o tẹ́ ẹ bá gbọ́ kí by force sí o ó yá ìjà gbọ́. twenty twenty uh, did they have the father of the late Afropop star Mohbad Mr Joseph Aloba mm. he will be sharing his own perspective on the highly controversial and mysterious circumstance that led to Mohbad's death and the never-ending dissension so far about the death. Thank you so much, sir, for joining the show today. Thank you, ma'am. Yeah. So uh, we started hearing justice for Mubad. We started from the 12th of September 2023, uh, the day he passed on. And a few weeks back, we heard that the pathologist had said that uh, his body decomposed by the time of the autopsy, the autopsy we all have been waiting for. And um, this is going to make it possible for them to determine the cause of death. What do you think about that? Uh, that's what I hear, but I wasn't pleased with the result. And I'm late, a lot of things I'm late to detect that I'm observed. Firstly, the DNA. I want to say this though, because those of you supporting my Mohbad don't come for me. Tẹ́ bá fẹ́ ká yín bàjẹ́. I'm doing this to help the family, not for the one person. Okay, not for the baby alone, not for the woman, not for the father alone. Tó bá ti late tó over fi gbọ́, don't come for me. Oh, please, I beg you now before I start. You come for me, I ṣépè for you. You come for me, be alone here. Okay. Now, you know, since the day, uh, that day, one velocity court, Last the last court date, that's 15 of this month, it's about going to be two weeks soon. Um, a lot of people also expect me to speak about it and also to post it. I posted by the Alaroye and Co. and I deleted it again for the reason best known to me. So, Baba Mohbad wọ́n the body has been discomposed although the government uh, the government of Nigeria especially Lagos state they try so much hard to please the society to please Nigeria especially a lot of people speak from Oyo from Oshun, even Igbo east west north and south apart from Hausa people who are not speaking a lot of people apart from that a lot of people from many tribes in Nigeria speak about Mohbad's case Even internationally, they speak. They do speak. Now, the first one, they said there was no autopsy. They said, well, you don't have that autopsy something. But, you know. And uh, another thing is this. They said the body had been decomposed. That's the reason why they could not find out some things. To tell you, they bá lọ gba lawyer 100, million, 100 times, you are not going to get the same things even kí kẹ́ kẹ́ ṣe kéèsì for ten years the same some the same thing say ẹ bá tó bá because Nigeria ikú Mohbad nǹkan tó ti fẹ́ mọ̀ ni pé Mohbad case was not killed by one person and I want people to know today because Baba Mohbad also trying to cover some people and attacking pertain I mean the same person I mean one certain person that is later because said now she need um, DNA test because the society. I believe that society now, because society cannot help you, I can really, I can see now that the society cannot help you because the lawyer to you, they fail. The first lawyer, the second one now, they say they fail. All the lawyer that been failing, the police also fail. Many people, they say, you said they fail. Even the family now, they are failing each other. I don't believe that anybody will be able to help you at this situation except God, okay? And now God help you number one kó tó di pé màá fẹ́ sọ pé bóyá tẹ bá gbà fọlọ́run ṣó ti yé bẹ́ẹ̀ because to me the other day i say ah wọ́n ní bàbá Mohbad ti kọ́ lé ra mọ́tò i was thinking that okay you have made a lot of money but owó tán ti gbà lórí ọ̀rọ̀ Mohbad tán ti ya connect tán ti donate lórí social media a lot of money that if that money was given to you eh kẹ́kọ̀ọ́ sọ pé òkè kò sí kéèsì mọ́ kọ́ńkàn given to you because nínú bẹ̀yẹ náà wọ́n ti dá tó fifteen thousand dollar pounds níbi tí wọ́n ti sọ pé wọ́n ní wọ́n ní di fifteen or fifty thousand pounds wọ́n ti dá tó fifteen tó bá fún yín fifteen thousand pounds that's about thirty million ẹ máa build nǹkan kan tẹ́ bá dẹ̀ jókòó ẹ̀yin àti family yín now wùmí o àti grandchild yín àti ìyàwó yín tẹ́ bá settle kìíní amicably you understand me you can still get money because in the beginning when people listen to this you will understand that Baba Mohbad wasn't called for justice when he said they should go and bury the son and baba Mohbad deny many things on this even this place and mo dẹ̀ rí pé baba Mohbad wọ́n kàn fi ń ṣẹlẹ́yà káàkiri àgbáyé nsìn gbọ́ kó mọ̀ he doesn't know that they are making fun of him the last eh, èyí tó ṣe lọ́jọ́ Sunday ó jókòó síbẹ̀ ó kàn mú mi But tí wọ́n tún débìbà yìí náà wọ́n tún fún lómi ó mu tí baba Mohbad ò bá mú mi lórí interview ó ti yẹ yín tó àmì mi ò mú mi bóyá omi náà fún àbí tíì tí ò bá mu nǹkan kan lórí ibẹ̀ yẹn ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ gbogbo ibi tó bá fún sìn Amuti mu tí àbí kó mu nǹkan kan tán ṣàfi síbẹ̀ wọ́n máa gbé kámẹ́rà sí lójú wọ́n fẹ́ gbé kámẹ́rà báyìí ìgbà tí kámẹ́rà kò lójú ẹ̀ ó sáré gbé kíní yẹn sẹ́nu kámẹ́rà yẹn sáré padà ó ṣò níbẹ̀ yẹn pé bàbá Mohbad ó mu nǹkan kan àwọn èèyàn dẹ̀ béèrè àwọn critical questions you know àwọn questions wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ní sí a máa play ẹ̀ tó torí ẹ̀ mo ṣe fẹ́ kí ẹ mọ̀ bàbá Mohbad dẹ̀ pa irọ́ nísìnyí bàbá Mohbad ń dárúkọ Wùmí nìkan tó bá jẹ́ pé initiation tó bá jẹ́ pé tòótọ́ ni ẹ̀jẹ̀ wà nínú ilé yẹn tí wọ́n dẹ̀ gbé kámẹ́rà tó ló sọ̀rọ̀ kámẹ́rà nínú ilé pé kámẹ́rà ni tọ́jú ẹ̀ pé wọ́n fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan let me tell you tó bá jẹ́ initiation because níbi party tó lọ tó lọ ṣe níjọ́ yẹn tígbà tí prime boy sọ wípé àwọn jà mi ò sọ pé òun àtìyàwó ẹ̀ ń sìn ó jà ó lóun àtìyàwó ẹ̀ jà níjọ́ yẹn òun àti prime boy náà jà ṣé ti yẹ yín bẹ́ẹ̀ i'm still i'm still i'm emphasizing on that okay but i'm not saying now that anybody nǹkan kan báyìí ló pa ẹni tí wọ́n ti sàn but wọ́n jọ jà níjọ́ yẹn torí eh, Primeboy ó sọ wípé òun lọ bá kí lorúkọ bọ̀bọ̀ yìí tó promote ẹ̀ gangan lọ́jọ́ yẹn kó the day before kó tó kú lọ́jọ́ Sunday yẹn ó lóun lọ bá nígbà táwọn ń jà pé òun lọ fẹjọ́ sùn bó wá sọ pé òun bọ̀ kó òun dúró ó lóun bẹ́ẹ̀ padà lọ òun wá dúró síbẹ̀ yẹn ó lẹ́nu yẹn bẹ́ẹ̀ lọ pé òun bọ̀ ó ní kò padà wá mú ó ní létà ni àwọn security wa sọ pé wọ́n ti lọ o gbogbo wọn ti lọ ó ní wọ́n fi òun sílẹ̀ síbẹ̀ ni. ok ẹni tó sọ pé ẹjọ́ wà nílẹ̀ pé ẹjọ́ wọ́n jà ìwọ lọ fẹjọ́ sùn wọn interview ẹni yẹn ẹni yẹn ò sọ̀rọ̀ láti ìgbà yẹn títí di òní àti today ẹni tó promote ẹ̀yàn náà wọn ò interview ẹ̀ lọ́jọ́ kan rí ìwọ wá emphasize lórí Wùmí lójoojúmọ́ àṣàna o àtọmọ kékeré yẹn ẹ bastard ni o kìnìkan kìnìkan ni o ìgbádà ni o àwo ni let me tell you society làwọn fẹ́ mọ̀ society kan fi yín ṣẹ̀sín ni ọ̀rọ̀ yín tẹ́ bá jáde lónìí tẹ́ bá jọjọ pa pẹ̀lú family yín your life kò concern family mọ́ wọn báyìí lọ́mọ yẹn kò ń ṣe ọmọ Mohbad kò kàn wọ́n mọ́ and again you can sit appropriately you can sit and hold your meeting with your family now at this junction ọmọ yẹn tẹ́ bá fẹ́ lọ ṣe DNA test tẹ́ bá ti parí kí gbogbo nǹkan ẹ lè ṣe kó jẹ́ between you and your family enough is enough of the bullshit ẹ̀sìn tẹ́ ṣe ti tó ọmọ tìbí yẹn náà wà lamẹ́ríkà tó ń lá ẹ̀gbọ́n ẹ̀gbọ́n wùmí ẹ̀gbọ́n wùmí yẹn níjọ́ yẹn mo rẹ̀ expect káwọn èèyàn sọ pé ṣé kì í ṣe game ni wọ́n play ọmọ yẹn play game ni it's possible it's not fighting with wùmí tó lóun kọ́ ilé mẹ́jọ he's not fighting with Wumi there's a lot of game people are just telling them go this go and say this and then wọ́n kàn bẹ̀rẹ̀ sí sọ o wọ́n bẹ̀rẹ̀ sí sọ o bẹ̀rẹ̀ sí sọ o tèmi ní ọjọ́ ìbọn kọ̀wé pé àwọn ilé yìí náà máa máa pe ijó fèmí náà máa máa pe iṣẹ́ fèmí tèmi máa jáde ẹ máa máa dárúkọ Karimo máa máa dárúkọ kíní kan ẹ̀rẹ́ ọmọ yẹn mi ò dárúkọ ẹ̀ rí because first impression to me matters a lot first impression tí èèyàn bá sọ̀rọ̀ ní kò tó bá fẹ́ gbọ́ tòótọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí èèyàn bá kọ́kọ́ sọ eh first impression matter to me a lot ó ti yé wàá gbọ́ facts tó bá ti pé wọ́n wá sọ pé àbóṣe ah, sọ́yìn òdá tó fẹ́ lọ máa mend ẹ̀ wá ti máa mọ̀ irú gbogbo wọn yẹn ó lè jẹ́ pé láti boost àti láti enhance àti láti pé eh, kinní kan kinní kan olówó náà àwọn family wa we are not rich láti lè jẹ́ kó gbẹnu kó pé àwọn family wọn ń gba owó lọ́wọ́ wọn àbó òun náà tẹ bá rí Eh, Karimo lọ́la pẹ̀lú ilé kan àbí tẹ́rí Wùmí kan sọ pé Karimo ló ní kó dẹ̀ jẹ́ Wùmí ló ní because Karimo I mean Wùmí is making money Wùmí has make money ọkọ ẹ ti mú èkó owó àwọn míì kẹ̀dẹ̀dẹ̀ náà tí ó jẹ́ pé wọ́n fẹ́ kó bo àwọn kọ̀ọ̀kan mọ́lẹ̀ ó dẹ̀ lo nǹkan ẹ̀ so Karimo lè fẹ́ claim àwọn nǹkan kan kó sọ pé Karimo ló ní nǹkan kan you understand me kọ́ lè máa sọ pé Karimo ló ní kó má bàa sọ pé Wùmí ló ní kí ní gbogbo èèyàn wọn sọ̀rọ̀ yẹn débẹ̀ gbogbo ìran yẹn kò yé wọn bọ̀ kì í ṣe yẹn mo fẹ́ sọ ń sìn but ń sìn kó tó di pé gbogbo ẹbí yín bàjẹ́ tán mr lọ́ba tẹ́kọ̀ ń ṣẹ̀sìn ẹ̀ ń ṣẹlẹ́yà káàkiri àgbáyé ọmọ yín ti kú kò lè padà mú mi ìyọ̀ yín o ọlọ́run ò ní jẹ́ ká burú ṣe mí but irú ẹ̀ bàbá ọmọ mi is a young person also died mi ì rí justice fún wọ́n jà mí lólè justice mélòó mo rí gbà mo jẹ àmọ́ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè tó máa ṣẹlẹ̀ sí yín eh, at the end of everything and at the end of everything àwọn èèyàn kọ́lé lórúkọ mi lórí youtube yẹn àwọn tó kọ́ ilé ní ṣọ́ọ̀bù blog mi wọ́n dẹ̀ mi wọ́n pọ̀ rẹpẹtẹ mi ò make any money ó lẹ tún lọ sí ibi ilẹ̀ tẹ ní Mohbad rà àjọ yẹn ń sìn nígbà tí Mohbad rà lẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fi kọ́ ṣọ́ọ̀ṣì ń sìn tẹ ní káwọn pásítọ̀ kan tẹ ní gbogbo ìjọba o a máa fa ìjọba yẹn ya ni o ìjà yìí ti wá di APC àti PDP ẹkùn wo òṣì àtòrí burúkú tó fẹ́ máa ṣayé yín ṣe nǹkan tí ẹni tó ń speak fún yín sọ níjọ́ yẹn nìyẹn ẹni pé ẹni tó ń speak fún yín ọmọ yẹn tó ń speak fún yín tó wà lórí Facebook mẹ́ẹ̀ ó ní ìjà yìí ti fẹ́ di ti APC ń sìn àti ti PDP mo ní yé ẹgbàmẹ́ wọn kò fẹ́ bà yín jẹ́ wọ́n fẹ́ báyé yín jẹ́ PDP gan wọ́n ní wọ́n ti lọ pé wọn ò lè padà wá mọ́ bọ́n ṣe sọ ni o wọ́n ní wọn ò lè padà wá mọ́ torí ẹnìkan tó ẹ̀sùn sọ fún mi lẹ́nu jọ́ mẹ́ta wọ́n ní pé PDP ti lọ olùpadà wá mọ́ ó wá ní pé nígbà tó di ọ̀rọ̀ kóòtù jọ́ wọn ò wí ní APC o wá ṣe tó ń ṣe wá ní ìjà yìí o ó ti dìjà APC o àti PDP o kìnnìkan kìnnìkan ìjà Mohbad ẹ̀ tó bá wà Nàìjíríà ó máa ní kọ́ lọ rálì ni o máa ní kọ́ lọ ráyọ̀tì ni ó máa ní kọ́ lọ ṣe kìnnìkan kìnnìkan tó bá mú ẹ̀ ń sìn gbogbo àwọn tó ti mú látijọ́ ẹ̀sìn o ò sọ̀rọ̀ mọ́ tó bá mú bàbá Mohbad ó ti ń ṣe pé kó mú bàbá Mohbad yìí ẹni tó ń spíkì fún jọ́sí ó ti fẹ́ kún ó mu àsí pé tọ́lá tún ti mú o wọ́n ní wọ́n tún ti mú bàbá Mohbad o ẹ jẹ́ ká dáwó o a máa dáwó o a máa dáwó o a máa dáwó o wọ́n ń fi owó lọ gba interview ní àwọn nàìjíríà tó bá fẹ́ lọ gbé orúkọ ẹ̀ sí news ẹ̀ sínú newspaper wàá sanwó ní orí facebook yẹn tẹ́nìkan bá ti wá fún wọn ní information wà ní ẹ jẹ́ adáwó fẹ́ẹ́ ni a máa fún five hundred a máa fún one million a máa dáwó ni o ẹ wọ́n ibi ni kí ló dé iṣẹ́ rí owó dídá yìí EFCC máa bèrè lọ́wọ́ yín tó bá yẹ ó dẹ̀ pẹ́ ti ẹ̀ scam o fraud náà ni gbogbo eléyìí o ìsàkà wọn kan wọn jí owó olówó kan wá ibi tó máa kó sí wọn wá fi síbẹ̀ yẹn ẹ látọjọ́ tán ti ń ṣe ẹ wo yẹ adúrò owó tí Lagos state government ná sórí kínní mi ò sọ pé kó má fún yín ní kínní o ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ báyìí ǹjẹ́ ẹ máa tó jẹ̀yà lórí pọ̀nmọ́ àbọ̀dìbà tí ẹ̀mí yín bá jábọ́ ẹ̀mí yín sọ́dìbà tí ẹ̀mí ìyá bàbá Mohbad bá jábọ́ sí tó bá jẹ́ torí owó torí owó ni bàbá Mohbad ṣe tẹ̀sán mọ́ gbogbo ọ̀rọ̀ yìí ó tẹ̀sán mọ́ gan ni wọ́n ní ẹ ṣé kò tẹ̀sán mọ́ ni ṣèbọ́mọ̀ ẹ̀ ló lówó yẹ tó bá jẹ́ pé ó mọ̀ ìpamọ́ òun wà valued bẹ́ẹ̀ yẹn nígbà tó wà láyé tí wọ́n bá ń tẹ́tì ẹ̀ tí wọ́n dẹ̀ ń disturb ayé ẹ̀ tó mọ̀ ẹ bá sọ pé má sọ̀rọ̀ gan wà á jáde wà á sọ pé ẹ gbúdọ̀ pa kí ló ṣẹlẹ̀ wọ́n bá pariwo tó tẹ̀sán mọ́ gbogbo ẹ̀ báyìí ó possible kan máa pa á ó wá kú tán ilẹ̀ bá tẹ̀sán mọ́ justice ni o justice ni o justice mi ò sọ pé justice ò dáa ó ti yẹ yín tẹ́ ẹ bá kú dàrún sí i tẹ́ ẹ lẹ́gbàá wo tẹ bá jókòó after some years after some days after some months nígbà tẹ ẹ fura mọtẹ tí ẹ mọ̀ wọ́n lè ní wọ́n rí kámẹ́rà yẹn wọ́n lè padà visit case yẹn wọ́n lè padà rí everything to ṣẹlẹ̀ nígbà tí àwọn cortism tó pa Mohbad tán bá ti ṣe tán cortism ẹgbọ́n tí Wùmí jáde tó sọ pé Pe í ṣe òun nìkan ló ń pa Mohbad pé ṣé òun nìkan lè dá pa initiation according to níjọ́ yẹn initiation wáyé nínú ilé yẹn one day a lot of people enter the house kì í ṣe tó ní Wùmí ni wọ́n ṣe ń protect and initiation yẹn involve a lot of cultism yẹn involve a lot of alágbára ní ìsọ a lot of alágbára tó jẹ́ pé lágbára wọn wọ́n fẹ̀yìntì ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni involve a lot of kì í ṣe àwọn tó alágbára yẹn ni gbogbo ló wọlé wá ṣùgbọ́n nínú cultism yẹn àwọn alágbára wà níbẹ̀ tó yẹ pé wọ́n dẹ̀ máa torí ẹ̀ làwọn ẹlẹ́mìí èṣù máa fi sọ pé àwọn aláwo àti kọ́tìsì wọn máa ní awo ló máa ń gbé awo nígbọ̀wọ́ tí awo ò bá gbà wọn nígbọ̀wọ́ awo wọn á ya wọ́n ń gbéra wọn ń gbọ́wọ́ ni. ṣé gbogbo kámẹ́rà tó wà nínú ilé yẹn wọ́n ṣe de kámẹ́rà ẹ́ tán de kámẹ́rà yẹn. tó bá gbé kámẹ́rà jáde ń sìn after some time after be thirty days every thirty days ọdún kò sí nǹkan tó yìnbó lè rewind after thirty days ni wọ́n máa ń rí àwọn ló máa ń lapse ṣé ti yé bẹ́ẹ̀ yẹn àwọn a lot of people tó wà involve, wọn ò ní jẹ́ kí wọ́n lè má fẹ́ kán rojú wọn bóyá tán wọlé wá ẹ mọ̀ pé àwọn èèyàn máa ń wọlé wá ní initiation ló ṣẹlẹ̀ níjọ́ yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n ṣe sọ pé àdúrà wà ń bẹ̀ àwọn kan wà ń bẹ̀ wọ́n sọ̀rọ̀ initiation níwọ̀n ó wọ ẹgbẹ́ ó tún wá wọ ẹgbẹ́ míì because tún fẹ́ darapọ̀ máwọn míì ìyẹn lè ṣe rí pé gbogbo àwọn a lot of courtism àwọn celebrity olóríṣiríṣi náà ti wà ń bẹ̀ gbogbo nǹkan tí wọ́n ń bò a lot of things and baba Mohbad is not also exposing some people You just want Wunmi are not going to give you attacking Wunmi people be wọ́n máa rí bíi pé owó nìkan owó náà dẹ̀ ní ẹ má jẹ́ kí n tàn owó because nígbà tí bàbá Mohbad náà ti agree tó bá jẹ́ pé ó fẹ́ fight fún justice ní beginning kò ní sọ pé kán tètè lọ sin ọmọ wọ́n dẹ̀ ti wá lọ sin ọmọ nìyẹn wọ́n tún ní wọ́n ṣe ọrùn ọmọ yẹn wọ́n ní bàbá Mohbad ló ṣe bàbá Mohbad lóhùn kọ́ lòun ṣe ìyàwó bàbá Mohbad dẹ̀ ti sọ wípé pásọ̀ ló ṣe mistake ṣe ọrùn ọmọ yẹn pé ńgbà tó fẹ́ gbé ọrùn ẹ̀ sókè tó fẹ́ àná ìtòrí ẹ̀ ńgbà tó ti kú ni wọ́n wá ṣe mistake ṣe ọrùn ọmọ yẹn pé ìgbà tó fẹ́ gbórùn rẹ̀ padà lọ́rùn ẹ̀ wá ṣẹ́ wọ́n pa irọ́ for you to know in the beginning all of them agreed Ebo bò wá o wọ́n ti believe pé wọ́n ti gba owó o owó yẹn ti cover ẹnu wọn but nígbà tó wá yá wọ́n wá rí i pé owó pọ̀ o àwọn èèyàn wá ń sọ pé o Te ba bá já o kẹ́ ẹ máa bá wù o kówó yẹn wà forfeited o kẹ́nìkan kúnnú yín o kówó yẹn wà forfeited o You náà at the end of everything bàbá tó bá wá fún yín tó bá lọ sọ pé ọmọ yìí o kò omo ṣe ọmọ yín àti sọ fún yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ọmọ yẹn kò ń ṣe ọmọ Mohbad gan àbíkójọ́ ọmọ Mohbad ẹ́ eh? tó bá ìfẹ́ fún ní parts of Mohbad because wọ́n máa adopt ọmọ fún yàn nílò ìbò mí ní kó adopt anybody fún yín but nísìnyẹn ẹ jẹ́ kí àṣírí yín bò bá àṣírí yín ṣe wà ń gbòòrò yẹn ẹ àṣírí mo ti ń learn how to cover my sick because gbogbo àwọn tó wà lórí Facebook yìí ẹ̀yin náà sọ ní kò sẹ́ni kankan tó ń jà fún yín fún justice ẹlẹ́nìkan lè ń jà fún justice fọmọ yín sìn ṣé igi kan lè dágbó ṣe ni wọ́n ní majority carry the votes ẹ́ tó bá jẹ́ pé ẹ bu àṣírí yín sìn ẹ̀yin lọ́jọ́ kó papọ̀ pẹ̀lú ìyàwó ọmọ yín àti ẹ̀yin àti gbogbo ilé yín kó bá àkáyé yín tó bàjẹ́ tán wọ́n ṣe fún mi o it happened to me all these people tí máa sọ pé group of people tó wà tó máa ń ṣèkà ní nàìjíríà wọ́n mọ̀ àwọn tí wọ́n tí wọ́n mọ̀ nǹkan tí mò sọ it may not be particular ẹnìkan báyìí but they are in group mélòó ló fẹ́ ṣàtàn wọ́n bo àṣírí yẹn kì í ṣe wùmí ni wọ́n ń bò ní nàìjíríà even gan prime boy yẹn prime boy gangan òun náà idán náà lòun òun náà àmì ni tó wá ń sọ pé ọmọ yẹn ọmọ àlè ni òun kọ́ ló máa dìtámì ó ní best friend ẹ̀ pé o fún mi lóúnjẹ o fún yàn lóúnjẹ jẹ nígbà tó wà láyé ó ti wá sọ ẹ́ di pé ò lè pa ni akamóye àwọn èèyàn tó ṣera wọn ó ti yé mi ò sọ pé òun ló pa ń sìn but òun náà wà nínú géèmù yẹn níjọ́ yẹn náà tó dá ẹrù tó dá tó tó tó lòun jókòó sí middle ó lọ jókòó pẹ̀lú ọkọ àtìyàwó nínú mọ́tò yẹn it's part of the game kí ló ṣẹlẹ̀ tó fi lọ fẹjọ́ sùn àbí ẹjọ́ tó kọ́kọ́ rò fáwọn TDC náà kọ́ yẹn tó sọ pé òun lọ fẹjọ́ sùn tìbánà àbí kùbánà àbí kùbánà kí ló lòun kiri kan ṣá tó promote njọ́ ẹ̀mí don't remember the name ó lòun padà lọ́nà ó dẹ̀ jáun sílẹ̀ ń bẹ̀ yẹn ó lòun wá ń pè lọ́jọ́ kejì òun pè wọ́n sọ pé máì tí wá o máì tí wá o máì tí wá o máì tí wá o all these children tó wà nínú involve tó bá fẹ́ initiate wọn bí pé wọ́n fẹ́ pa wọ́n ni ẹlòmíì gan wọ́n máa ń fi system sí wọn ní initiation ni o ìmí máa ń yíwọ́ tó máa kú ìmí ojú ẹ̀ máa fọ́ níbi tó ti initiate ẹ̀ so that a lè wicked so ti yé so wọ́n ní wọ́n rẹ́jẹ̀ nínú people are not talking about the blood wùmí náà tí ó sọ tó bá jẹ́ pé anyway sha. ọ̀rọ̀ tí mo sọ yìí ṣe mọ̀ pé bọ́n ṣe plead fún yín náà ni pé ṣé àwọn ti kóòtù dé kó padà wá ṣọ̀rẹ́ tọmọ yẹn bá lọ jọ ọmọ yín kọ́ ẹni sì bá ẹ̀ ti wá bójú jẹ́ kán tó wá lọ sọ pé tó torí ogun tẹ́ ń sọ yẹn ọmọ yín ti wá jẹ́ ọmọ yẹn ti wá jẹ́ ọmọ Mohbad náà wọ́n wá gbé gbogbo ogun wọn wá ní òkè ọmọ yẹn ogún ṣé mo pé tí ìfẹ́ bá wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ bá ní ogún tó bá tẹ̀ máa fọmọ yẹn náà ni nítorí wọ́n bá fọmọ yẹn tọrọ ọmọ grandchild yín ni ẹ̀yin náà lẹ ní wọ́n fún yín bẹ̀ wọ́n dẹ̀ ṣe ẹ̀yin náà dáadáa ẹ máa ní percentage ìyá yẹn náà máa ní percentage àwọn àbúrò tó bá gbé náà pé wọ́n sìn tí wọ́n bá rí tọ́jú òkòtò gbogbo oúnjẹ jókòó as family tẹ́ let's go ẹ máa ní percentage bó bẹ́ ṣe ń lọ yìí ara ta ló máa jogun yín tẹ́ bá be careful àwọn ẹni ẹlẹ́ni àwọn tó ṣe é wọ́n á tún pín owó yín dání àárín yóò wá ní jọmọ́ ẹ máa wá ṣọ̀tá tẹ́ máa fi kú ọkàn yóò wá ní balẹ̀ ilé àmà petition ilé ilé àmà petition ilé ilé àmà abẹ́lẹ̀ ìjà they don't it for me before ó ti yé tẹ́ tún sọ̀rọ̀ pé politician ó ti dìjà politics ẹ ní rí kankan ẹ rí bọ́rọ̀ yín ṣe ta sí yín lẹ́nu ẹ jẹ́ ń play ilé iná ẹ jẹ́ ń play ẹ̀ díẹ̀ ẹ máa wo gbogbo bọ́rọ̀ tó ṣe ń ta lẹ́nu tó ń tà sí lẹ́nu baba Mohbad ọ̀rọ̀ yẹn ń tà sí bóyá òyìnbó tán dẹ̀ bèrè lọ́wọ́ wọn ni kò tiẹ̀ yé mi. I can observe firstly the DNA is one of the motive that I'm observed that it can lead to the death of that my son. Mm. I wasn't pleased because a lot of things the the camera that is in the house was removed by an unknown person. Wow. So those are the angles that I want people to just I want to invite a lot of lawyers that have interest in this case to come up because. Are the lawyer going to be doing it for for free? Like they are contributing money on the social media? A lot of money have been contributed on this social media. Okay, shebi they say Mohbad has money. If Mohbad all the money pertain is coming from your purse all this why you will you be telling us that all the time, even the money to Lagos State, you know? Ṣé máa ma sọ pé ṣé owó wo lẹ fẹ́ fi àbí wọ́n kàn sọ fún yín náà ni pé ẹ wọ́n tún dáwó ẹ máa sọ fáwọn lọ́ọ̀yà ètò wọn wọ́n ti sọ pé nísìnyí o wọ́n tún ti dáwó wọ́n wọ́n nídìí lọ́ọ̀yà púpọ̀ wọ́n ní lọ́ọ̀yà púpọ̀ kẹ́ bá lè rí owó nǹkan tó ń sọ fún yín ni wọ́n kàn fi yín ṣe lẹ́yà ní baba Mohbad tó bá ju àdá sílẹ̀ nígbà thousand ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ I don't want to talk about you again because gbogbo àwọn yẹn tó bá ti rí pé àwọn èèyàn ń make owó báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní tó ń dẹ̀ fẹ́ máa make owó lórí nǹkan kan tó ń dẹ̀ fẹ́ máa fi eh, ìjà yẹn ti dìjà PDP àti APC báyìí mo wá pé ìjà tún ti di PDP àti APC ìjà Mohbad it's a it's against the world it's against the law. tó bá need the government tó bá need the support of the government pápá òní sọ pé ìjà kan ìjà badi tún ti dìde against government to government i mean politics and eh, party to party you understand me and dem mọ̀ pé àwọn ruling party báyìí mi ro nílùú òyìnbó ló ti lè win ni àwọn tí ò bá rú lè fi ló lè win ni àwọn ruling party But in Africa, àbí Nigeria, you cannot win anything ruling party. You cannot. You cannot rule, you cannot win them. Baba Mohbad, owó tẹ̀ ń wá If you settle with your family, with your in-law, your daughter-in-law, with your son-in-law, I mean with your son, your grandson, with your wife, bóyá his wife lè fẹ́ pé. If you sit down and settle this amicably, you understand me? you let your secrets if all of you like if you want uh, Wunmi to say some things you are exposing the Wunmi to danger yes that's what we are saying well that's what we are trying to do you understand me they've tried many things so that they will tell you your son also is involved oh that's Adura is involved so that you can drop some things ọmọkùnrin yìí lè wá mọ̀ ẹ má tó torí ọmọ yìí ó ti kú mi ò sọ pé bó ṣe kú da I cry for months mi ò dẹ̀ sọ pé kó má fún yín justice but ẹ̀yin fúnra yín ẹ̀ fẹ́ justice but ẹ fẹ́ owó ẹ dẹ̀ believe pé owó yẹn tí ìbá ti control owó yẹn ọmọ yẹn kò need wọn ní fọmọ yẹn lówó ọmọ yẹn ò ní gbowó tó bá dẹ̀ máa gbowó gan mo kó gbúdọ̀ kọ́kọ́ mọ̀ bóyá ọmọ mi ló ní that's not the way things work o ọmọ yẹn abẹ́ rúfẹ̀ ni wọ́n bí sí ó accept as a father wọ́n gba placenta yẹn ní ìlú òyìnbó mi wọn ò tẹ̀ ń gbé placenta fáwọn èèyàn mi rò bẹ́ẹ̀ but ní nàìjíríà wọ́n máa ń gbé placenta fáwọn èèyàn ṣó ti yé yín placenta tèmi tọmọ mi adébùkọ́lá yẹn wọ́n gbé fún grandpa ṣó ti yé yín mẹ́ẹ̀ because it's Nigeria ni ẹ yọ understand a sọ bọ̀ tó fi Nigeria mi gbà mí bá ṣe ń ṣe lélẹ̀ a máa fún yàn ní ẹ̀dìkì gbà mí mi ò sọ pé kò dùn yín kò dẹ̀ sẹ́ni tí kò dùn ẹni náà dẹ̀ ti sọ pé nísìn kò sẹ́ni bọ̀ tó ń support yín mọ́ pé tó bá yẹn nìkan ló ń fight fún justice for Mohbad because bẹ́ẹ̀ ṣe ń gbé ni tẹ́ bá ìfẹ́ jẹ nínú owó yẹn ẹ lè jẹ́ ẹ ẹ ṣì lè ẹ ṣì ẹ̀ owó yẹn kò ní lọ sọ́dọ̀ Wùmí àti ọmọ ẹ̀ àti yẹ gbogbo yín lẹ máa jọ sẹ́tù dípé kẹ wá jókòó sí public lára owó yín kọ́ máa fowó owó àbòyín ṣàbòyín lálejò kẹ wá sọ pé nísìn ẹ á máa dáwó ni o wọ́n ti sọ níjọ́ yẹn bíi pé kàn lọ gbé yín yes àwọn tó ń speak fún yín bó ṣe sọ nìyẹn pé tó bá bí ọba kan re kó lọ kó lọ àrẹ́sì yín bó ṣe dárúkọ yín yẹn because tó bá ti àrẹ́sì yín báyìí wọ́n fẹ́ kí gbòòrò dàrú wọ́n dẹ̀ fẹ́ kí àwọn èèyàn ṣe kíni kàn lọ àtáàkì ilé ẹni yẹn again wọ́n tún wá sọ pé kán máa dáwó àwọn tó ń dáwó yẹn wọ́n máa rówó because he has a project tó ń ṣe wọ́n dẹ̀ máa dá owó yẹn and àwọn owó kan dẹ̀ tún wà níbi kan tó yẹ pé owó ìkà iná nìkan ni wọ́n fi ń ṣe tó bá ní wọ́n fẹ́ ṣòwò táwọn èèyàn bá nídìí owó tó ń fẹ́ fi ṣòwò wọn ò ní fún wọn ṣùgbọ́n tó bá fẹ́ ṣe operation tó tí wọ́n mọ̀ pé operation yẹn náà kò ní succeed wọ́n fún wọn tó bá mọ̀ pé ẹnìkan kú tó mọ̀ pé kò lè padà wá mọ́ wọ́n máa fi prolong matter wọ́n máa dàdúgbò rú wọ́n máa dorí Facebook rú wọ́n máa ṣáà wá nǹkan tó máa kú tension torí pé wọ́n ti wà depressed you understand me so baba Mohbad ọ̀rọ̀ owó ni gbogbo ilẹ̀ ṣe ń ṣe báyìí wàhálà tẹ̀dẹ̀ ti ṣe ó ti tó gẹ́lẹ́ ẹ ń ṣe lẹ́yà ẹ ń ṣe ẹ̀sìn wàhálà tó ń fún yín ẹlẹ́mìí ti fẹ́ẹ̀ pin níjọ́ tẹ̀ tún grant interview ní ọ̀dọ̀ speaker yín tó ń speak fún yín lórí Facebook ẹlẹ́mìí ti fẹ́ẹ̀ bọ́ṣẹ́ tẹ̀mí bá bọ́ṣẹ́ máa lè gbowó ṣé tẹ bá kú sí yẹn nǹkan tẹ sọ pé kò ní ṣẹlẹ̀ ṣé wọn ọ̀dẹ̀ wá ní ṣòwò bó ṣe wù wọ́n ta ló máa tún wá lè béèrè lọ́wọ́ yín lọ́la wípé òkè o ẹ̀ẹ́dí ẹnì nǹkan ṣé tún lè béèrè tẹ bá ti kú ni ẹ lè béèrè ẹ lè béèrè ẹ̀sìn tẹ ṣe ti tó ẹ bọ ọmọ yẹn ọmọ kékeré náà ẹ̀sìn tẹ fọmọ yẹn náà ṣe ti tó mi ní kẹ má fi wù mí ṣẹ̀ síbọ̀ tì ẹ̀sìn tẹ ṣe yẹn náà bó tiẹ̀ jẹ́ pé èèyàn tẹ̀ ṣe mi sẹ́kọ̀ọ́ jà wọ́n wá lọ forí lálẹ́ àbí nǹkan kan gun ó wá lọ kú ẹ̀sìn náà ti tó ẹ̀sìn tẹ ṣe gbogbo yín pátá lẹ́nu fira yín ṣẹ̀sìn ó ti tó gẹ́lẹ́ àbí lọ́nà oní tí èèyàn máa fẹ́ lówó gbúdọ̀ ṣẹ̀sìn ni mi ò rírú ẹ̀sìn báyìí kéèyàn torí pé èèyàn fẹ́ lówó á kò máa ṣẹ̀sìn lọ mi ò I don't believe in that I don't believe in that okay gbogbo àwọn tó wà nínú ọgbà ẹ̀wọ̀n nítorí yín sìn kí lẹ lè ṣe fún wọn tó bá tún mẹ́lòmíì sínú ọgbà ẹ̀wọ̀n kí lẹ lè ṣe ju pé kọ́kàn jáde ẹ owó tó ń fẹ́ fi béèlì ẹ̀ a tún ti dá owó ilé yìí o a ti dá owó ilé yìí o ẹ ẹni tó bá ti wá grant interview lánàá báyìí mo kàn ti rẹ́rìn ni pé ẹlòmíì kan tún lè jáde wá kó sọ pé à òun mọ lágbájá o òun fẹ́ grant interview o ẹ tó ní sàn tó bá jáwọn pé wọn dẹ̀ sọ pé ṣe máa fún un lówó báyìí tóun bá ti lè sọ àṣírí wù mí kó n sọ ẹni tó pa Mohbad wọ́n lè tún sọ náà ó tún sọ pé wọ́n máa gbé ẹnìkan tó jẹ́ pé Wùmí ń fẹ́ tí Mohbad ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ pé ó lọ́ọ̀fù gan ju Wùmí lọ Wùmí ń fẹ́ Mohbad ń fẹ́ èèyàn kan nígbà tó níyàwó sílé báwọn náà ṣe ní shit on him also when you have somebody also I tell you tí èèyàn tẹ́mi ò bá ń ṣe Christian tọkùnrin kan bá cheat on me tó kàn fẹ́ máa cheat on me tó fẹ́ máa dà mí láàmú tí n bá wà ń gbòòrò gidi gan èmi náà máa shit on them you want me I will look for some way some somehow to to hunt you back because life is a give and take you understand so ó tún sọ náà ni pé gbogbo àwọn yẹn ó ní ẹnìkan tó ń fẹ́ ó máa gbé wá sórí mídíà ẹ ti just to be getting money from public fraud na ni wọ́n ń pè yẹn ọmọ yín dẹ̀ lówó kan tọmọ yín bá lówó bó ṣe dá yín lójú yẹn ẹ jẹ́ ká ẹ mú lára owó yẹn kẹ́ ẹ máa fi ṣe kéèsì yẹn kẹ́ yé sí fún public fund mọ́ ẹ lówó ẹ sì wà lọ́wọ́ ẹ kí lorúkọ bọ̀bọ̀ yìí Naira Marley ẹ tèṣù mọ́lẹ̀ ẹ lówó ẹ wà ń bẹ àbí royalty ẹ wà bẹ ẹ ní kan tó tún generate sípò àwọn kan náà ẹ sọ fún wọn you understand me because at the end of everything àwọn owó gangan tọmọ yín generate fẹ́ ṣe sọ yẹn ẹ ní rí nǹkan kan bẹ̀ àwọn tẹ̀yìn ń bẹ̀rù láti má dárúkọ yẹn and they will be the one to eat up the money and then you destroy your grandchild you destroy yourself you destroy your baby mama your ex-wife you also destroy yourself Enu yín ti ń ṣe mí mo sọ pé mi ní dá sọ̀rọ̀ yín mọ́ torí ẹnu yín ti ń ṣe mí bí n ṣe wà yìí mo rójú yín náà ṣe ní ẹ ti understand wọ́n tẹ kò máa gbégò dúdú sójú nàìjíríà kò wọn ò ṣe bẹ́ẹ̀ lójú àánú gbogbo nǹkan tí Lagos state lè ṣe ó ti yẹ yín mẹ́rin wọ́n ti ṣe wọn ò lè ṣe kọjá agbára wọn wọn ò lè ṣe ó ti yé wọn ò lè ṣe kọjá Lagos dẹ̀ try go fún yín wọ́n ní wọ́n gbé lọ bìkan wọ́n dẹ̀ gbé lẹ́ni wọn ò gbé lọ wọn ò gbé ọ́tọ́sì kúrò nàìjíríà mi ìrò bẹ́ẹ̀ wọ́n gbé ẹ̀dẹ̀ tún lẹ́ nísìn báyìí ẹlẹ́ máa tún dọ́ọ̀pù kí lẹ fẹ́ dọ́ọ̀pù lọ́ọ̀yà kí lẹ máa dọ́ọ̀pù gbogbo lọ́ọ̀yà fún stop wasting people's phone public owó tẹ̀ ń gbà yẹn stop it tó bá fẹ́ make yín tó bá fẹ́ jẹ́ kẹ́ lówó lórí owó ọmọ yín ẹ máa lówó wọn fọmọ yẹn náà lówó títẹ wọn fún gbogbo yín wọn sẹtù kí ló dé wọn lọmọ yẹn ti make owó tó pọ̀ ẹ wá rèé pé tẹ bá ti jà sí tẹ bá gba gbogbo lọ́ọ̀yà tẹ bá ti gbà á ẹ máa kàn dolówó ni ẹ máa kàn dàbí Dangote ni ẹ nílè dà bẹ́ẹ̀ ó ti yẹ yín ẹ nílè dà bẹ́ẹ̀ torí gbogbo owó tẹ̀sí ń gbà látijọ́ yìí sìn ẹ tí ì san táàsì ẹ̀ abẹ́ sanwó fún Nàìjíríà pàtó fowó tẹ̀ ń gbà wọ́n sì máa bá yín ṣe bá ti ṣe gbogbo ilé ìtàn tó bá ti di pé bóyá ẹ sọ pé ẹgbọ́ ẹgbọ́ gbogbo tẹ bá gbà ẹ máa sọ tax tẹ bá gbowó kọ̀ọ̀kan nílùú Canada mi báyìí gbogbo owó yẹn náà máa gbé tax lọ́wọ́ yín ẹ má sọ tax owó tẹ́rún tó wà nínú tó ní royalty tó ń ṣe kíní yẹn àwọn tó yẹ kẹ́ ẹ dárúkọ ẹ dárúkọ nǹkan kan ẹ kàn sọ pé ewu mi ni wọ́n ló gun láyà ni wọ́n ló nà ni initiation kan wọ́n sọ̀rọ̀ yẹn ó lè ṣe bá gbogbo wọn bẹ̀ new initiation ló lọ wọ́n ló ṣẹlẹ̀ níjọ́ yẹn náà ó ti yẹ yẹn náà ṣe gbé kámẹ́rà kó lé ṣebí tí wọ́n ti ń jà náà ṣe gbé kámẹ́rà kò lé náà wọ́n fẹ́ kójú gbogbo àwọn tó wọlé wá tẹ́ ẹ̀ mọ́ wọ́n fẹ́ kó ṣò ní wọ́n ṣe wọ́n ṣe gbé kámẹ́rà so it's beyond what you are thinking tó bá jẹ́ bùnmí nìkan ló pa bọ̀bọ̀ yẹn wọ́n máa ti ṣe kiri látijọ́ yìí wọ́n máa ti gbàgbé wọ́n ti mú wùmí but initiation gbogbo nǹkan tó oríṣiríṣi kan ṣé ti yẹ yín bẹ́yẹn so initiation yẹn náà kẹ̀dẹ̀rẹ́ deliberately purposely wọ́n lè fi system pa ṣé ti yẹ yín because wọ́n máa sọ pé wọ́n fẹ́ tó bá ti ń wá bọ́n ṣe máa papọ̀ bọ́yọ̀ kí la lè ṣe fún o ẹni kó tún wá wọ ẹgbẹ́ ó ti wà nínú ẹgbẹ́ ààyè ẹ jẹ́ kó wá wọ ẹgbẹ́ àlọ́ra àbí kó wá wọ ẹgbẹ́ ilé àwọn tó dẹ̀ fẹ́ wà ń bẹ̀ ni wọ́n fẹ́ níṣẹ́ tìyẹn ó dẹ̀ ti ṣe àwọn kan wọ́n ní kàn ná pa nínà ni wọ́n tó bá ti fẹ́ níṣẹ́ tí wọ́n bá wọ́n máa nà wọ́n ni mo ti rẹ́ tó ń nà rí tó ń nà tó ń fọ́ lójú wọ́n níṣẹ́ tẹ̀mí ẹlòmíì tó ń nà tó ń pa síbẹ̀ ṣe bá ń wo fíìmù lẹ́nujọ́ mẹ́ta mi lórí àwọn ìdí lórí àwọn investigation tó ń ṣe lógun state àwọn kan tó ní wọ́n kàn déédéé gbé wọn tó ń lọ initiate wọn fẹ́ initiate wọn sí court níjọ́ yẹn wọ́n kàn déédéé gbé wọn náà dẹ̀ ọ̀dà wọn pẹ̀lú ìbọn lọ sínú igbó mo dẹ̀ rẹ́ ọmọ náà tó ti sọ bẹ́ẹ̀ rí fún mi rí yes irú ọmọ kan báyìí tí mo pè monday tí mo ló gbé lọ́dọ̀ mọ́ mi yẹn ọjọ́ tí mọ́ mi sọ pé wọ́n sọ fún mi pé ó jọ ìkì ni pé wọ́n kàn mí ó wà ní mọ́tò wọ́n dẹ̀ ọ̀dà ẹ̀ ó ní kó gbé wọn wọ́n nígbà yẹn ló máa ṣé ó máa ń wa márúwá àbí kí ni ló ń wà wọ́n dẹ̀ ọ̀dà ẹ̀ nígbà tó gbé wọn dé ọ̀gọ̀m̀bọ̀ níbì kan níbi ọ̀nà àjá yẹn gbà yẹn ó sì wà nínú gbó wọ́n dẹ̀ ọ̀dà ẹ̀ wọnú gbó wọ́n dẹ̀ ní wọ́n dẹ̀ ní wọ́n máa initiate ẹ̀ tó tọ́ ni wọ́n ń ṣe wọ́n dẹ̀ ní nínú àwọn tó wọ́n dà níjọ́ ìtàn ló máa join court ẹ̀ because they are looking for people to join them by fire by force ìmí nínú wọn tí agbára ẹ̀ ò bá gbé ibi tán ti nà ó máa kú síbẹ̀ wọ́n dẹ̀ máa filẹ̀ síbẹ̀ lẹ́ máa bẹ́ lómìnà wọn máa sọ pé ẹ̀kọ́ wọn bòkú ẹlòmíì nínú gbó wọn bòkú ẹlòmíì náà níbì kan they beat them they do many things to them. Baba Mohbad ṣe nígbà tẹ́tí pé ẹnìkan ló kù báyìí tí ọ̀rọ̀ bá ti di bẹ́ẹ̀ yẹn máa gbàdúrà yìí bẹ́ẹ̀ gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run lè ẹni tó bá pààyàn wọ́n máa pa ni ẹni tó bá ṣèkà fún yàn wọ́n máa ṣèkà fún ni tó bá dọjọ́ ọ̀la kò sí nǹkan tí yàn bá gbìn láyé tí ò ní ká ó kàn jẹ́ pé it take time mi ò sọ pé torí nígbà gbígbé àwọn kan fẹ́ máa fi yín gba owó ẹ̀dẹ̀ ń mèkò owó mẹ́rin tó bá dẹ̀ yìí pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn o the boy is uh, the boy uh, the ball the ball abi is your court. Okay, the ball is in your court. You can continue. Because but, but you can see that a lot of people are dropping it because ká máa wo àwọn èèyàn báyìí kẹ́ máa cover àwọn kan kẹ́dẹ̀ á máa dojú ìjà kọ ara yín gangan. It's strange to me. A lot of people are involved in this thing. Ọba yẹn ti sọ́njọ́ ẹ̀ pé òun kọ́ lòun lọ mọ́. Wọ́n ti máa sọ pé irọ́ ló pa irọ́ ló pa irọ́ ló pa kilo ló And single person kan kò máa sọ torí pé O make owo lórúkọ yín wọ́n dẹ̀ ń tẹ ayé yín apart wọ́n dẹ̀ ń ba ayé yín jẹ́ tẹ́ bá gbowó yẹn tẹ́ bá dúró náà ń kọ́ mí ìrókù sí yín. a lot of talk a lot of things is hidden that is not revealed to people eh. like the camera that's supposed to be there and these results are wasn't placed at all at all. Mm. You just mentioned the DNA, and you know one of yeah, it's the, it's the motive. It was the most trending issue. Yeah, yeah. The back and forth for a DNA. Even one of his um, said friends said he was complaining about, uh, about the paternity of that child that he was met had those ones. So I was shocked when I hear that. And are they not living together? Me, they are living together. Why but do you think the, the DNA is a is a motive for? It is a motive, but. Um, Because before the death of that, uh, my son, two months later, he had been calling me concerning the threatening people. I used to bully him. So now. Even before this boy died, we saw the way Baba Mubad was like a, eh, a fortet, eh, like a, eh, a cold water when he was talking to Naramali. you know. Like he always humble, káwọ́ sẹ́yìn wá bá Naira Marley If Baba Mubad could stand and shout, kó jàre the boy may not die but after àgbà tó kú sí i wọn ò mọ̀ pé ó wà lẹ́tẹ̀lẹ̀ wọ́n ní kán tètè lọ sí wọ́n sọ̀sọ̀ kú sọ ikọ́ bàbá Mohbad ó ń sọ̀rọ̀ wọn nínú ilé àwọn kò tọ́jú àwọn wọn ní ọmọ ọrùn ọmọ tó ṣẹ́ ìyàwó wọn sọ pé pásítọ̀ ló ṣe ọ̀ràn ọmọ wọn yẹn ipò fẹ́ fi ànáìtì ọ̀ sórí ẹ̀ ṣẹ́ni tó ti kú tún gbà ànáìtì ni kò yé mi so wọ́n ṣàpa irọ́ jọ for you to know that everything that happen bàbá Mohbad is aware but now wọ́n wá believe pé owó yẹn àwọn yẹn wá sọ fún wa owó yẹn pọ̀ gan-an ah má gbà fún wọn o a máa support ẹ a máa fi gba owó yẹn ah ẹni tí sábà máa ná àwa náà invest níbo tẹ́ bá ti gba owó yẹn yìí báyìí báyìí tiwa o a máa ṣe omi ló máa forí fa you understand me bẹ́ẹ̀ yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń dà yín láàmú dà yín láàmú dà yín láàmú ah, baba Mohbad anyway. when the death came, I recollect that there is a petition that he wrote and which the police are not working on. And I want them to carry this eh, petition to work on it. So is the um anyway okay is that the one police to work on the petition but petition was being written by your son not by you then your son is calling you for help you refuse to channel your energy then it's dead now because money is involved you be a celebrity and again you say you are the one that gave him the talent of uh, give singing singing is a talent it's not everybody is that your gift will usher you to the front he got a gift your son he has more more more talent than you you may have little maybe because he started from beginning but you you said you are not even a singer but one day like that when you started singing i mean me ìṣàmọ̀ bí tẹ́tílẹ̀ bẹ̀rẹ̀ but see, kọ́ lẹ fún ọmọ yẹn ní ohùn ọlọ́run ló fún un ó ti ẹ̀yin ọ̀dọ̀ ó fún yín ní ego gbà tó wà láyé yẹn ẹ̀ rí torí you are bitter soul like also jealous of him i'm telling you everybody can jealous of anybody i tell you wọ́n bá lẹ́ jealous ń sẹ́ wọ́n jealous Jealousy people don't know that time that they're jealous. But through what they offer, what they utter, you know that these people, what exactly tó wà lọ́kàn yín ni. Ẹnìkan wọlé yín kò tún yín tọ́jú yín. Mọ́tò tọ́mọ yẹn rà fún yín nígbà tí ò ti kú. Ṣé mọ́tò tó wọ́n padà rà fún yín nígbà tó kú? Àwọn tó dáwó tó ń ra mọ́tò fún yín. Lára àwọn tó pa tó ń fi mọ́tò tù yín lójú náà rò pé tẹ́ bá ti gba mọ́tò yẹn, ẹ máa kú dáhùn àbí nǹkan kan. Ṣé mọ́tò yẹn Panfide I mean Toyota I mean no Highlander ayé àtijọ́ two thousand and nineteen ninety eight àbí no two thousand nineteen ninety eight or two thousand tó rà fún yẹn ṣé tọmọtọmọ yẹn rà fún yẹn èwo ló dájú náà méjèèjì ẹni ó ra pọnpọ́n fún yín ṣe ní pọnpọ́n tẹ níìdì ló rà fún yín gbà yẹn ṣé ẹ sọ pé ilos lẹ́fẹ́ tóun náà ti ra ilos ni mo ti sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tẹ bá tọ́jú ọmọ tẹ bá wò pé gbogbo oúnjẹ tẹ bá fọmọ jẹ ló máa fún yín padà gbogbo nǹkan tí ẹ ná sórí Mohbad láti ọjọ́ yẹn owó tó ná fún yín for few time yẹn àti owó tó gbà lọ́wọ́ yẹn ọjọ́ tẹ́lẹ̀ gba two five ṣé ẹ fẹ́ compare two five pẹ̀lú mọ́tò tó rà fún yín but ó dà pé ẹ ti sogún togójì owó yẹn ti gbowó tó pọ̀ ẹ ti gbowó tó pọ̀ tẹ́ bá fowó yẹn gan sí fixed deposit owó tẹ́ fi tọ́jú ọmọ yẹn ó lè má ì tí ì yíìdì owó tẹ́ lè fi ra mọ́tò fún yín náà and again ọmọ yẹn náà apart from pé ọmọ ṣoríire kò ṣoríire it's your gift but thank God that one has he make it he succeed in life and he has made you proud. But if you love him to this extent, when he was alive, you were able to speak for him. Eh? Egungun yín wá le jù nígbà tí ó kú yìí. Tẹ́ wá ń bá little boy yẹn ọmọ kékeré yẹn jà. Wọ́n dẹ̀ ní kò gbé nínú pé ó ń bá gbélé. Ẹ nígbà tó bá jà ipò máa kó kúrò nílé. Lot of people máa ń gbé nínú ilé. Wọ́n dẹ̀ máa jà wọ́n á tún kó kúrò nílé. Ọjọ́ kan èmi àti bàbá ọmọ mi kó má jà mọ́ ká má jà àti ẹ̀lẹ́gbà ọkọ̀ náà má jà a lè pàdé mọ́ àfi tí jésù bá padà mí mọ̀ṣá àmì nísìnyí òkú kí n bá láàyè rojọ́ ó ti dòkú now mo kúrò nílé níjọ́ yẹn mo lọ sí hotel àmì hotel kan wọ́n pè ní formula one lẹ́gbẹ̀ẹ́ lé mi i just feel like because níjọ́ yẹn tí mi bá kò nílé it can cause another problem the way bó ṣe ṣe fún mi bó ṣe ṣe fún mi if i don't tí n bá kò nílé tí èèyàn bá ẹ mọ̀ tínú bá ń rùn yàn ẹ ti understand it beat me to the level that you know I just have to go and stay in the hotel and I go with my daughter you understand me because àwọn èèyàn wà nínú ilé mi ní ilẹ̀ ń fẹ́ fọmọ mi sílẹ̀ ọjọ́ yẹn wọ́n wá béèrè púpọ̀ lọ ọmọ mi ló wá sọ tọ́ba ti tàwa ti wá ń drive kọjá nígbà táwa ṣètò ọmọ mi máa náwó sí number one number one number one ọmọ mi gbà yẹn kò tí ó yìí kò tí ì lè sọ púpọ̀ ó ti ó ìkéré wọ́n máa níbo ni number one kí ló ṣẹlẹ̀ number one mo ní ibi tá a pé we go number one torí formula one ò tí ẹ̀yẹn jẹ́ pé lálọ́ wà for like one week mo kàn rent hotel yẹn mo kàn wà ń bẹ̀ mo kàn ṣáà ń wẹ̀ mo kàn ń jẹun màá bá ti fẹ́ yá tí bá fẹ́ lọ ra nǹkan màá lọ ra oúnjẹ màá gbọ́ ọmọ mi you know thank God gbà kò tiẹ̀ tí bẹ̀rẹ̀ school you know i'm just telling you ìjà do happen ẹ̀yin àti ẹni tẹ́ fẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí náà sìn tó wà lẹ́yìn bàbá Mohbad ṣe bí ẹjọ́ ń jà bẹ́ẹ̀ kì í ní issue ni you always fight ìjà ọkùnrin àti obìnrin àti ẹyọ tí ò tiẹ̀ ṣọkọ àtìyàwó gan máa ń jà ọmọ àtìyá ń jà bàbá àti Eh, bàbá àtọmọ ń jà ọkọ àtìyàwó ń jà ọ̀rẹ́ àtọ̀rẹ́ ń jà orílẹ̀-èdè àtọ̀rílẹ̀-èdè máa ń jà wọ́n dẹ̀ tún wò pé kí ẹ̀mí má bàa máa sọ̀rọ̀ kí wàhálà má dẹ̀ tún pọ̀ jù torí ròdùn ó kú àdàrú sí nínú ìsàkú ẹ jẹ́ a before it's too late you better settle baba Mohbad tó bá gbé ibi pẹlẹbẹ sílẹ̀ ah baba Mohbad ẹ má yára yín yẹ lọ o torí tó bá sọ pé ẹ ti ní àwọn míì tó máa sin yín a jẹ́ pé systematically ní téèyàn bá ti kọ̀ yín bẹ́ẹ̀ yẹn ẹ fẹ́ fi system pa gbogbo nǹkan tó jáde ọmọ tó jáde látara ẹ̀ torí wọn lóbìnrin téèyàn bá ti fẹ́ lọ́mọ ẹ̀ máa ń wúyàn tí bàbá ìyá Mohbad ò bá wù yín mọ́ ẹ fẹ́ fi system pa gbogbo ọmọ ẹ̀ ni àbí báwo kò yé mi ó ti yẹ yín but both of you have right over that child ọmọbìnrin yẹn lọ for fifteen years àti sọ pé kẹ́ gbogbo story tó pàyà gbèdà àwọn tó ń ṣẹnu yánmọyànmọ tó ń ṣẹnu jákujàku bàbá wọn ní story ìyá wọn ní story ó ti yé wọ́n máa sọ̀rọ̀ tó wọ́n máa lọ gbélé wa wá sọ̀rọ̀ ẹ̀sìn tẹ́ ṣe ti tó o ẹ̀sìn tí fámìlì tẹ́ ṣe àti ẹ̀sìn àti àbùkù tẹ́ kọ́ wọn kékeré yóò ti tó to me mi ò bẹ̀ yín o mi ìdẹ̀ ní kẹ́ gbọ́ mi ìdẹ̀ ní kẹ́ gbà. of the motive of those things that result to that death it was bullying at the same time they this uh, paternity that I'm talking about one of his friends. when he was bullied why can't you help him then those people who bullied him you know then, you could not even face them the boy struggle for himself until ó tó wá pàdé ikú ó tún sọ níjọ́ yẹn ó tó wá ti ní ẹ máa sọ pé ń sọ pé ẹ interview kan náà nígbà yẹn pé pàṣọ pé Mohbad nǹkan mo gbogbo interview yín kan pé Mohbad nǹkan ló jẹ́ kẹ́ ẹ Baba wa Wásílà pàṣọ ńgbà tó ń ṣe yẹsàyẹsà fún yín ẹ wá sọ pé ẹgbẹ́ ni yín o nǹkan kan ẹ ti fẹ́ belong tipẹ́tipẹ́ baba Mohbad ẹ ti fẹ́ belong you know ẹ má máa wọ ọmọ yín yẹn gbà mí pé ah eh, I gave him the talent eh, it is my talent that is using it's not your talent if it's your talent ẹ jẹ́ n sọ fún yín majority àwọn tó ní talent yẹn wọ́n lè fún ọmọ wọn ní irú àwọn ọmọ bàbá Sunny Adé tó ní talent sí wọ́n ń kọrin bí Sunny yes wọ́n ń kọrin bí bàbá wọn but ẹ bá sì wo inú wọn dáadáa ẹ máa wò pé bàbá wọn ni jẹnẹrétọ̀ orin yẹn ẹ orin wọn ò tún dàbí ti bàbá wọn wọn fẹ́ máa jó bí bàbá wọn but ẹ máa mọ̀ pé tí bàbá sọ ní bá ń jó kò ń jó kì í ṣọmọ wọn ló ń jó because kò dẹ̀ sí ìkọ̀wọ́ tẹ bá wo orin tí Mohbad kọ ó yàtọ̀ sí titi yín tẹ bá wo voice Mohbad ó yàtọ̀ sí titi yín ẹ lè ní gift ẹ lè ní talent yẹn nínú ilé yín o ó ti yẹ yín yẹn but talent Mohbad was given by God not by you ó ti yẹ yín ọlọ́run kàn ọ́ náà yín ni ó ti yẹ ẹ lè love láti kọrin kọ́lọ̀ má ṣe orin náà ní ọ̀nà yín ó ti yẹ yín bẹ́yẹn torí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí gan tẹ́ bá tún kọrin orin tẹ́ kọ́ sí ó lè má tà ṣó ti yẹ yín ó lè má tà ẹ ti gbọ́ ó lè má tà lẹ́yìn tó kú tán orin ẹ̀yẹn náà ẹ lè máa promote orin ẹ̀ tẹ́ bá fẹ́ máa hàn ẹ̀ kì í ṣe pé láti wá gbégbá orin yẹn nígbà tó kú tán orin yẹn kò dùn orin yẹn kò dùn wọ́n pè yín sí dábìlì yọ yẹn lábẹ́ kíní kan mi ìmọ̀ nǹkan tí mo ṣe tí wọ́n rojọ́ mi kiri ẹ̀yin lẹ́ ń rojọ́ kiri ẹ̀ tó ń sọ fún àwọn èèyàn pé wọ́n rojọ́ yín kiri nínú interview tó ń interview yín ní TVC ẹ sọ̀rọ̀ ẹni kan gba gbogbo nǹkan míì tẹ́ sọ bíi pé orí yín ti dàrú torí pé ọ̀rọ̀ yín ti yàtọ̀ wọ́n ń béèrè question lọ́wọ́ yín pé ẹ máa ti sọ báyìí rí ó ní òkè o ẹ jẹ́ ká accept pé orí yín dàrú ṣé ń sìn sórí yín ò dàrú orí ẹ ṣúwọ̀n pé kì í ṣe pé orí yín ṣẹ̀ṣẹ̀ ń dàrú lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká gbọ́ ṣá ẹ má bínú bàbá Mohbad bọ̀tẹ́tẹ̀ bínú mi ò ní bẹ̀yìn ẹ̀yin báwo adùn àwọn tí ẹ wá ń sọ pé ẹ ó pè yín gbà yẹn ìgbà tó wá ní problem yẹn àwọn gbogbo àwọn tó ń pè yẹn Pasuma yẹn wọn ò ṣe help ẹ gbogbo ọ̀nà máa sọ fún yín pé owó wà lẹ ọmọ yẹn gangan ni kókó obìnrin yẹn kẹ face dànù ọmọ yín gangan náà máa ní kẹ bá jà grandchild yín gangan torí pé wọ́n fẹ́ face bọ̀bọ́ yẹn wọ́n pa àwọn tó pa Mohbad ni wọ́n fẹ́ kó kú tògótògó ni wọ́n tún ṣe lọ́rùn pé wo àtọ̀rúndọ̀rùn ẹ ò ní wá mọ́ anything about you cancel that's what they said instead kò jẹ́kẹ́jẹ́ kó rí yín pé kó bá fún yín lówó lónìí tó bá tẹ̀ wá wí lówó yẹ fún yín lónìí wọ́n lè pa yín kílẹ̀ tó mọ́ ọlọ́run ilé ìgbìmọ̀ kẹ́ ẹ má dúró you don't know how it is. Nigeria Nigeria is more terrible than the way you think àwọn tó ń ṣe òsánà òsánà fún yín pé ah wo I support you. yín bàbá Mohbad wọn kàn padà lẹ́yìn náà bá yọ ṣọ́ọ̀kì báyìí ìyẹn ló máa fún yín knock out ẹ mọ anything Hey, more anything. read the conversation last. He said he was doubting of his that son. And I myself I'm doubting this. But before the boy was dead, before the later before your son died, you you were not doubting it. And they asked you also many times, you are not doubting. Even if you are doubting now, ẹ bo ọmọ náà láṣìírí, ẹ bo ọmọ yín tó kú ní àṣírí, ẹ bo ìdílé yín ní àṣírí, ẹ bo ara yín ní àṣírí. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn a kàn fẹ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ ni wọ́n kàn fẹ́ fi ń ṣe lẹ́yà ni. Bẹ́ẹ̀ ni, many people nínú ayé ń sìn mélòó ni wọ́n ń fi àṣírí tí wọ́n wò wọ́n àwọn tó bá sọ pé a fẹ́ mọ gbogbo nǹkan káwọn náà lọ ṣe kó fi gbogbo àṣírí yín kó mo sọ fún yín ẹbọ ara yín ní àṣírí bàbá Mohbad kẹ tó ṣẹ̀sìn kọjá báyìí. also because a lot of issues are coming up which are be settled with them sometimes it will use like three days to just left home. yes it happen between husband and wife your wife náà nǹkan ṣe bígbà tíyàwó yín lọ kò lọ for ten years àbí fifteen years ló fi lọ so kí ni ṣe bó máa lọ three days ó padà wá ẹ̀yin náà gbà ìyàwó yín gan náà ẹ̀yin náà àti ìyàwó yín ẹ ti lọ pẹ̀lú tẹ́ separate náà tó bá tí ìyàwó bá ń sánlé ajẹ́ pé ó fi jọ yín náà ni. that the concept of, this, uh, of the husband. Okay, so you are saying he Of yes, a lot of Yes, you think he died naturally. Mm, it's not natural. It's not. So many people believe that um, um, you buried your son, already, the, person, the circumstance surrounding the death, mm -hmm. that you should have, uh, if you wanted um, the um, investigations and autopsy to be done to determine the cause of death, you should have already buried him, that you had something that you were hiding. What do you have to say about that? There's nothing that I'm hiding in Yoruba land. It's not something that I will be seeing that I can be kept some, somewhere. I make move of getting the police report and uh, to put in the mob then. But I was surprised. The wife was with the doctor report. It does not present it. When I reached mob that night, and uh, they asked me, they said they have the, the rules here. Yeah, the mo the wife has the the mother um, what they call it. He has the police and uh, the hospital resort, the report, the dead report, and the refuse so that the mortuary will we take uh, we accept him abi but then a lot of people like this your son also Adura and other that, that were there why did they tell you that in the beginning you don't know that kí ló dé tá àdúrà torí agbọ́ nígbà is not talking èmi náà wà náà wọ́n ta sọ pé but tọmọ yín náà wà mẹ́ kí ló tí ò sọ̀rọ̀ ẹni pé kò lè sọ̀rọ̀ dáadáa ni àdúrà kan ló ń kọrin yẹn is not the talking type pé ó máa ń ká ṣẹ́rí tó bá jẹ́ pé bóyá ẹ̀ tí ẹ̀yin náà ti flop láti lẹ̀ ni people will not um, at this junction ẹ̀ ní fine ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí bí kò ní rí bó ṣe rí bó ti yé àwọn ayé náà wọ́n rò pé ẹ fẹ́ ẹ fẹ́ jojú ẹnìkan ẹ cover àwọn kan ẹ dẹ̀ fi ìyà jẹ ẹ fẹ́ fi ìyà jẹ ọmọ ìkókó yẹn pé ọmọ yẹn kó má. I need to present doctor report and the police report, which I'm unable to present any. Mm. So those are the and the, the, the, the, angles that make me say, okay, we can't be looking at him in this form. Okay, I instruct the Darusha, which is the PA to my son, that this is how you are going to do. I give him the authorized then. The money with him, do the writing, right thing. I left there around that 3 o'clock in the midnight. So till when they bring the car, so uh, it's not what I can just be looking because it, is a teenager, is a baby to me as a father. I can't be looking at him in that such. Mm. So that the police have reject me to, I mean, to give me the the, the petty, I mean, the police report then. Because of people have been saying yeah, maybe I rush. It's not a matter of rushing, but that's how Yoruba used to. I'm from Ekiti. I can't be looking at my son dead. I mean, so so that the And even in the beginning, Baba Mohbad, you are not the one that said they should they should exhume the body. You are not the one. Our ọmọ Nàìjíríà la sọ pé kán lọ body yẹn fún autopsy. Wọ́n wá ṣe tó ń ṣe wá tẹ̀bà tí wà tó ti di owó tó Before you even approve, you say nobody should take in the beginning you say nobody should touch it o. Ẹ gbàgbé ni Baba Mohbad, you say nobody should touch it. But tó wá sọ pé Lagos state ló fi wá body ẹ wá ní ẹ tán bá ti yọ nǹkan tó fẹ́ yọ lára ẹ̀ kan gbé yòókù padà wá síbẹ̀ o bẹ́ẹ̀ ni kò gbé wá o that's what you said you are not like this before. God is not re re recollect from him so those are the things that the reason that make me to, oh, uh, uh, to, so, give that because, You know this issue of the wife has persisted. I wanted to know did he marry her and what form of marriage did they do? Um, Were you as a father present, did you support it? Because I want to know when the suspicion started. Yeah, I like that question because initially we are planning of to just do introduction, introduction just for me to know you, and suddenly on my way going there, they now said they have changed to engagement. Thank God, it's an engagement. So. So, but uh, the reason why Baba Mubad is. Um, trying to defend all this is to tell you that they, they are not they don't have proper marriage but either by mistake or by rights they have done the engagement and it's uh, they are legally joined together traditionally traditionally my aim is there to just for me to have interact with their family to change number from them so that I can be seen someone that I can be talking too. So that is my motive. So by reaching there, they now to the engagement. Fine. And I came with the father of the uh, the wife. So it was later when I begin complain of what I've been passing through since all these days. I was sure this man was blocked me. What are you passing through? Baba Mohbad is talking as if every marriage passed through. There's no marriage that is uh, bed of roses. Every marriage, every relationship pass through many things or the other. Like Baba Mubad was now saying as if he's the one person, he's the one that is living with the girl in the house. You understand me? Baba Mubad is just talking, you know, let me just be frank with you. The issue now is money. The issue is money and they want to fence, they want to take um, Wumi and the baby out of the the will of, uh, you understand me? And, uh, ìyẹn mi pé wọ́n fẹ́ Baba Mubad orúkọ Mohbad ò lè parẹ́ ẹnìkan ló máa ń bímọ bọ́n tó bá ti di ṣùgbọ́n yóò ti di gbogbo ọmọ gbogbo àgbáyé àtọmọ ìjọba gan ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn tó bá ti di ṣùgbọ́n yóò ti dọmọ gbogbo àgbáyé ó ti dọmọ ìjọba so ẹ torí ọlọ́run ẹ lọ fi ẹ lè rí ẹni tí tẹ bá ti sọ pé ẹni tí tẹ bá ti fẹ́ ṣe pẹ̀lú bàbá àmì bàbá àwọn ọmọ yín that is ìyàwó yín àti àwọn ọmọ àwọn ọmọ yín yẹn Hmm? ẹ ní rí ẹ ní rójútu ẹ kò ní jẹ́ kẹ́ lè rójútu ẹ hmm. go back home settle yourself forgive each other and whatever you want to do let that secret DNA papa let the DNA be between you and your and your family because the family the whole world now nobody are ready to support you again so nobody is qualified to know the DNA test as well Even me, I don't want to know the DNA test. I'm no longer interested in the DNA test. The little baby have been dragged so much. And a lot of people systematically, they want to finish off. I'm just telling you the motive, some serious motive behind this. They want to cancel Mohbad pátápátá. Mubat is dead. The son, orúkọ ọmọ yẹn, tí ò bá sí mọ́. Tán bá tún fọ́ sílẹ̀ tán bá kò sí even gan tó máa fẹ́ lọ ṣe DNA test they can manipulate it níbi tán dé ibi tí àwọn mafia wà lórí ọ̀rọ̀ yẹn dé ibi tí àwọn mafia wà lórí ọ̀rọ̀ yẹn dé they can manipulate the DNA test gan I tell you they can manipulate it for the son to be cancelled for Mohbad name to be totally out of the clinic. because there is an issue between two of them. He was telling me that he had bought two plots of land on the, the, the family of the wife. And I asked him, the father, do you aware of this kind of issue? He said, yes. Okay. You see, our family in Nigeria, there's some things we do that is not a good thing. ìyá ìyára ọmọ ìyàwó àti táwọn èèyàn bá ti any property tó bá rà kó tó márì yẹn tí ọkọ àtìyàwó bá ti wà kò sí bó ṣe kéré tó tó bá ti jẹ ọkọ àtìyàwó little ni àwọn parents ní you can guide them you cannot possess whatever Oh, ní right láti process nǹkan tó bá náà fẹ́ ṣe you don't even you can guide them you can support them like advise them you can you know you can guiding you don't you don't i mean you don't put your Oh, gbúdọ̀ máa gbẹnu sí gbogbo nǹkan àmì o gbúdọ̀ máa ṣe bíi pé i'm in control is my son is my daughter you understand me because two of them ló ríra wọn kò ń ṣe ẹ̀yin méjèèjì yẹn ti di top party baba Mohbad but baba Mohbad sọ pé the problem i'm been facing now eh, when i now see the family eh, kìnìkan kìnìkan are you facing problem at all and you are still i mean you still advise your son to marry to that person you facing problem at all and you still went to the engagement tó bá sọ pé wọ́n fẹ́ ṣe tó dọ́sọ̀ ó the engagement tó bá jẹ́ pé ó ń fẹ́ trouble tó jẹ́ pé ó ní ẹnu àbí tí ì ṣe pé ẹ purọ́ why tí ẹ fi ní lè sọ pé me i'm not coming this girl way is behaving to you the way is my treating you i don't like him i mean i don't like her please i'm not coming or if ẹgbẹ́ yìí àkàn lè change introduction síbẹ̀ yẹn kí lẹ wá ṣe tán sìn order tẹ́ ẹ̀ give ńgbà tí Mohbad wà láyé ẹ kò máa wá bẹ̀rẹ̀ sí ń give ẹ̀ ẹ wá ń give ẹ̀ bíi pé bóyá ó ti fún yín power fátó ni o pé òun fẹ́ máa lọ o bó bá ti kú o kẹ ṣe báyìí fọmọ òun o kẹ ṣe báyìí fún dọ́tà òun o nǹkan kan bẹ́yẹn ẹ ti ṣó ojú ọ̀rẹ́ náà bẹ́ẹ̀ ṣe sọ pé nobody should call me your daughter in law again You don't do that. Like if the Nigeria government want to really step onto the case, another thing, all these things they ban ń ṣe yẹn it can cause you problem. Tọ́mọ yẹn tó bá lọ ṣe DNA test gan, kan tẹ̀ wá sí pé kó wá jọ ọmọ ni ọmọ yẹn. you will not have access to anything. You understand me? One man sọ and ẹ̀yin lẹ́tọ́jú ọmọ. Tọ́mọ yín ọmọ bínú, tó bá jẹ́ mọ́tò ló pọ̀ ọmọ yín kọ́, tọ́mọ yín ṣe fẹ́ lọ sùn mọ́tò tó pa ọmọ yín yẹn àbí mọ́tò àbí accident tó ní lójú títì yẹn títì yẹn fẹ́ lọ gbé ẹjọ́ ẹ má máa ní kọ́ lọ́ bá yín gbé ẹjọ́ yẹn kíní yẹn lọ sí court mi ò sọ pé kẹ́ má bèrè kíní bọ̀ ó ti pọ̀ jù ẹ rẹ̀ ti bá ọmọ yẹn kékeré yẹn ẹ ti bà orúkọ ẹ̀ jù ẹ ti dìde ogun sí jù ẹ stop ẹ̀ if you want money how much did ọmọ yín make okay iye báyìí ni kó lọ sọ́dọ̀ ìyá kó lọ sọ́dọ̀ ìyá Mohbad iye báyìí ni mo fẹ́ gbà ẹ sọ ẹ̀sìn tẹ̀ ṣe ti tó gbogbo family náà eh when this boy was alive oh, he used to give us food oh, he used to give us food nínú ilé iṣẹ́ kì í jẹun ṣe bẹ́ẹ̀ cups ẹ̀ nílé èkìtì oríṣiríṣi kan ẹ ti ṣe gbogbo ilé yín ẹ ti fi ṣẹ̀sín ẹ ti gbogbo ilé yín ẹ fi ṣe lẹ́yà wọn lẹ kunlé ilé yín náà lẹ́kìtì ah tọmọ yín ò bá kú ṣé ṣé ẹ fẹ́ palẹ̀ ẹ pa láti kunlé ẹ pa láti kọ́lé ẹ pa láti kọ́ ṣọ́ọ̀ṣì ẹ pa láti sọ pé kó má ní kọ̀ọ̀kan mọ́ tọ́ máa ma fi dárúkọ ẹ̀ ṣé ó lè forúkọ yín pè é ni pé ọmọ tó kú tó ní tẹ́lú bá ti kú afẹ́rúbojú ọ̀gẹ̀dẹ̀ kú ó fọmọ ìrọ́pò ṣé kó sọ pé tí èèyàn bá ti kú ó máa fi ìyá àbí bàbá ìrọ́pò ni ah, ẹ ti ń ṣe bí wizard o bàbá Mohbad ẹ ti ń ṣe bí wizard ẹ bọ ọmọ kékeré yẹn sílẹ̀ èèyàn máa nílò ìbò wọn máa àdọ́tọ̀ ọmọ kékeré tí èèyàn bá ti ẹ̀ bímọ wọn àdọ́tọ̀ wọn dẹ̀ fún ní wíl ó dẹ̀ yìí ń gbà ẹ̀yin tẹ́ tún sọ nígbà yẹn tẹ́ pé ẹni pé ọmọ yẹn ìgbà tí Mohbad fẹ́ kú gan ẹ ló gbé sí lọ́wọ́ báyìí lọ́jọ́ tó fẹ́ kú nínú interview àkọ́kọ́ dẹ kọ́kọ́ sọ ẹ ló gbé sí iná báyìí pé ẹ gbà ó wá take picture yín ẹ ló yà sórí laptop ẹ bí ìbò ti mọ̀ pé ó máa kú ẹ̀yin fúnra yín sọ wọ́n béèrè lọ́wọ́ yín nìkan pé ṣe ẹ̀yin tọ́ iṣẹ́ paternity ọmọ iṣẹ́ ẹ̀dá ọ̀tẹ̀ ní ẹ̀dá ọ̀tẹ̀ tẹ bá ti wá dá ọ̀tẹ̀ ń ṣe wá náà rẹ̀ tá lọ rẹ̀ kò sọ̀rọ̀ kò sùn kò ní kò sùn kankan irú pọ̀pọ̀ tí mò ń pè yẹn tó pé ẹ̀yin ò tó ẹ̀ẹ̀tọ́ kọ ní ẹ̀ẹ̀tọ́ bàbá ni ni ọmọ yín ṣe ló ń jẹun lọ́dọ̀ ya prime boy gbogbo sórí òṣìṣẹ́ ṣe táwọn èèyàn wá ń pákéjì ẹ̀ fún yín tán ni ẹ ó sọ́fà gan ẹ tó bàbá mi kí ló dé tí ẹ wà láyé tọmọ yín máa lọ fi jẹun lọ́dọ̀ obìnrin kan tí wọ́n gbé ọmọ oúnjẹ tiẹ̀ tó wá ní ẹ friend friend ẹ̀ ní ẹ̀yìn lẹ́ ẹ̀yìn gan àwọn èèyàn wọn sọ̀rọ̀ débẹ̀ yẹn ẹ̀yìn gan fuck up ẹ̀yìn gan ẹ miss position yín as a father you kúrò meet up ẹ provide ẹ̀gbọ́n kan tí bíbélì sọ fún yín ní a man that cannot provide for his children it's not worthy it's not provide for his home it's not worthy to be a man ẹ wá ń sọ pé torí pé ọmọ yẹn ń kọ́ ó ti lọ jẹun nílé ẹ̀ ń jọ yẹn ńgbà yẹn ẹni kò so oúnjẹ bó ṣe délé ẹ̀ tó wà lọ jẹun i'm fucking what tẹ́yìn bá ní oúnjẹ ńlé ń jọ yẹn sọ́mọ yín máa rìn gbèrègbèrè lọ sílẹ̀ nìkan tẹ́nìkan máa ṣe kìíní kan tó máa máa jẹ́ lọ́sẹ̀ all of you tẹ wà lára dọ̀mọ yẹn you are just enemy gbogbo yín kì í ṣe gbogbo yín ná gbogbo yín tẹ́yìn tí ìyá bá dẹ̀ ti jẹ́ ọ̀tá fọ́mọ tó bá lọ́kọ ó máa jẹ́ ọ̀tá tí bàbá bá ti jẹ́ ọ̀tá fọmọ ọkùnrin tó bá níyàwó náà tí ò bá wà kẹ́fù àwọn ọ̀rẹ́ yẹn tó bá ti wọ́n máa take advantage ni wọ́n máa wò pé ọ̀tá kúkú ni it has happened to us before àwọn èèyàn wò mí dáadáa wọ́n ní wọ́n wà rẹ̀ pé ò léèyàn mú ni mo lọ́lọ́hùn ẹ má fi pé mi léèyàn fi ṣe mo dẹ̀ léèyàn yẹn mi pé àwọn tó bí mi bí but wọ́n mọ̀ pé they are not going to stand for me because ebi ń pa àwọn ọ̀pọ̀lọpọ̀ tẹ́lifásẹ̀ ti ń pààyàn wọ́n máa ń bìtìrì ara wọn ṣẹ́ni tó ń bìtìrì torí pé ọ̀rẹ́ òun ti ń ga sókè tó bá ní kó lù pa pé òun ló máa gbé sókè ńgbà yẹn tó wọn pọ̀rọ̀ máa dé báyìí kò lè ṣe ni ẹ wá débẹ̀ yẹn kàn wá bẹ̀rẹ̀ sí sọ the best friend also doubting who is best friend tí tó bá ti marry best friend ò kò kò kò relevant nínú relationship wọn ṣé ti yẹ tí ò cry out pé ọ̀rọ̀ gbogbo wọn sọ pé wọ́n ní pé yìí ṣé before kó tó kú ṣé prime boy wá sọ fún yín tó bá jẹ́ ọ̀rẹ́ gidi ṣé ẹgbọ́n tàyè nígbà tó kú tán ni lẹ́yìn tó kú tán tí gbogbo everybody wá ń wá bọ́n ṣe máa save ara wọn ni wọ́n á sọ pé eléyìí sọ pé eléyìí sọ pé ẹ̀yin wá ń ṣàìdá aráàta torí pé ẹ fẹ́ pì fẹ́ pé tán bá máa pín owó yẹn kẹ́ pín pẹ̀lú àwọn aráàta kẹ́ ṣó wù mí nítorí pé ó sì sọ̀rọ̀ sí yín ẹ rántí pé ọmọ tó wà ní kékeré yẹn ó tún lè dàgbà kó ṣe dáadáa ju Mohbad lọ láyé ṣé ẹ̀mọ́ pé ọmọ yẹn lè ga ju Mohbad lọ ẹ wá mójú ọmọ yẹn fi ń ráre wọ́n ṣépè fọmọ yẹn lórí mídíà wọ́n tún blọ́gà mi ò fẹ́ dárúkọ ọmọ yẹn mọ́ he calls that boy like that little boy like anything ẹ̀dẹ̀ ń jókòó ẹ̀dẹ̀ ní àwọn tó ń dáwó fún yín wọ́n ń ṣe èrè mo sọ fún wọn àwọn tó yìn dáwó fún yín wọ́n ń sínwín àwa yìí la kọ́kọ́ gbé sókè tá à ń sunkún bọ̀rọ̀bọ̀rọ̀ ń pọ̀ mọ́ ìsókún gbà ẹ̀ ẹ rí pé kò mú fún amọ́ ẹnìkan wá déédéé gbé ń sẹ̀ wá fi ń ṣe business bàbá ẹlòmíì máa kọ́lé lára yín ẹ̀yin máa tò ṣì tẹ́ ẹ̀ bá wà kéèfù tẹ́ ẹ bá máa tún gba shock another thing tó bá lọ gbé kinní yẹn wá ń sìn tó ti lọ gbé òkú ọmọ wọn kàn já gbogbo ọmọ yín òkú ọmọ yẹn wọ́n ń jajálajàlá kò jà kò dàbí kò yàtọ̀ sí òkú tó jábọ́ láti inú plane tí wọ́n àwọn òkú míì tó jábọ́ láti inú plane ní ìnáwó tí wọ́n rí ṣe àwọn ẹja gbogbo ní wọ́n ti ṣe ọ́pítọ́sì yẹn tí wọ́n máa tún ṣe míì ṣówó yín lẹ fi ń ṣe ni ṣé tẹ bá fẹ́ ọ́pítọ́sì ní bìgínì ṣé máa lọ gbé sí ṣé tẹ bá fẹ́ ọ́pítọ́sì ní bìgínì of the story ṣé máa ní kó kó ẹ máa lọ sí kíákíá ọ̀rọ̀ tó wà ń bẹ̀ yẹn tó yẹ pé ẹ mọ̀ pé báwo èèyàn ṣe support yẹn wọ́n máa ti fóònù yín bó ṣe wà yẹn àwọn ẹlòmíì lè ìjọba gan lè ti máa ṣe investigation ló ń dà yín lórí orúkọ yín àti ẹ̀yin kankan máa gbá research kán má fẹ́ dá yín lóhùn bẹ́ẹ̀ ni kán ti mọ gbogbo nǹkan tẹ́ ṣe ní secret àwọn tẹ́ ń cover ṣé ẹ̀ mọ̀ ní. ẹ̀yin tí wọ́n accuse pé lórí media yìí ni pé àwọn kan fún yín lówó before the time wọ́n náà fún yín ní four million before kọ́mọ yẹn tó kú wọ́n lówó kíni. àwọn kan tún sọ pé ẹ̀yin ni wọ́n kówó kún fún you know nígbà tó ti wá gbọ́ pé owó wà nílẹ̀ o àwa ò pa a máa kú ẹ bá kú síbẹ̀ ni bàbá Mohbad stop ẹ ẹ̀sìn yẹn ti tó tó bá fún yín lówó tẹ bá ti gba percentage tí tẹ bá ti settle pẹ̀lú family yín kó máa sọ pé ẹjọ́ kí ló ṣẹlẹ̀ àti settle is okay we settle it out of this Facebook we settle it out of this radio we settle it out of this station ẹnìkan bú mi ẹni tó bá bú mi you have right to abuse me I don't bloody care if you abuse me ṣá ebu ẹ ẹni tó bọ́ mi àwọn tó ṣépè lánàá wọn ní problem if you abuse me you get, you get problem no be something no be joke kí ni ìbá ti ṣe é torí mi bá ẹ sọ̀rọ̀ báyìí ẹni gbogbo and get in life. Now, since all these days, I've been demanding for this, and there's no response from your wife, and from there, it just blocked my line. So we can't have any contact with each other anymore. So you see, the, when the boy was alive, Baba Mohbad was saying that he contacted the in-law about the land they said they purchased. That the son, you know, now Baba Mohbad is saying that the son purchased, but he forgot that they are married. You understand me? But what the belief of Baba Mohbad is that Ah, ilẹ̀ yẹn ọmọ òun ló ní anything tó bá ti nígbà yẹn ọmọ òun ló ní nàìjíríà ṣe mọ̀ pé nílò ìbò ẹni ìyàwó tó bá wà lọ́ndà rúfẹ́ owó tó bá make at that moment tó bá fẹ́ kọ ìyàwó yẹn ó máa ó máa lose owó ẹ máa pín wọ́n lè ní kẹ́ ẹ pín property yẹn bẹ́ẹ̀ ni because they know the reason why tó yìnbọn máa fi ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n mọ̀ pé obìnrin yẹn máa feel pain ó ló máa feel ẹ̀ jùbọ̀ tó bá ti wá gba property tó ní a lot of things kò ní feel pain yẹn mọ́ but nígbà tí nǹkan ti ṣẹlẹ̀ báyìí sí kàn ń borúkọ ọmọ nǹkan tẹ́ fẹ́ náà nísìn náà ni pé kàn ṣáà declare pé Liam o kò ń ṣe ọmọ Mohbad kàn gbé kúrò kàn lè wí lówó fún yín wọn Nàìjíríà ò ní ṣe bẹ́ẹ̀ fún yín I bet you no kò sí lọ́yà tẹ́lẹ̀ lọ́gbà lọ́ndà ẹ̀fẹ̀ àwọn tó bá dẹ̀ ń dáwọ́ kàn máa da ẹ máa rí pé ta bá fi bọ̀tí pé kí wọ́n sọ pé wọ́n fẹ́ gbé Liam kúrò lórúkọ Mohbad wọn ò ní ṣe because Liam is I mean Mohbad is no longer alive and you are no tòótọ́ ni legal Eh, tó orí protocol àwọn protocol kan máa ń break o when it comes to some level but kì í ṣe lórí eléyìí because ilẹ̀ fẹ́ cancel gbogbo orúkọ Mohbad kó láyé. You are both friends Mohbad Wùmí tó ń try láti rectify ìyá Wùmí àti bàbá àmì ìyá Mohbad àti gbogbo ẹ̀ náà kí gbogbo yín kẹ́ di family kẹ́ di kan nǹkan tán bá ń ṣe tí ò bá fẹ́ kẹ́ wà níbẹ̀ yẹn náà ó lè máa rò kí ló kàn pẹ̀lú ayé yín pé kẹ́ settle ẹ̀ eh, wọ́n máa sọ pé kò ń lọ bá ìyá Mohbad sùn ó wá sọ gbogbo yẹn náà lórí mídíà bó ṣe báyàwó ẹ̀ sùn wọ́n ṣe àrẹ́rẹ́jẹ sínú ilé ìgbà tó bá sùn báyìí láyé ẹ̀ bẹ̀rẹ̀ sí tún dá padà ó wá sọ báyìí ó wá fi kọwọ́ gbá ikùn ìyẹn náà wá dìde wá di wòlíì lórí social media pé gbogbo ẹ̀yin ọkùnrin ẹ̀ ní fẹ́yàwó burúkú ṣé òun jẹ́ ọmọ tó dáa kó lọ ṣe DNA test ọmọ wẹ́ ẹ wo ẹ kúrò fún mi o mi ò sọ pé kí anybody pa anybody I don't support anybody o tó bá yá sí àwọn akọ́kọ́ jáyé kò mi ò rẹ pé tí ọkùnrin kankan bá da ẹ ìhòòhùn ni mo sọ̀rọ̀ fẹ́nìkan ń sìn tí mo sọ pé mo ò gbúdọ̀ pààyàn ọkùnrin kan ló wà behind it o as a when you look at me in the beginning when I was talking about Tobi pastor Tobi yẹn Jesus bobo pastor kewuye you can see what I said you see, you understand but nípa ilé ìyẹn tí ń drag ẹ ti ṣẹ̀sìn jù bàbá Mohbad ẹ fẹ̀sìn inú wọn mímọ ẹ̀mí ẹ̀sìn ẹ̀ ti pọ̀ jù ẹ mà ṣẹ̀sìn o ah ẹ ṣẹ̀sìn sà wọ́n wá gbé kámẹ́rà sí láti ẹ̀yìn wọ́n á ṣe gbogbo ọ̀gọ́ yín láti ẹ̀yìn dé sàlẹ̀ báyìí ẹ gbẹ tẹ́lẹ̀ ọ̀ ẹ tún wá gbẹ tán ìgbà ẹlẹ́mà rẹ̀ ń tó níkùn ẹ ti gbẹ tán go and fọkàn balẹ̀ ọmọ yẹn ti lọ tẹ bá fẹ́ kọrin ẹ fọkàn balẹ̀ ẹ lọ fi ọkàn balẹ̀ kẹ́ forgive ara yín gbogbo yín ẹ ṣe mistake bàbá Mohbad ẹ̀yin lẹ ṣe mistake ní bìgínì torí àwọn èèyàn gbàgbọ́ pé àwọn kan ló pè yín ọlọ́pàá dẹ̀ ti ṣe investigation débẹ̀ wọn ò dẹ̀ ní sọ fún yín torí ẹ̀yin fara yín ò fẹnu yín sọ jáde pé àwọn kan ló pè yín pé kẹ́ tètè lọ gbé ọmọ sí ṣé wọn pè yín ẹ sọ tòótọ́ pé kán lọ sí ṣé wọn pè yín ṣé wọn tírẹ́tì yín ṣe bẹ́ẹ̀ sọ pé wọ́n tírẹ́tì yín tẹ́lẹ̀ nígbà tó yá ẹ̀ẹ́dẹ̀ sọ mọ́ torí pé gbogbo àwọn yẹn ti wá bá yín wọ́n ti kò láì pẹ̀lú yín wọ́n ti bá yín dọ̀rẹ́ ọ̀rẹ́ tó máa yín dá yẹn ikú ló máa já sí fún yín tẹ́ bá tẹ́ bá padà lọ sílé kẹ́ lọ sẹ́tù pẹ̀lú àwọn fámìlì yín kẹ́ sẹ́tù pẹ̀lú grandchild yín kẹ́ gbà mọ́ra pé Mohbad o I love you mo gbà fọ́lọ́run pé ìwọ ló sọ̀rọ̀ sí ní nǹkan tí e, ogun ayé tó bá mi fà á tó gbọmọ lọ́wọ́ yín yẹn ogun ayé ò ní bá mi fà á tó gbọmọ lọ́wọ́ yín mo fi yá Ọlọ́run kẹ́ wá gba ọmọ yẹn mọ́ra kẹ́ máa rí Mohbad nínú ẹ̀ kẹ́ sọ Mohbad tẹ́ bá fẹ́ Mohbad kẹ́ wá máa sọ Mohbad sínú ẹ̀ kẹ́ wá máa pè jìnnà Mohbad àbí mo àti ìlérí olúwa ìkejì mi mo speak sínú ayé ẹ̀ you understand me but èpè sì tẹ́ bẹ èèyàn ní ó dá mi lójú pé ìgbọ́n máa ti máa ṣépè fún Liam lábẹ́lẹ̀ kódà ẹ fọwọ́ ara yín para yín wọ́n sọ pé àtìkádára para rẹ̀ kò lẹ́jọ́ ni wọ́n ṣe fún yín baba Mohbad baba Mohbad baba Mohbad. Hmm téèyàn bá ń jà tó bá dijú tó bá dijú tán bóyá lò ti ní ẹ̀ tó bá jà tó dijú tó dẹ̀ gbé sword dání torí gbogbo pàtó ń jà yẹn egungun á máa dàbí òní wá ti ṣèṣe òní mọ̀ ẹ ti wà yín jọ̀d bọ̀ mo fẹ́ kó dúró mi tó dé yẹn o. Those are the areas that I know that there is something fishing in this thing. So let, let's go back to the death a bit okay. we saw quite uh, a uh, number There's of something videos. fishing, not only one thing fishing, a lot of things are fishing. So and if you want to fish out or everything that is fishing, are you can your capacity, you cannot fish it out all, all what is fishing. Because the people who can support you to fish it out, they are not ready also. You are many you say things is fishing. Not one thing, many things are fishing. And pictures on social media, and one of them was the cops of uh, Mobad that was sort of squeezed into a coffin. Uh, the, the fault and be from like the neck was broken. There was not enough space in the coffin, and ah. people uh, called you out at the time saying that um, um, you shouldn't have allowed him to be buried in such a manner. Now, say about that. It's not what I can witness, really, as a father. So, so I've given instruction to the PA. This is what you are going to do so I was so surprised by seeing those things. I was seeing inside uh, TV. I did not even witness it because it's not what I can be witness. So what I've given instruction. So the coffee was by by this person that I give instruction to. So I didn't know anything about all those uh, allegation given to me that I break his neck, I did this. So so I, I just want to emphasize, just for many people who may not be aware, so culturally in Yoruba land, yeah. father, a father is not supposed to tea yeah, that is it. his, his cups. child's cups. Yeah. So you were not. But if this case is if it's like that, why is he a ìyàwó Ìyálọ́ládé àbí be a woman? sọ pé ṣọ́ọ̀ṣì pásítọ̀ ló bírèkì náà kẹ́ pé ńgbà tó fẹ́ẹ́ da òróró sí tó To àná ìtorí ẹjọ́ tí ò bá sílẹ̀ báwo ló ṣe máa sọ. Papa is there they just change the way they are now creating the story now that's what happened they are telling about to amend stories. Is there because Ìyálọ́ládé was said the other day that wọ́n fẹ́ gbé orí ẹ̀ sókè wọ́n da òróró sí ní ọrùn ẹ̀ kan ṣó ti yé yín ní ọrùn ẹ̀ so kì í ṣe pé bóyá ẹni yẹn wá tún dáhùn pé à ah, excuse o gbogbo òkúta àwọn ti rí tó bá ti kú máa ń gan ni o pé kí ló wá dé tí ọrùn Mohbad ṣì ń mì ìyẹn mi pé kò tí ì kú nìyẹn tọrùn ẹ̀ bá ṣì lè ṣe bend nísìnyí báyìí nǹkan tí Ìyálọ́ládé sọ ń gbà ẹ̀ ní ìyàwó má nìyí nígbà tó wá yá ń sìn bàbá ó wá sọ pé ẹnìkan ló lọ ra pósí tó kéré because order was being given that wọ́n ní bàbá yìí sọ pé wọ́n máa sin lọ́jọ́ yẹn gangan pé kán lọ sin lóru pé ẹlòmíín náà dẹ̀ tó weakness wọ́n sọ pé kán wá sin lóru pé òru yẹn gangan náà gbúdọ̀ sin. ìyẹn nígbà yẹn ṣé mo pé ìgbà yẹn náà wọ́n fa ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí pray you know I pray that lot of people àwọn eégún tó faṣọ bojú tó ń jẹ́ ògbólógbò it's possible the boy is not dead before they just wan pity out of anything happen but let us don't let us assume and don't let us talk much again because we cannot we will not have peace and they are not ready to expose things okay and uh, by you going again you wàá máa ìwọ náà máa discompose ni wọn lówó ṣẹlẹ̀ sókùú. And tó while láyé náà máa discompose if no care is not taken because majority carry the votes a lot of people behind that seeking not to be open they are more than you but not that they are not going to suffer in one way or the other they are going to suffer I tell you and already they torture them systematically you don't know many things a lot of people are in some mess now they are being exposed in public now <clears throat> it's not because uh, it's not because of that sin they don't move wọn fún yẹn wọ́n ti bẹ̀bẹ̀ láwọn ibi kan but they are still going to pay for whatever they have done i tell you but me, ìfẹ́ sọ fún yín mi ti kókó lọ Where you give instruction yeah. and you give funds yes. for the right thing to be done, but whoever carried it out you know, did it that way. Yes. Okay, but now let's go back to your suspicions. You know, you talked about bullying. Yeah. And in the very beginning, we were hearing names like Naramali, Sam Larry. Who are those people to your son? Yeah. And see, and we heard that you even had conversations with them. What have you gathered, you know, from talking to them since Mobad's passing? Well, since when the Mobad passing, I did not have any contact with any one of them. Okay. But before Mobad passing, I've experienced a lot of uh, things because they have been reporting those people to me. I thank God I witnessed once. There was a day I met him when I prayed for him, said, Daddy, he had an issue with his uh, manager. And he left me that day, not up to 30 minutes. Out of the people that go with him, they now came back. They said, Daddy, somebody was beating your son up there. And I said, okay, where? Let me reach Before getting to that place, when I'm at the gate of the street, That is how I met him. Where are you coming from? He says from his box, which is Naramali. He was beat. I can even see the sign. Even when you look at the picture of what he was out then, mm. you can see me. I'm the one that puts on white because I put on white garment. So I saw the way he was beaten. You can even see when the normally begin narrate his own story. Say, they had to beat the way they had to. So people see those things that this this boss was is not have uh, sympathetic to my son at all. May I pause you a bit on that? Okay. You know, online as well, you had granted several videos. Yeah. And one of the things you said in the beating was that they had a right to correct him. Mm, there's nothing like that. Yeah. Maybe you misinterpret me then. Oh. Mm. Yes. So what did you do when you saw the beating? Yeah, when I saw the beating, uh, Ego. mi ò fẹ́ máa gbé fídíò kí n máa sọ pé ibi tó ti sọ̀rọ̀ ibi tó ti sọ mí no na time for that but you see Baba Mohbad wọ́n sọ pé wọ́n kàn ń kọ́ ọmọ òun lọ́gbọ́n ni bàbá Mohbad gan gbà tí Mohbad kú ó sọ lórí live interview ipe ikú owó ikú owó tí wọ́n sọ pé ló pa tó sọ ní skin ó tún sọ lórí line pọ́mọ yẹn ìyàwó ẹ̀ ni kò tọ́jú gbogbo mọ́tò pọ́npọ́n ìyàwó ẹ̀ ló lọ ra ńjọ́ yẹn tó gbé wá you know bitter like that so ó ní kó gbogbo léwu as if ó fi kú yẹn náà yọ ọmọ yẹn every one of them màmá kan náà jáde sórí social media pé gbogbo ẹ̀yin family ẹ̀sẹ̀ lè bàbá Mohbad pé ṣe lẹ́ ń fi kú yọ Mohbad kó kú pé ìkà burúkú lẹ̀ wò. I must ask my son and let me go to the police station. ṣe rí bàbá Mohbad parọ́ níbi bàá ṣe rí pé ó ti ń parọ́ jù níbi bàá nínú interview wọ́n parọ́ gan wọ́n parọ́ jù kò dáná ikú ló fẹ́ pàgbàlagbà tó ń gbọ́pọ̀ lórí ẹ̀ mẹ́ yes wàá sọ pé okay yes I said it but for a reason for certain because of you know wàá sọ reason because for saying that you have a reason because ó lè jẹ́ pé bí látọ̀rí kò bẹ̀rù àwọn family àwọn ọ̀gá ẹ̀ yẹn kọ́ má bàa ṣe é mọ́ṣẹ́ ìdòfin ń tà láti pull ọmọ ẹ̀ down to raise their own hope to praise those one so they won't come for you that's the meaning even despite you have Nigerians some people backing you still yes you don't have the courage and the boldness to go for them they just want to, you to go to the, I mean go for some people wọn ti lórúkọ I don't know anyway ṣá. which report said, daddy they have did something like that which I saw him with Bella they said they have uh, uh, write petition concerning that they have submitted to the police station that daddy uh, you no need to involve in this and I have to be looking at them So, but I decided the lawyers was involved. So that is how I left them there. So what, what is um, Bubat's mom's take on all this and what has caused the disagreement and rift between both of you for so long? What's the genesis the, of that? He, before Mubad left, he was trying to join me and his mom together because we have departed for over uh, 18 to 17 years before we now meet together. So Mubad is the kind of person that You need peace. When you begin saying, this is daddy, this is what I want, I have to accept him because it is someone that I love, is my second. So, but after the death, a lot of things coming up by seeing them having a separate meeting without my consent. I As you know, yeah, with the with the with the with the with, the, with the, my former wife. Now, you know that's part of things that upset Baba Mubad. He said the truth here that It's, it's like you want to be giving honor. It's my son. Anything meeting you want to hold, I have to be the one to start the meeting. I have to be there. You must not even talk when I'm not talking. You must not be around. I mean, if anytime I'm not around, you must not take anything. Any decision must not be made. He want to be given that honor. And he doesn't know that everybody, including Maya Mohbad, also have right as a mother to speak. The the wife also have right to speak, you know, understand? So people around him, they have rights also to speak. But Baba Mohbad, like he like uh, this post. Ẹ mọ̀ káwọn èèyàn bá máa believe pé it's my things. I have, you know. It's good, sure. but the boasting àti order that we might take like direction they want to want to be in front, they want to be in back, they want to be in the left and right. He wants to take be everywhere. Like, no decision, nobody must talk when I'm not talking. And when I say yes, and that is yes. When I say no, that should be no. You understand me? And that's why you see today, when the mother of Mohbad said, we don't want DNA for Liam. Even if you want to be the DNA, it has to be our private DNA, not for the public. Because that child is not a public dog. It's not given back to by public. Okay? Mm-hmm. So, so our secret our even tá a bá fẹ́ ṣẹlẹ́yà wa jẹ́ kó mọ láàrin wa àbọ̀dọ̀ bàbá Mohbad ẹ̀sẹ̀ no no no whatever thing mi bá ti sọ ló gbọ́dọ̀ wá and um, ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá léèfẹ̀ and eh, nígbà mìíràn tí èèyàn bá gbà fún nǹkan kókò tí ẹ wí pé kí nǹkan fà àgbàlagbà náà pé a máa ń fa àgbàlagbà rẹ yàn jẹbọ tó ń gbà tó bá tuntun wá di báyìí wà á kàn pé lẹ́ni gbà jẹ́ kí nǹkan tó torí ẹ ti wọn ti sáà wà á kàn gbà kí n ṣe pé torí kò dẹ̀ ṣe pé torí pé kì í o kì í ṣe olórí mọ́ kì í ṣe pé kì í ṣe ọkùnrin mọ́ kò reduce ẹ ìwé ó lè give you ọ̀nà wà á rí i pé ẹni tó wá gbà fún yẹn gan padà á tán padà wá submit fún ẹ á ní mo understand ẹ but you know èèyàn máa ń tiẹ̀ ń ṣe bí ọ̀bọ nígbà míì kó ba lè mọ́ bọ bàbá Mohbad is too bo ó ti wà too bossy ẹ mọ tí kò máa pè é ó fẹ́ máa boss lady àwọn boss lady àná. as a Yoruba he is not supposed to be in his son's house when he's there. He's supposed to be around me as a father. But I was surprised that these three days he joined people that's living in the. Uh, son. You see? You see, Baba Mohbad, is there. he, he, yeah, Mohbad don't supposed to be in his son's house. He's supposed to be in his surrounding with him. And you have a wife. Your wife, even when Mohbad, ìgbà tí ìyàwó tí Mohbad kú He, ìyàwó Baba Mohbad ṣe nínú ẹ̀ ń dùn nínú ẹ̀ tẹ́ bá rí nísàlẹ̀ náà ó dùn wípé ẹ ṣe bó wà láyé ló ṣe fẹ́ join ni ìyá ẹ àti bàbá ẹ papọ̀ kò ní dáa fún ẹ lọ́rùn nítorí ṣẹlẹ̀ nìyẹn bàbá Mohbad dance ṣé ìyá Mohbad wa padà wá sílé ibi tí ìyàwó ẹ wà àbí around ẹ ló yẹ kó wà níbo ni tó bá fẹ́ rí ìyá tó ti rí pé o ti wà nínú pápẹ́ bẹ́yẹn both of you nísìnyí ìyàwó tiẹ̀ mẹ́yẹn kò fẹ́ pẹ̀lú ìyá Mohbad mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ìyá Mohbad náà kẹ̀dẹ̀ rèé he will be giving respect to that ilé yẹn tí òun àti ẹ̀jọ́ ń gbé tí mànìyà àti ìyàwó ẹ̀jọ́ ń gbé ó nílé lọ́bẹ̀ you understand me tó bá jẹ́ ilé ọmọ ẹ̀ ló wá ilé ọmọ ẹ̀ ló wà ó ní right láti gbélé wà nílé ọmọ ẹ̀ bọ́n ṣe sọ pé ọmọ ẹ̀ kú yẹn nǹkan tí wọn kọ̀ tó ń kàn ṣe tí mi ò láìkí gbà ni pé wọ́n tan tẹlifíṣàn ó ti yé bẹ́ẹ̀ wọ́n tan tv wọ́n wo tv bọ̀dì kí ló dé tí ò lè wà nílé ọmọ ẹ̀ ìgbà tó ti ń lọ bẹ̀ kó kọ́ ọmọ ẹ̀ tó kú kò dẹ́ ń ṣòun ló pọ̀ ọmọ ẹ̀ but bàbá Mohbad kàn bìlí pé i'm supposed to be in charge i'm supposed to be in charge and in charge tó dẹ̀ fẹ́ bí yẹn ó níyàwó tó ń control ẹ̀ tí òun ṣe ìyá Mohbad ibi tó ti contradict ara wọn nìyẹn the other one tó wà nílé control àti pé ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ò lè kú kórìíra àtìbẹ́yẹ o but inú ẹ̀ ń dùn ìyí tó wà lẹ́yìn náà wà náà tó ẹnjìníà eléyìí láti sọ pé gbogbo ọmọ tó kù mẹ́ẹ̀ náà máa destroy ẹ̀ ni tá a bá ti gbọ́ kíní hand over kíní yẹn bọ̀ mo sọ fún authoritatively Nigeria government they won ní fún yín ní right ọ̀kan láti destroy ọmọ tó ń jẹ́ lè hàm they will not àwọn gbogbo àwọn tẹ̀lẹ̀ sí gbogbo investigation àwọn tẹ̀yìn hide tẹ̀ ń gang lẹ́yìn wọn tẹ̀ Ten bá tẹ̀ ń bu àṣírí wọn tẹ̀yìn láti dára yín láàmú gbogbo ìpátá lọ́lọ́pàá mọ̀ ó ti yé but wọ́n fi yín bí wọ́n fi yín lẹ̀ bí ó yá fokùn síbi tó bá wù ẹ́ lọ́rùn ara ẹ̀. house and I begin seeing a lot of re review that the, the, the, the, the lawyer, the mobile lawyer having a, a meeting with them without my consent. So when they now came to me and all that, there is a meeting inside meeting. So all those things make me to. You see, even when you are having meeting, when those people are having meeting, your wife also busy granting interview irú ìyàwó ìyá bàbá Mohbad kò ní right kankan láti grant interview nígbà tí ọmọ yẹn kú because ọmọ orogún ẹ̀ ni ó ti yé tán bá lòun ló pa ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn ó gbàrántì gan ó lè pa tí ò bá ń ṣe òun ló pa àwọn tó pa inú ẹ̀ máa dùn sí ni toró ń ta pàràpàrà ní ọmọ ìyàwó ẹ̀ ló pa aṣọ fúngbà ẹ̀ kò gbọ́ ìyàwó ẹ̀ ló pa ní kọ̀kiri kan òun ló kọ́kọ́ gbé sẹ́nu kí eléyìí gan tó dìde kó tó bẹ̀rẹ̀ sí wù mí yes ìyàwó ẹ̀ tó fẹ́ ẹ̀ náà pé ìyàlọ́ládé òun ló kọ́kọ́ dìde tó bẹ̀rẹ̀ sí ìyàwó ẹ̀ ni òun ló pa á rí gbogbo ohun kìíní yẹn náà gbà èmi náà ṣe pé báwo ni orogún ìyé èèyàn ló yẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ I see things that is wrong with that boy nígbà with that lady nígbà tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó ti yé òun ní sìn ìyẹn náà dẹ̀ wà nínú àwọn tó ń support wọn lórí social media yìí kógun lè máa le against Liam because wọ́n fẹ́ cancel Mohbad anything about Mohbad àwọn tó tún kù lọ́mọ Mohbad yẹn gan tó lè mú kí títí àmì dúpẹ́ ìyá Mohbad kó kùnú ayé bọ̀bọ́ yìí pátápátá ni so eléyà wá jogún Mohbad tó bá jogún Mohbad tán ìyàwó tí ìyá máa gbádùn kò ní dáa fún ìwọ ìyá lọ́ládé yẹn ọlọ́run mi ìfẹ́ ṣépè mọ́ lẹ́nujọ́ mẹ́ta kò ní yẹ ẹ́ bàbá Mohbad ò lè rí fún àwọn bó ṣe to ọ̀rọ̀ yẹn àti bó ṣe fẹ́ kó rí it's not going to be like that nobody going to support you anybody tó bá ṣe pé ó lọ gbọ́mọ àlè wá kò sọ́mọ àlè ń bì kankan wọ́n ní kò sí ìyàwó kò lè yọjú ni mi ní kẹ́nìbọ̀dì pọkọ o torí màá ní àwọn pọkọ jáyé anybody tó bá tiẹ̀ gún mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ń sìn tó bá sọ̀rọ̀ apọkọ jáyé ẹ́ anybody tó bá tó bá sórí ara ẹ̀ wọ́n lè pa ẹ́ jáyé o ṣe ti rí ẹ̀rí tó ṣiṣẹ́ dáadáa ń sìn tá a gbọ́ pé wọ́n ti fẹ́ pa torí wọ́n ti ń báyàwó ẹ̀sùn tí wọ́n ti fẹ́ kó ní depression kó lọ commit suicide kó lásán pé wọ́n gbọ́dọ̀ pa yẹn ṣó ti yé so tí ẹ̀yin náà ẹ̀yin náà ni ọmọ tó ń ṣe ṣáàtì fún yín lórí bẹ̀rẹ̀ lára spíkà yìí sọ wípé Mohbad ní girlfriend kan ní London ó máa ń lọ́ọ̀fẹ̀ gan kúrò lé àlọ́ máa ṣe ṣáàtì pẹ̀lú ẹ̀wọ́ á máa sọ pé Wùmí jáde ó kúrò lé kí ni ráìtì tí Mohbad ní láti máa gbé obìnrin tó máa máa hàn tiẹ̀ wọ́n ìjọ kéré tó bá ti bẹ̀rẹ̀ crisis wọn láti kékeré bẹ́yẹn wàhálà ó máa pọ̀ tán bá dàgbà gan nígbà tí àwọn bá ṣèjọ wà kékeré yẹn wọ́n máa ń lọ́ọ̀bù ara wọn tó bá ti lọ́ọ̀bù ara wọn láti kékeré àwọn yes they love àwọn tẹ́ pé o love ẹ ẹni tẹ́ pé o fẹ́ bóyá o ti pé o ti pé forty ìwọ wà níbi twenties so ti yóò lè máa ṣòṣì bí ẹran níwo cheating àti wà ní blood ẹ bọ́tẹ́ jọjọ bẹ̀rẹ̀ yẹn ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ ó máa ń dùn ni tí mohbad bá náà tó bá lọ kiri tó lọ ń fẹ́lẹ̀ ìfẹ́lẹ̀ tó lọ ń fẹ́lẹ̀ tó máa wà nulé á kúrò nulé á wá lọ máa bóbìnrin kan sọ̀rọ̀ tó dẹ̀ pé òun àti Wùmí jọ ń lo icloud kan tó lé pé easily ó lè tag ó lè wọ́n lè track fóònù ẹ̀ kó máa bọ́ bu ohun tó bá sọ òrìṣà jẹ́ pé méjì lórí ṣòwò dóní ni àwọn ọmọdé yìí wọn ò tí lè ronú báwa àgbàlagbà ṣe ń ronú pé ó ṣe bọ́kùnrin ni ó lára ẹ̀ náà kọ́lọ́run dá wa sí ọlọ́run má jẹ́ ọjọ́ ó ṣe ìṣe mi tó bá lọ wọ́n ti gbà torí pé wàá wò pé mo ń lọ ń ṣe àgbà ti dé pọ́ mọ́ ṣe wà yẹn máa wò pé ọmọ elépo lèmi náà ṣó fẹ́ máa gbóbìnrin kan láti sọ pé wèrè ni ẹ ọmọ elépo lèmi náà mo fẹ́ máa túgò mi fọ̀ tó bọ̀ máa náà bá sọ pé ò tí ì sẹ́tù you understand me because they are two they are wọ́n ṣì wà bí ọmọdé under age wọn ò tí ì dàgbà púpọ̀ ṣó ti yé bàbá Mohbad you condone you you have happen many things you oníjẹkújẹ nìyí bàbá ọkọ bọ́m̀bìtà ẹnìkan wà lọ́dọ̀ because you want to use you just want opportunity use àlẹ́yìn náà opportunity dẹ̀ ti yọ̀ ń sìn ẹ̀ ń gbọ́ èmi náà tí mo support yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe drag ọmọ Liam yẹn mi no support you Ati gbogbo mọ́ ìṣe ń drag yẹn tẹ́ẹ̀dẹ̀ ready láti settle ọ̀rọ̀ yìí amicably tẹ́ẹ̀dẹ̀ rí pé tí ẹ̀ bá ti settle amicably ẹ̀ máa rí justice tẹ́ẹ̀ bá settle amicably ẹ̀ lè justice àwọn tó dẹ̀ mọ́mọ́ set ní ilé yín sí fire confusion yẹn láti má jẹ́ kẹ́ lè rí justice ní kò sí bẹ́ẹ̀ fẹ́ rí justice lórí eléyìí yorùbá ẹ máa bá liam jà ẹ máa ní ọmọ yẹn liam kì í ṣe ọmọ Mohbad láti lè cancel orúkọ ẹ kí ọmọ yẹn kó iná kẹ́yìn bá wá kó nílé ìjọ ẹ gbọ́ kó nílé ìjọ people will hate you at the end of everything everybody will turn against you mi ò support anybody that kill Mohbad o but many things ló pa Mohbad ètùtù ayé o ṣíṣe ni ó ti yẹ yín àti àwọn cortism bẹ́ẹ̀ ni they had other many things tó tọ́ ni ọlọ́run fi wọ̀n mí kì í ṣe rọ́ ó ti yé ọlọ́run dẹ̀ tún fi nǹkan kan wọ̀n mí àwọn èèyàn pọ̀ tó ṣe kinní yẹn bọ̀ wọ́n wá dúró hmm, ọlọ́run dẹ̀ fún wọn ó dẹ̀ ọlọ́run bẹ̀ mí sọ̀rọ̀ gan o ní òkín sọ́rí bí ẹ ṣe ṣe kinní ẹ tẹ́ gbọ́ràn tẹ́ wá di pé tẹ́ bá ń yọ ọ̀pọ̀lọpọ̀lọ ọlọ́run lò mí gan fún àṣírí tó pọ̀ fún ọ̀rọ̀ Mohbad yìí bọ́ bẹ́ẹ̀ ṣe wá ṣe é ṣe mọ́ pọ́pà tó wáyà mi pé ẹnìkan ò dẹ̀ lè máa gbowó kẹ́nìkan máa ẹnìkan ò lè máa gbégun nù kẹ́nìkan máa lọ gbowó ṣe mọ̀ pé tí ìgùnú bá ṣubú ń ṣe àkànlárí mọ́lẹ̀ ṣe àtúnkán ó ti yẹ mẹ́yìn <laughs> so we, we step down we leave them and mo dẹ̀ sọ fún yín pé ṣe rí nǹkan tí àwọn ọjọ́ tí wọ́n ti láti ọjọ́ tí mi ti sọ lórí ọ̀rọ̀ yìí mọ́ àkàìmọye point tó yẹ káwọn èèyàn ti eré tí mo gbogbo àwọn tó ṣe yẹn wọn ò rí point wọ̀nyẹn but ìwọ kan sọ kòkò gbé jáde wọ́n máa analyze wọ́n bẹ̀rẹ̀ sí wá sọ yẹn wọ́n sọ lélẹ̀ even ọmọ blogger wọn tó analyze gan gbogbo crowd àti gbogbo nǹkan tó ń fún yẹn kò warrant yẹ because mo wo blogger àti gbogbo analysis gbogbo tó analyze kò sí point e just looking for people come and talk looking for people hello come and take kókò wá purọ́ kọ́ máa rí pé ìròyìn tó bá ti gbé wáyé ló máa command crowd kí ló ti ti sọ lẹ́nu kí ni bàbá yẹn sọ tí ìbẹ̀jẹ̀ ìyá nǹkan tí ìyá bàbá Mohbad sọ tí òun ṣe nǹkan tọ́dà sọ tẹ̀kọ̀ máa gbé píṣọ̀ kiri ẹ̀wọ̀n máa ṣe kíríkọ̀ kiri kọ̀ máa ṣe kí káwọn kan máa sọ ẹ ẹyin bíbà a máa dá owó owó tó pọ̀ a máa fún wọn five hundred àwọn tó da lánàá tó gbà lánàá nígbà táwọn èèyàn kú sábẹ́ tó tún wò wọ́n mú wọn fún mọ́dẹ́rà ni ẹ̀yin náà tó máa tún mú yín fún bet me wàá mọ̀ pé ṣé máa máa bọ́ọ̀sì ni pé tí bá dé Nàìjíríà àwọn èèyàn wọ̀ lẹ́yìn mi wọ́n bá ti mú ẹ wo fẹ́ bá Nàìjíríà ṣe bó ló fẹ́ bá Nàìjíríà fà Nigeria àti apc àti pdp ló ti dìjà pdp àti apc gbogbo statement ni àwọn èèyàn bá yín court ìgbà tó bá dìjà tó bá ti di wàhálà ńgbà lọ wọn máa bá yín gbé jáde and then they bring it back for you Our the criminal case there, lọ́rùn ó ti yé bàbá Mohbad tó ní gbèsè tí ò bá gbẹ̀mí ó máa gbẹ̀mí ni máa pẹ́ kó padà lọ lé Joseph Alọ́ba padà lọ lé kó lọ jókòó kó lọ túgú ẹ̀ kó lọ tó ẹ̀rọ ara ẹ̀gbà ó ti di ibi tó dé báyìí ẹ́ àwọn nígbà tó sọ níjẹ́ wọ́n tún ní wọ́n attack ẹnìkan torí sọ̀rọ̀ lẹ́yìn tó wà nù game prime boy friday wà nù game wá ṣe tó ń sọ wá pé òkè a máa kúkú gbá ilé ìsíbẹ̀ ni wọ́n fẹ́ ṣe pé o smart jù lọ a máa kúkú emi ẹni òkodoro ọ̀gọ́gọ́ àti gbogbo tó ṣẹlẹ̀ ẹ̀ tí ìsọ̀ gbẹ̀ síta ó ti yé you fárí apá kan kó dá apá kan sí kò possible kó wá fárí apá kan o fẹ́ dá apá kan sí ṣé o dá possible tó bá ti fẹ́ fa orí apá kan wá kúkú fá méjèèjì ni àbí kó má fà á kankan bọ̀ kó máa protect kan kó máa fẹ́ ṣe kinní kan ó ti yé èmi o kò sí ìlú mi ò kí mi ò kí fi gbá kan bọ̀ kan nínú kí lẹ fẹ́ fún mi kì í ṣe pé bóyá wọn fún mi lówó náà àbí pé nǹkan kan ó ti yé yín mẹ́rin àwọn tó dẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn náà wọ́n mọ̀mọ́ ní ẹni tá a máa yàn léléyìí torí léyìí kò kì í gbẹ́ kò ní ṣe manipulate I cannot be manipulated ó ti yé and they need somebody that can be manipulated tó dẹ̀ máa ma ṣe bí ipò òun sọ tòótọ́ I cannot be manipulated that's it tòótọ́ ló gbọ́ ẹ̀. here then so they invite me I did not join them anymore and by saying this conversation the way she make speech he even said I said someone to stab my son How is it possible I did not know where this thing was happen they called me is the one that called me so you know. yeah for you to know that. Uh, Prime Boy actually shook the boy, according to the story. They shook him. And the other day also wọ́n ní see your lọ sí uh, uh, mọ́ṣúárì bàbá Mohbad team not lose sọ me, want to know wo lọ́ọ̀yà pé wọn ò rí àpá kọ̀ọ̀kan lára Mohbad o. Gbogbo ẹ̀ ń kọ́bà gbogbo àwọn important important uh, evidence that eh, tí wọ́n lè lò kẹ́lẹ̀ justice and then you want now pointing finger at a little boy that the boy is not the son of your son and that's why you kirikan kirikan the son the little boy Liam is the one that kill Mohbad is kirikan all those things you know you covering the criminals like to attack the little boy you don't know wọ́n change story yẹn mọ́ yín lọ́wọ́ láti da you cannot get justice like, like that and ní bìgínì kẹ̀dẹ̀rẹ́ ẹ̀yin fúnra yín lẹ sọ pé ẹ sọ pé kí kí kí prime boy sá kúrò lé nítorí pé wọ́n sọ pé òun àti ẹ̀ ló jà tẹ́ ń defend ẹ̀ ẹ ṣe máa defend àlejò against your sons, your grandson, for you to get the money. You cannot get that. Allegation was put on my head. Okay, I'm wondering now. Is it because I'm finding a justice for my son? You people are elders, yourself and Moban's mom, but I'm sure that's it. Are you the ones that started it? You want justice? We are the one crying here. We started it, crying before the social media and everybody and yabo Ojo and everyone and co now took it and àwọn celebrity and uh, eh, they even àwọn senator nǹkan eh, you know before they took away the issue we started this year with that I was crying like a baby because the way God revealed everything to me do you ask for just, justice in the beginning But today, yeah, you now took it somewhere and uh, you now believe that uh, you know you cannot get injọ and mo sọ fún you are not going to get justice yọ̀ rẹ̀ pé yeah, a mirror, pé mo ní à ó máa you know because you don't see points you don't see point àwọn people tẹ lọ gbé fún wọn sí point àwọn èèyàn wọn dẹ̀ lè wọ́n mi ṣe é rà mi dẹ̀ ṣe é mi ṣe é mi mo ti ṣe wàá mo mọ fúnra mi mi tẹ máa mo mọ mo bá mọ́ mi sọ̀rọ̀ lóru jẹta nígbà tó gbé mi tó ń pè mí òru aago kan òru náà send message sí mi sending me one message àti one of my aunty die a month and a half ago wọ́n ṣe ẹ̀gbọ́ ni lánàá àmọ́ nákọ́nà sọ fún mi ó ti kú láti in another story i don't want to tell story about my any you know that my aunty die a month and a half ago mummy mi ṣẹ̀ṣẹ̀ gbọ́ so and i was saying mo kàn sọ fún mi níwọ̀ èmi mo lè mi fara mi mo ń dẹ́rù bara mi báyìí o you understand me ọlọ́ọ̀ Elédùmarè gbé lot of things tó ń ṣẹlẹ̀ mbẹ́ yẹn wọ́n kó dàrú gbogbo gbogbo lójúmọ́ ṣe wà yẹn mo sọ mo la máa dàrú mọ́ yín lójú kò sẹ́ni bọ̀ tó sọ fún mi i will just be looking at you ni ayé wa jẹ́ kẹ́ wọlé a máa ma wọgbó lọ ẹ máa ma wọgbó lọ but nísìnyí ẹnu abiyamọ ṣe mí àfẹ́rú ẹ̀ bó tẹ̀ pé anybody ò dá sọ̀rọ̀ tèmi but ọlọ́run náà despite that we can speak of people ó ti yẹ yín mẹ́yẹn ẹ̀ ń wọgbó lọ ni kéèyàn ọ̀tọ̀ ni kó máa ọ̀tọ̀ ni kó máa wọgbó ọlọ́run má jẹ́ àwọgbó lọ ẹ jẹ́ agbọ́ bíbà bíi tí bàbá bá lórí ìlú bàbá ká ọ̀sán. You know, the rivalry that yeah. has come after your soul. Yeah, yeah, yeah. You, people cannot be rivals at this time. you are both parents of this boy and you've just lost a child. Abby? You know, she's granting interviews, you're granting contrary yes. interviews, mm. back and forth. She even has a, a group with the wife side, the wife sister, you know, it's just all messy. Mm. At what point do you think this should stop? Don't you have a feeling that, oh, Tito, yeah. go see me? Yeah, as a father, my relation called her. They invite her several times that she come up, but she refused. So He have his own motive because I, as a person, as a father, I'm try to just have a, a, a I mean, justice for my son because it yes, can happen yes, to yes. anybody at any time. So what for do you this, consider justice? Yes. What do you want? Yeah, what do you want? Yeah, what I want now, I want the whole world to intervene to this issue because it beyond my power. Ah. Because a lot of angles that I've been looking at when people are not The whole world should intervene know what we going to ṣé America, ló máa ní kẹ́ máa búlì ọmọ kékeré àbí london àbí amẹ́ríkà canada the whole world ń bó and nigeria say sef will not allow you to be bullying the is even because he's a nigeria that he, if anybody commit even if the mother at all even commit offence, there is nothing giving the authority and order for any any bully any any any idiot to be bully going after the little child. Eh? the whole world i don't think the whole world okay pásọ tó bi the group of àwọn tó máa ń fẹ́ set àwọn èèyàn pa táwọn èèyàn wọ̀ the group wọn bẹ́ẹ̀ yẹn wọ́n máa wà wọ́n lè pásọ tó bi can they can they can support you because systematically the other day i saw your blogger also calling on Tobi abusing somebody that is begging perfume from Tobi Tobi that is a criminal as well. the way i'm looking at firstly the dna is one of the motive and the camera that is inside her house and the people that are living with him. is supposed to see something out. Okay. Uh, um, so from the videos that we saw, it yeah. seemed that, they, first of all, they had said Mubad had taken something outside the home. And then we had heard of a nurse that had come. Excuse me. Baba Mubad said they, they, they could, I mean, that the home, there's a camera. Until people started asking for camera in the house, Baba Mubarak, is your sense not working then? You didn't measure any of camera because you visited the house number time that number. Why can't you say, okay, what happened to this child? You want to see the camera? You are not smart. You are not a smart man. But thank God this time around, the what happened to your son as maybe little, you are getting smart. You are not even smart still yet. òun náà ṣe ń gbé yín náà ṣe máa gbé yín náà máa ní ẹwọṣọ ọmọ ẹ deny tí wọ́n rí lọ́rùn yín wọ́n máa ní ẹ lo iye tí ẹlẹ́ẹ̀lò wọ́n máa lẹ́ṣe lé ẹ̀ máa lẹ́ṣe you are not a smart person a smart person ò ní máa pariwo ojúkorojú tó yẹ pé ọ̀rọ̀ tó wà ń gbangba tí gbangba ti dẹkùn the moment you are losing your integrity lying to people changing story like that you are losing your integrity and people be shouting yay láti ọjọ́ tó ti bẹ̀rẹ̀ kò change story o ọ̀rọ̀ tó ń sọ yíyọ ni o ní ọ̀rọ̀ tí ìyá lọ́ládé ìyàwó ẹ̀ sọ pé pásọ̀ wọn ló kan lọ́rùn ó ti yé tó bá jẹ́ ọmọ tó bá jẹ́ ẹ tí ò bá ń ṣòun ló fún dàrúsà ní authority gbà yẹn ṣé ó máa sọ bẹ́ẹ̀ pé ló fún wọn ní kan. to treat him yeah. in the home. Yeah. Um, I'm wondering where the camera comes in now. If it was something he took outside the home, when there witnesses, eyewitnesses there, yeah. and he seemed to be such a popular person, he had many people around yes. during this time. Well, are there no eyewitnesses that could have confirmed some of the stories that you're looking for? What do you think the taking away of the camera was? Was the camera taken away on the day of his passing? Or was this something that had been taken away completely weeks before? Mm. Why are you so concerned about that camera? Could yeah, I was suspecting that maybe after the death, they have to remove the camera. But there's a secret behind that. Oh. And uh, I'm surprised by seeing me alone because people that are living with him, they're up to 15. None of them coming out for the justice. They just quite quiet. So those are the angles that are taken out. That's for you to know that it's a teamwork. It's a teamwork. Even the person who interview, who promoted the multi did nothing being said about him. He have not uttered a word, no interview. To tell you that wo wọ́n wo ọmọ ẹbí pé kilo ló kí ni wọ́n ṣe wọ́n ṣe ń pààyàn ni wọ́n ṣe ṣe ń díṣe tiwọn tó They don't they mean nothing to them. Like now what they are doing to you and the way they are fooling you around If he dies, they just say, oh no, sure, they ó ti kú dànù. And something they are hiding. So you want the police to be able to investigate? Yes, the... that investigation is needed. Camera. Yeah. Okay, so have you made a petition of this suspicion to the police? Because the police can come in if you suspect murder. Yeah, even the, the, the former, I mean, the petition my son wrote mm. before death. I want that petition to be coming up. That was a petition on assault. Yeah. Yes. Now he's dead and you're suspecting murder how do you then why not invite the police to. that is what the the the, the presenter saying saying to him now kò get it pé that investigation that petition is an assault and bullying it's not a killing we are looking for people can actually hide under a lot of things we have said this before And I don't want to speak for anybody. I don't want, because they have their speakers, they have people who supported them. I don't want to speak for anybody, but I just want to know for the whole family. You understand me? It, the, the, the people can actually I don't I, I, I, hide under some things. You understand me? But I don't know what I don't, you understand me? Uh -huh. But they are telling you now authoritatively, even I thought you want them to add under that, is a bully and assault. He's not going to be a murderer. You are looking for people who, somebody who killed your son. That doesn't to tell him what they are saying is that what the they, your God only to do with your son killing. If those one are going to be punished for bullying and all that sorting, that's what they're saying. That it got something to do with the killing now. That's what that's the meaning. Baba Teba. Investigate. Yeah. Even the one that I even fetch, they should even take for me the person that I embalmed. I was so surprised since then they are still prolonging the matter. So uh, you are giving a lot of uh, work to the society, and none of this one, none of your there is no direct because they are promising you that the people on social media they are your family. They will be tired because if they started getting problem, it's only those one in abroad now that sit talking. Then go go go. The one in Nigeria, some of them they want it okay. Okay, uh-huh. So you will see at the end of everything, you are giving too much work to the police. They should investigate the paper. They should investigate the environment. They should investigate the EO. They should investigate the neck that was caught. They should investigate the post that they use. That all these things tí wọ́n fúnra rẹ̀ tó ti mọ̀ táwọn ẹbí ẹ̀dẹ̀ ti sọ àti ìyàwó tó fẹ́ tẹ́lẹ̀ wọ́n ti sọ pé àbí tó fẹ́ tó wà nílé ẹ̀ tó ti sọ pé How many share gan-an fẹ́ investigate? Ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ justice for Mohbad ni kò sí DNA ń bẹ̀ kò sí kíríkọ ń bẹ̀ a sọ pé gbá a sọ You understand me? Àti ẹ̀ sọ pé kọ́ investigate owó You understand me? bọ̀tì eléyìí iṣẹ́ ti pọ̀ jù ọ̀rọ̀ ọ̀tọ̀ ní tabá tún kúrò lórí yẹn o royalty ṣì ń bọ̀ sí let us kukuma forget this issue and talk about the royalty how you going to spend the money kó tó pọ́dún kan kán lọ sin ọmọ ó dẹ̀ sẹ́ pé o tún fẹ́ lọ ṣe é sí o o fẹ́ lọ ṣe autopsy secret autopsy that money you can use the money also to start something for your life all the money you are wasting you are giving you you say you need fifty thousand pounds the other day for the lawyer in Nigeria the lawyer now is no longer relevant Why are you scamming people? Why is it that people want to be using your GoFundMe, your account, to be doing some fraud, to be transferring some money they are stealing? EFCC is going to investigate you. You are going to pay tax. All the money you are collecting and when it is time. Because once ṣe ṣe fún wa ń bí nìyẹn o. to ní owó kan tó bá ti òpó ti wà káǹtì ẹ̀ àtọ́rọ̀ òpó ti wà tán. Ó bá yá wọn ní kó wá tax ẹ̀ padà ni. Nísìnyí báyìí tán bá fún mi lówó sí wá yọ two two hundred every month. You understand me? Maybe after living here. They call see petition. Yes, I wrote it in petition. No I'm sorry. Is there yes. one person you accusing? I'm accusing a person mm. because he have coming out to tell testify that he have experienced that when he lost his dad. That is why he have to, without my consent, without informing, me. Mm. And if person that in a day, is it necessary for environment in that very day? So those are the angles that I'm, I, I wasn't pleased mm. because it just looked as if that thing might be happen maybe a day before that I see them environment. Before I come to Amaka, um, we saw a lot of videos, oh, sir. I'm not even going to lie to you here. Uh, one of the videos we saw was um, after the death, you were doing a video, you were showing your house. Uh -huh. You were complaining that Mobad didn't take care of you. Can you hear that? Where you are living in, this is the sort of property that you're in. And after that, started doing the media rounds, you know, talking about Can you hear that? music and everything. And some experts are saying that ah, you did not mourn your suffering. That you focus on what you could have gotten from people than properly mourning your son. What, how, how yeah, yeah that, the question is like two to three now. Okay. And once they go to the music aspect, okay. music is my job, that's my work. I teach him how to sing. Well, he teaches you. That is the only way that can. They don't teach how to sing, for your information. You don't teach people how to sing. You don't teach people how to sing. Okay? You can you can coach somebody and direct how to put it together, but they don't teach how to sing. Because compose, <laughs> if you don't know how to compose, you cannot sing. And when you compose, and also if you don't put it together rightly, you may not be a singer as well. But you are not the one that taught boasting ìgbéraga ti pọ̀jù fún bàbá Mohbad bàbá Mohbad ẹ ti ní ìgbéraga jù. oh my son because music is my, in my blood. kí lè wọ́n máa bóòsì fún pọ́mọ ẹ ti kú uh, ẹ wá yìí sílẹ̀ egungun iṣẹ́ ìwà lẹ̀ ẹ wá ń bóòsì bí pọ́mọ yín kú owó wà lẹ̀ owó yẹn ẹ rò pé gbogbo owó tó bá mẹ́kì ṣé gbogbo owó tó bá mẹ́kì ni ọmọ tí wọ́n ní ṣe bí o tí ò bá ti ṣe ò bá ti ṣe dáadáa wọn anybody ò kàn lè go and check àwọn kan tó kú ní Amẹ́ríkà tó ń mẹ́kì owó lẹ́yìn tó kú gan-an Their money just don't go, is not going to, to be given to the just anyhow person. Ṣé bàbá wọn náà fún ni? Oníkálukú ṣiṣẹ́ fowó for when. Press my feelings in that music. well, I still see how some people looking at Ìjọba their own angles. For to me, I just see the way I can move my own social uh, as for that. Yeah, that. So, um, then, you know, when that thing just be like a shock to me. I just explain my feelings because I saw this, my son, He it gave me a lot of promise. The um, music, well, I still see, uh, that is the only like two to three. You did not mourn your son. Yeah. Listen to this. And you focus on what you could have gotten from people than properly mourning your son. What, how, how yeah, do you explain yeah, that? The question is like two to three now. Okay. Let me first go to the music aspect. Okay. Music is my job. Listen my to this. Work. I teach him how to sing. And um, That is the only way that I can know my song because music is my in my blood. So uh, I just express my feelings in that music. So I just see how some people looking at their own angles. For to me, I just see the way I can move my own soul. Okay. That's for that. So um, then listen. They said you grant an interview in the early age, early time when the son passed away and you are complaining to the society that your son when he was alive he didn't take care of you they should look at your house and look at it he said that's the only way you can mourn you can mourn the response is that the only way you can mourn is brother I mean his son to to say that I mean, what is, you know, you can see that it's not tally and it's not corresponding with, with the question. Ask ìbéèrè tó ń béèrè lọ́wọ́ ẹ̀ kò correspond pẹ̀lú nǹkan tó ìbéèrè tó answer tó ń dáhùn. Wọ́n ní kí ló dé tí ẹ fi ń complain nígbà pé ọmọ yín kò tọ́jú yín. Ṣé nǹkan tó yẹ kẹ́ sọ at that moment nìyẹn? That like you are mourning, I mean you are mocking your son. You are happy like he died. Even when he was alive, he didn't do anything to you. That's the meaning of the question tó ń béèrè lọ́wọ́ ẹ̀ ní tí gbogbo èèyàn náà gbọ́ nìyẹn ó wá ní ẹ ẹ ẹ máa gbọ́ ó máa ní bóyá orí òun dàrú sí ẹ máa gbọ́. When that scene just be like a shock to me. I'm just expressing my feelings because I saw this my son. He, he gave me a lot of promise then, then, then. That's daddy. You just keep down. So <laughs> I'm boasting myself. Mm. Anything that came out from my mouth then. Hmm, eh, I can say, well, if you pay, then yes. Mm. I'm not with myself. ó ní ó ní ẹjẹ kò ń sọ pé orí òun ò pé ṣé kí ló máa fún aláìdí à pé ṣọ́ọ̀kì yẹn ò ti pọ̀ jù ń sìn torí yín ti ń pè kò pé rámú rárá nígbà yẹn bó sì ń pé díẹ̀ díẹ̀ díẹ̀ nísìnyí tó bá gbọ́ pé bá àkẹlẹ̀ no bá àkẹlẹ̀ kò sí bá àkẹlẹ̀ mọ́ nísìnyí orí wọn kò pé mọ́ òun ló sọ òkì ṣe mi o pé kí wọ́n ẹjẹ́ kó ń putẹ̀ bẹ́ẹ̀ because ó rí i pé wọ́n da question bòun ó dẹ̀ rí i pé kò sí answer fún because n tó sọ ni ó ní ẹjẹ́ ká fi sí pórí wò pé kí ló wá fún yín láì yẹ nítorí òtí pé tí wọn ò dẹ̀ tí fún yín lábẹ́rẹ́ kórí pé láti gbà yẹn sìn kí ló fẹ́ fún yín láì dẹ́ yín pé pẹ̀lú gbogbo tẹ̀ ń sìn ẹni tó tà sàrẹ́ bí bọ́sẹ̀ ń padà lẹ́yìn yín àwọn tẹ́ ẹgbẹ́ ìbàjẹ́ ẹ̀ níbàjá ẹ̀ ń ṣe bí coward lọ́dọ̀ wọn ẹ wá ń fèsì ọmọ ìkókó you will now believe that people be supporting you èmi ò ní support ní gbogbo ayé bá máa support yín ọba máa pọnà lẹ́nu àtàwọn pásọ èké. Eh, ìyẹn ti lọ that's it so what, about now you know mm. now it seems like apart from you know you're starting a new music career some people are making you jump on the trend because it's still, you know, this is the time when it's relevant. Mm. And I believe the people around you are, are ill advising you mm. or buying so thorough. Mm. You know, eh, eh, Ọlọ́run má jẹ́ kójú wa ká fọwọ́ wa sí ọmọ àwọn Yorùbá but you have lost the chance. At this time, I would I believe it's the time to be more discreet. Ṣé rí Ìyálọ́ládé ò bá sòótọ́ ọ̀rọ̀ because ọmọ wọ̀nyẹn kò ń ṣe Ìyálọ́ládé ló bí fún un ó fẹ́ ká àwọn ọmọ tó ti bí sílẹ̀ kóun tó bímọ yẹn kó parẹ́ ọmọ tán dẹ̀ ti bí yẹn ìyá Mohbad tó tó bímọ yẹn kó fìdí jóná owó tó ọmọ yẹn mú jáde láyé wọn nítorí ẹ̀ náà sí dàgbò fifty years kò tọ́jú ẹ̀ fifty years ìbáàjẹ́ hundred years olóbi ṣá arọ́mọ mi ìgbàlómi ìgbà tó jọmọ ẹ̀ sí mọ́dálẹ̀ sùn ó ìpadà lọ píkẹ̀ ńgbà tó yá ọmọ yẹn lẹ́ẹ̀tún padà ṣe nǹkan fún simple as that torí pé kò ṣe ìyàlọ́ládé ló bí tó ṣe ń sọ pé ó fẹ́ kí gbogbo ẹ̀ parẹ́ ìyá àwọn ìyàlọ́ládé ni kò ṣàwérè àtàwọn spíkà wọn lórí Facebook táyé wọn ò mú yes yes more private and more quiet. Mm. But you are very much outspoken. You are made to blow, throw videos. The interviews are not even well organized. Imagine, he's now outspoken. Before the son died, he was a coward. Now he's outspoken because of the money. The boy he noticed that the boy has made. In the beginning, he doesn't know that the boy has semi. The music can actually generate money like that. That's why he was throwing cheats. He was yarning nonsense out. And now he wants to tell us that he has him is mad. I don't want àjọwèrè kọ́lá ń ṣe lórí Facebook máa sọ pé orí Facebook kò ṣe kíní kan that's lazy." pẹ́pẹ́ padà sílé ṣe nínú gbogbo oúnjẹ bájọ with the family I want to see. See only one. See, tell your ìtẹ́jọ́ tí ìsàsí lọ́pọlọ because your tí ọba ní iṣẹ́ ọ̀kọ̀jẹ́ lè ìsàsí lọ́pọlọ Why they wà so that go home back settle with your grandchild nobody will support you in destroying that grandchild okay nobody under this heaven nobody will support you ani nílé èèyàn èèyàn bá ti ń jẹ́ èkúté onídodo ẹ̀sìn ló fi Mohbad ṣe títí ó kú tó o tún fi ṣẹ̀sìn Mohbad ti ṣẹ̀sìn tó tẹ́fẹ́ parẹ́ kí ló ṣe fún bàbá kí ló ṣe fún gbogbo yín tó bá ṣe ará àtàṣọ máa tún ṣẹ̀yìn ni systematically bàbá ń bá ọmọdé yìí jà ó dẹ̀ sọ pé òun béèrè fún justice fún fe bá fẹ́ wàá tọ́jú ọmọ ẹ̀ ní ẹni yẹ òkun kú kọ́ńdé yín ẹ̀ sọnù ba tó wà láyé tó ti kú tó ọ̀rẹ́ ẹ̀ kan wèrè kan ló wá sọ fún ẹ pé ọmọ yorùbá ọmọ Mohbad lẹ́yìn tó gún ọmọ ẹ̀ tí wọ́n ní kó sá lọ́jọ́ first day tí ọba dẹ́ iṣẹ́ náà ló tó bá tún jẹ́ gígún ọ̀tọ̀ ni tó ti wá gun tó fẹ́ ní iṣẹ́ ẹ̀tẹ̀ tó bá dẹ̀ ti anyway. Yes, they're not focused on the loss. They're not sort of centered around you. Do you think it's the best thing at this time? Yeah, the way I look at it is different to <coughs> the way you narrate it now. Because I'm the only person that looking for justice now. I can't be quiet. Even I want to do a lot of interviews. So those of you collecting money with baba Mohbad and picture tẹ́tí ló pẹ́ máa ti ń gbé ẹgbẹ́ nǹkan gidi sókè ó ti ní ó ní nobody nobody seeking for justice for him Is only one seeking for justice now so all of you asking for money ẹ lọ jókòó jàre. I want people to know exactly what I'm passing through. What are you passing through? I was unable to sleep. So I don't want this thing to cause a lot of things to me again. You, the way you are taking things now is going to cause you a lot of problems because you are not writing with people you supposed to write with. You are supporting people you need to run away from. Ó lè anybody. Ó ti yé. Pé fi ọ̀tá ẹ̀ kó fi ṣọ̀rẹ́. to change my BP, say what has happened to me because I saw a lot of things going on and said that is, they shade a lot of in that narrative to me so I have to come out. àwọn èèyàn béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló dé tó yẹ pé ìgbà tí Mohbad kú lẹ́yìn fún ẹ̀wà fẹ́ máa ṣe hip hop ẹ wá fẹ́ máa ṣe bíi kìnní kan ẹlẹ́yàtọ̀ ọmọ yín ẹ ti jọ kọrin rí ẹ wá fẹ́ jáde kẹ wá fi ṣe bíi celebrity celebrity yín bẹ́ẹ̀ ṣe lọ sókè yẹn celebrity yẹn ẹ lè pẹ́ gbẹ́ bọ́n ṣe celebrity yẹn ẹ wá rò pé tá a bá ti ń wá tẹ́ ń dàgọ̀rọ̀ Mohbad lójoojúmọ́ ẹ máa fi trend ẹ máa di celebrity ṣé bọ́n ṣe ń celebrate nìyẹn nǹkan burúkú lẹ fi celebrate yẹn tẹ́ fi ń sọ̀rọ̀ ayé ti celebrate yẹn ẹ̀ trend o. nobody is looking for justice for my son i'm the only person so i can be quiet. Yeah. Okay, so when will the body of Mohbad be put to rest for wow. the second time? The, the, the, someone... so gbogbo ẹ̀yin tẹ́ ń fi orúkọ Mohbad gbó lórí social media bàbá Mohbad lẹ wá justice òpó olè ní ipò nìkan lòun wá justice pòun ò lè dákẹ́ pé gbogbo ìtẹ́ ń ṣe yẹ pé àpọ̀ra yín lẹ̀ ṣe sí nǹkan tó sọ ni. now for now because with what i'm seeing i have to do the dna before the burial. Oh. see see i know i know what i'm saying concerning that because you, by hearing the the the Mohbad mom's statement he was even said uh, he can even say i'm not the one that uh, uh, uh, the, the, the, the, the, the, the father to Mohbad. Mm. by saying that eh, if if Baba Iya eh, Mohbad say you are not the father to Mubad now, Iya Mohbad say you are not the father. It's because he's rich. That's why you are saying you are going to do DNA, you are going to do whatever necessary. When he was alive, that you even know that is your son. When they are bullying him, did you fight those people bullying him? Nobody, you said you are, uh, you know, Pasuma. Why can't you call Pasuma? Is that your son is the one that even let you call, call Pasuma? No, he put you on phone for Pasuma. He put you on phone for this and that why can't you use because the boy actually want you why tó fi lè lo voice ẹ̀ ń gbà yẹn kó jáde kó o pè tí o bá gbọ́ kó o pariwo báyìí tó bá pariwo sórí social media ó ní social media náà tó ti open láti bí how many years ago you know tó bá pariwo people ẹnìkan máa gbọ́ náà pé bàbá Mohbad pariwo o you understand me ó ṣe tán báyìí wá wá leṣan torí owó lẹ ṣe ń leṣan náà torí owó ni gbogbo ń ṣe ń leṣan náà ìwọ especially àti gbogbo àwọn tó ń kọ ẹ tó ń kò ṣe ẹ they are doing that for money nobody abiyamọ tòótọ́ ò so sọ pé torí pé bad sá lọ for fifteen years ó lọ fẹ́ babaláwo fọ́kìn wọ̀ tẹ́ yá we're ni nìyẹn sórí yẹn ti di tànà ẹni pé wọn bèrè gbogbo òsì yẹn ó ní right lórí ọmọ ẹ ó ló gbé ọmọ ẹ sínú bẹ́ẹ̀ ni ó ló gbé ọmọ ẹ sínú ó ní ẹ ẹ to nǹkan tó tiẹ̀ sọ yẹn pé òun ń ṣe bàbá ìyá Mohbad òun gbọ́dọ̀ lọ ṣe DNA test bàbá ọmọdé yìí ti kú ẹ ẹ̀ dẹ̀ ní right láti bèrè fún DNA test the father is dead you are a third party to their relationship if you follow the rule of law in Nigeria That's it in the Bible. I mean, in the, in the, in the court of law. Even after burying Mohbad, what, what can we use as a sample? That is why I'm still standing on that, that until when the DNA is done. Yeah, but uh, you said that you know you couldn't have left your child in that state. You had given an instruction; he should be buried. Yeah. Why is that advice no longer relevant to you now? Uh-huh. Because what you're pursuing now. You know, before because you give already, you are the one that give information advice that I mean, you are the one that giving order there to bury this person. And the baby, your son that they bury, you are not even the one that give them the order to, to exhume the body then. So why you now they exhume the body and you refuse? So that time you want to refuse. So on the you hear that it's the Lagos state that want to do that. You understand me? And after now you you now say, you want this sin on tó bá ṣe DNA, wọ́n ní sin on tó bá ṣe DNA. In the máa fi DNA, tó bá fẹ́ lọ sin reserve for your information ní tó fẹ́ fi ṣe DNA fún wọ́n lè reserve ẹ̀ they can reserve it ṣé gbogbo ara ẹ̀ náà fẹ́ lò fún DNA ni. now no. see a lot of things is not revealed to me then guys i did not support i did not suspect anybody there. but now that i zoom this boy now thank god for the corona when i enter corona and I hear the speech that coming out from the wife of the deceased, they said, uh, it's because I did not give him the placenta since then he'll been So, who are you giving the placenta to? That means you have given the placenta to the right one of the soul. Mm-hmm. Sir, let me ask you. There's been accusations that um, you've been trying to inherit Mobat's property to the extent that you are also wearing his clothes. How do you answer to that? Yeah. You know, Mubai, when he was alive, we are free. If you buy a clothes, can buy for me. Since when... So somebody that is your friend that you used to buy clothes and buy for you, and you are saying he's not taking care of you. You can see that whatever this man is not tally with what the question. You understand me? He goes Caesar. He's go is is not straightforward. He said his son is not taking care of him in the beginning. That's what he said. But now he says uh, Mohbad again in this the same video. He said Mubad is his friend, and he always buy anytime he bought something. He always buy for him also. He always you know cherish him. He always do this and that. Even ọjọ́ tí wọ́n ṣe wedding tọ́nà ṣe engagement yẹn ó ní ó kàn kájọ síta ẹni tó ní kò tọ́jú nìyẹn told you tí ò bá tọ́jú ṣé n tí ò tọ́jú ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí máa ń tọ́jú mọ́mì mi gan i do do that for my mom tí n bá ti wò wá ní South Africa Mara ra nǹkan báyìí máa cream cream tí mo ń lò ní mo rà fún mọ́mì mi gbogbo cream tí n bá lò báyìí tí n bá ti gbó da ní skin mi tí mo dẹ̀ mọ̀ pé the same colour lájọ náà máa rà fún ọ ṣùgbọ́n èèyàn sísá mi máa ra aṣọ fún ọ tí n bá lo bedsheet nínú ilé mi inú ilé tó ń gbé yẹn náà máa mú bedsheet yẹn máa make pé mo send sí wọn you understand what I mean so a child is doing that to you Eh? That's the question now that why you, you know, they say, they say you are wearing his clothes. Because you want to defend himself now, you have nothing to say. He now say you used to buy clothes for him that to tell you that he lie, irọ́ tó pa lákọ̀ọ́kọ́, ó wá jambi. Tòun náà ló sọ pé kò tọ́jú òun. Ó tún àpàdà sọ pé ń sìn ó ń tọ́jú òun, ó raṣọ fóun tó bá ti raṣọ ara fóun. Ìyẹn mi pé aṣọ tẹ rí lọ́rùn ẹ̀ tó jẹ́ ti Mohbad yẹn. Mohbad ló ti rà fóun kóun tó kó tó ní pé ó Mohbad ní tiẹ̀ òun náà ní tó nǹkan tó ń defend nìyẹn láti defend gbogbo ìwà burúkú ẹ̀ aṣọ wọn aṣọ Mohbad gẹ̀dẹ̀ wọn tí ì lára àwọn àbúrò ẹ̀ àtàwọn máníjà yẹn o ara bàbá ni wọ́n ti ń rí. I never enter his house. I never. But the day they said they called this man di nǹkan tí wọ́n ní bàbá báyìí kọ́kọ́ lọ ṣe ni pé kọ́kọ́ ransack gbogbo nulẹ̀ he went with some things that day wọ́n ló ransack gbogbo nulé ó lọ́jọ́ tó ti kú pòwò lọ́bẹ̀ ṣe bó lọ́bẹ̀ tó lóun rí òkú tó ní àwọn kúrò bẹ̀ òun bá àwọn èèyàn bẹ̀ ó dẹ̀ lóun kọ́kọ́ lọ sókè straight ó lábẹ́ staircase náà gbòkú sí ohun kọ́kọ́ mọ̀ kọ́kọ́ lọ òkè ni kò ṣe pé kò rókú lẹ̀ ó kọ́kọ́ lọ sókè ni yes my mommy told me one story that when my daddy died eh, wọ́n ti announce pé ó ti kú báyìí àwọn family àwọn kan tó jólè ẹ̀mẹ̀pá àwọn kan wà báyìí tó ti gbọ́ pé ó ti kú tòótọ́ wọ́n sáré wọnú ilé ni wọ́n ra sáà gbogbo lé àwọn tó máa kówó àwọn tó ní cash tó bá wà ní àwọn valuable tó bá wà yes so people some people do that tó bá yín pẹ́ nìyẹn kú bá wọn kọ́kọ́ in fact ọjọ́ tí bàbá ọmọ mi kú South Africa yẹn àbúrò ẹ̀kan tó yín sọ pé pa wèrè tó pa tí wọ́n bẹ̀ pé kó pa táwọn tó ṣe union tó ní kó pa pa yẹn ẹ mọ̀ kan lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ló fẹ́ fi password sí fóònù ẹ̀ gbogbo iPhone méjì ló mú fóònù méjì ló lo iPhone ó fẹ́ fi sí wọ́n ní kò lè ṣe kò lè lock bóyá wọn ní bóyá wọn ò mọ̀ bóyá ojú ẹ̀ ló lè fi ṣí iphone ṣe pé ojú mi ìyẹn dìde rẹ̀ ó máa ń lo security gan ó mọ̀ nípa security gan bóyá ojú ló fi ṣí wọ́n tẹ̀lé tí láti wọ gbogbo pa láti wọ gbogbo ẹ̀ òun náà ti pa bẹ́ẹ̀ ni ojú ẹ̀ fóònù ẹ̀ wọ́n fẹ́ try wọ́n ransack everything wọ́n try wọ́n bọ́ aṣọ ẹ̀ àbúrò ẹ̀ ló sọ fún mi àbúrò ẹ̀ tó jẹ́ dóyin yẹn eléyìí kíkan. enter his house for anything so. eyín ni there's some people misinterpret ah, me they see me with shirt so whenever they see me with shirt zinc compose that must be for my son so I have my own uh, but also so but that's how some people feel like the way of bullying me also so the other question again. so let me just add another question. okay. Um, First of all, the property. Said you have been. Yeah, there's nothing like that. Mm. There's nothing like that. When he was alive, there's a particular land that he bought, and he said, "Daddy, he have been saying this in a many interview that he have get you a church." According to him, he said. In the beginning of this issue, nígbà tí bàbá kọ́kọ́ interview kìíní ó nígbà tí wọ́n sọ ó ní ilẹ̀ yẹn gan ó ní tipátipá lòun fi gbà lọ́wọ́ wọn ó ló wà lọ́wọ́ ìyá àmì ìyá Wùmí interview tó kọ́kọ́ grant bàbá yìí ó ní ilẹ̀ tí bàbá yẹn sọ gbogbo gbogbo ẹ̀ ní o because ó ní ipa tipátipá lòun fi gbà lọ́wọ́ ìyá Mohbad àmì lọ́wọ́ bàbá ìyá Wùmí ó ní wọn fẹ́ kó dọ́kúmẹ̀tì ẹ̀ sílẹ̀ ó ní tipátipá òun ló wá sọ ń sìn pé ọmọ òun sọ pé òun ra ilẹ̀ yẹn fóun ni kóun fi ṣe ṣọ́ọ̀ṣì bàbá Mohbad ń pa irọ́ Joseph Aloba he lies too much If they still want to give you the land, they can give it to you. But you know, you are not the only one that have authority over his wealth, over his property. He has wife, he has mother, and he has brothers, he has siblings. You are the father truly. But that's why people are evangelizing and they are trying to support them. I say, yes, you only single train the child. single or train the child ni, or no long You have failed as a father too. Who are use that land for a church? and he gave me the document. Okay. And I'll be trying to just call him. This is what you are going to do for me. Since then, there's no turn up. But when Ṣé gbọ́, Bàbá Mohbad yìí, fídíò mi tó ti ṣe kíní tó ti sọ pé tipátipá ẹ̀gbọ́n Wùmí gan, ó tún sọ pé tipátipá ló tún fi gba ilẹ̀ yẹn, òun náà dẹ̀ confirm ẹ̀. Bàbá yìí sọ ẹ̀gbọ́n Wùmí yẹn tó lọ interview lórí tó lọ ṣe grant interview lórí Daddy Freeze. Ó tún sọ pé àwọn ṣà notice pé ó ṣà ń béèrè ilẹ̀ yẹn ní tipátipátipá àti pé yóò ti mọ̀ pé ọmọ máa kú ẹ lọ wo íńtáfíù yẹn gbà yẹn òun náà tún sọ pé ìgbà tí wọ́n sọ fún un pé ó sọ fún un pé òun nílẹ̀ kan òun wá béèrè ilẹ̀ yẹn lọ́wọ́ ẹ o bàbá Mohbad ń purọ́ gan máa ń kúkú sítórì tó ní pọ́mọ ọmọ ti kú kò sẹ́ni tó máa béèrè lọ́wọ́ òun. Prophet, I did not know anything about his property. That's the only way I know. So uh, in Yoruba. There's nothing. Did you start a conversation on yes. landed property he bought you know, when he died? Yeah, you have to measure it because when he died, I didn't know where to bury him. Okay. is the only way I know that he had land on. Oh. So I have to take him to that place. So people say, ah, he had taken the land when he was alive. When he's there, he have to. There's nothing like that. So you buried really? that land? he bought. Yes. Okay. Because he is the owner. Yeah. David, anything that I even buy for me, I can see standard is the owner because I was thinking of maybe it will belong to back me. Because anything that I buy for me, you see, we want to enrich, eh, uh, eh, uh, eh, uh, I mean, Heritage as your son, as my son. Yeah. So that's my that's my mother's my belief. Mm. Anything that my son give to me is for him also. Mm. Mm. Let's let's even say that the DNA was now done. And the result shows that, you know, the boy in question is your son, your grandson. Yeah. And that, you know, maybe Mama Mobad now, who had, you know, at some point you allege that she had claimed that even Mobad wasn't your son. Everything turns out to be that, you know, we're all claims and that you, he's your son and your grandson. Yeah. How would you feel with all this way that you've comported yourself all this time? Yeah, but um, my mind man says let me assure of if it is mine. Because a lot of money are becoming up. back into court. uh, no, no. Alex, now, if we, come, if we come back mm, at, at the, the matter, at the end of the day. Mm, at the end of the day, how we accept it? I just want to assure of. If they don't no longer accept you, they you are not going to be longer accepted. You will accept it, but you are not going to be longer accepted. Partnering with that baby first doesn't matter if Mubad accepted that child as his own. Mm-hmm. mm-hmm. If Mubad saw that child as his child. Yes. So what would it change? Mm, mm he was suspecting. That Did he, complain he talk to you about his no, suspicion? No, no, no, no, no. Who did he talk to? See, one of his friends, one of his closer. You see? ṣe gbọ́ nísìnyí tó sọ pé kò sọ bẹ́ẹ̀ fóun pé ọmọ yẹn ò kì í ṣọmọ wọn ṣé ti yé ó ní but one of his closer friend which closer friend kò ní dá fún close friend friend, prime boy. He said it. Okay, there during Mohbad's passing. All of you are fighting over Mohbad's property àti àwọn enemy that call themselves Mohbad's friend. All of you. May Almighty reward you according to me. Kọ́ lọ́run san fún yín padà gbogbo Yeah, no, on the day that they are going to a show, mm. that is the exactly what called the uh, argument between two of them. Mm. So they fight, read the show, and from the show going home. With his friend? With his, with his wife. And this friend. this told... friend was there, yes. He was listening to their conversation. But husbands and wife fight all the time. Yeah. Ooh. Is it not normal? No, this one is beyond abnormal. Because what was abnormal about it? See, the normally she's not the part of people that are supposed to go to the show with the baby. Okay. Five month baby. Okay. So oh, you have to you know, go and check uh, the speaker of uh, Baba Mubad on Facebook of recent last the did the one he did before yesterday, the one of yesterday. She said something that Baba Mubad Mubad has a girlfriend in London, and the girlfriend actually loved Mubad. Mubad loved that girlfriend also. introduced on phone, introduced the girl to Mubad's father. And don't forget, they said there is an issue, a lot of issues. Before somebody a lot of allegation that women normally get out of the house and go to hotel, you know. A lot of things will be the cause. People may be thinking it's only for the maybe women is cheating. No, even èyí tó sọ pé lórí burúkú ìyálà yẹ ẹ tó bá pa òun kìnìkan kìnìkan kìnìkan yẹn ẹ ká kí àdúmídà nìkan mo ló fi sí tí wùmí dákẹ́ tí ó ṣe A lot of things are going on so if uh, he has a lot of secret girlfriend also adele kẹdẹ rí ẹmọ pé láìka àwọn èèyàn tó wà lábúrọdù gan torí pé kò dé lóyè borí tó ti yẹ yín mẹyẹ wọn ò tí ì dé lóyè borí nílé wọn Mohbad ló kọ́kọ́ débẹ̀ ó ti yé bẹyẹn tó yẹ kó gbárùkù ti Mohbad nígbà tó wà láyé ó wá gbárùkù ti nígbà tó kú tán ó to fẹ́ destroy ẹ̀yìn ẹ̀ kò ṣojú ọmọ yẹn dáadáa ó tún ṣẹ̀yìn ẹ̀ burúkú. go there because of the argument mm. so from there the friend now begin hear their conversation. He wasn't follow them reach home. The person that joined the, the, the bus reach home, say complain. If they left home together, they left Ajah together, why are they not going back home if there's no fight between them? Baba Mohbad, just hear yourself. The boy, the guy fought with me. I mean with Mohbad. What caused it? It may be they said he's supporting in the beginning they said he's supporting according to what Mohbad, what even Prime Boy said to the whole world. He said he was supporting would mean that why are you fighting your wife outside settle the issue outside uh, home when you get home and uh, Wunmi um, Mohbad now get all upset and slap or kick and you know eat more uh, Prime but that's what uh, um, Prime said to all the to the whole world you know and because of that he said the um, Mohbad was very upset because of the beating Prime also beat back, respond heavily, pushed him out of the car, and went back to the uh, Prime Boy. Now go back to the what's his name? The promoter. is. then the promoter was still inside the hall. He went back to the promoter, explained things that happened, and the promoter said to the Prime Boy that Prime Boy should wait for him. He's coming. He want to go uh, investigate. And getting to the car, they sum up. They left. Um, wọ́n gbàgbé prime boy síbẹ̀ so if they are not fighting why would the promoter do that they left them together now why would the prime boy push him i mean Mohbad push him out of the car stop your fuckery baba Mohbad oníjẹkújẹ stop your fuckery you deny your son when he was alive you deny him also here you are people saying that he's the mother that ran away he's the one that eh, na ekele kan you don't know how to ẹ eh, mọ bó tole. ń tolé ọmọ yẹn O, ti cause problem fúnra ẹ̀ náà ìyàwó ẹ̀ wà nínú kéèsì tó wà lẹ́yìn ìyàwó ẹ̀ tó wà lẹ́yìn ìyá lọ́ládé yẹn lọ́bẹ̀rẹ̀ dáadáa ó sọ pé kú lórí ilé ló pa tí kú tó wò bá lọ́wọ́ mẹ́ ìgbà tó kú tán kí ló So sọ́sọ yàmàyàmà bẹ́ yẹn you only protecting him your wife the one at home ìyá lọ́ládé and you are not protecting this one and your ọmọ tó wà lẹ́yìn Are you fighting for Mumbai because you want him to get justice? Because you want the money not to be given to the to, to the son and for me to be dealt with? and for you to enjoy the money alone and with people who supported you. That's your mission. Ẹ jẹ́ kó ṣì dànù Mo sọ pé àwọn àti ẹ̀fẹ́ sọ̀rọ̀ sí mi. Eh, until the rich of their still continue fighting. What is he carry the baby to the church for? Okay, thank you so much for coming on the show. One final question. ṣe ó ní kí ló gbọ́ mọ̀ lọ ṣe mọ̀ ti sọ́nà pé eh, wọ́n ní obìnrin kan ọ̀rọ̀ obìnrin kan ló kọ́kọ́ ṣẹlẹ̀ ìgbà tó yá wọ́n yí sí Canada visa ìgbà tó yá wọ́n yí sí oríṣiríṣi you understand gbà tó tún yá wọ́n ní Mohbad fẹ́ travel kò fẹ́ gbé Wùmí dání ni torí ó ti ní girlfriend yẹn náà lẹ dé lẹ tún tu ẹ̀yin lẹ kọ́kọ́ ń purọ́ jọ fáwọn èèyàn ẹ̀yin lẹ tún wá ń àṣírí ara yín síta fáwọn èèyàn. Before we go yes, yeah. really wrap up, um, what sort of um, you know, support have you gotten so far from the entertainment industry since Mohbad's death? Well, for the way I'm seeing things, because when Mohbad was alive, mm. there is a lot of Spirit that means, he said, when I die, you cannot kill me and kill the whole of my family. Man, I was surprised that it may only me that fighting for the justice, but people of the media, they stood by me. Mm. People that want truth, they stand by me and they say the truth. Mm. So by seeing those people, uh, I'm seeing a lot of support from them. àwọn celebrity ni you got no support from celebrity you got no support from àwọn wo ni mídíà àwọn atẹ́gùn ló wà lórí mídíà àwọn òpùrọ̀ àwọn èèyàn tó wà ní ọ̀dà mídíà tó ń wà lábẹ́ pípẹ́ àwọn ogun ayé yín ló wà lórí mídíà. because the love Mohbad and the love is not ended when Mohbad was dead. are you going to have a reburial. Ye yes when? it's going to be done after the DNA and the investigation of the pathology. and if there's no DNA no burial. private ones now because I wasn't pleased with what the um, the sort of government give to me. Thank you so much, sir, for joining us on the show today. We'll be speaking with Mr. Joseph Aloba, the father. okay. Say no DNA, no hero. Mm. Eh, as we play at home for now. But yeah, TVC, good news. Have a good job um, this um, kilo ló korúkọ ẹ uh, eh, Joseph I mean Lola Lọ́ládé um, Genesis yẹn I the you know reason why I share Genesis on my platform now eh, I love that uh, testimony to give you it's a fantastic testimony I will talk about it one day about uh, a lot of people are exposing themselves now with their experience we encourage a lot of people we have experience I mean we àti ṣàlàyé ayé tiwa sí gbòòrò so àwọn you míì náà there ṣe ọ̀tọ̀ tuntun náà if you have your story and eh, kí lorúkọ ẹ ṣé dadi jókì náà ni mo rí ó sọ̀rọ̀ kan bóun ṣe ti jalè tóun ti já múrọ̀bà rí ah, one day i'm coming i will i will talk about it so tábà sọ pé àwọn èèyàn ń ṣe wọ́n ti jalè rí wọ́n ṣe báyìí rí wọ́n ṣe báyìí rí so but now they are no longer doing it because they repent from it but some people who are still doing it despite their celebrity they cannot talk like that you understand me i'm going for now i'll come again so before then gbogbo ẹ̀yin oníyàn ẹ ṣé ọlọ́kà ẹ ṣé gbogbo ẹ̀yin tí ẹ bá wa wò ẹ̀yin tí bá wa comment ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí lónìí God bless me and you so i'm not mi ò sọ pé common rejoicing for momo but the way bí máa yẹn ṣe ń ṣe to the to the kò kí ẹ̀ kí gbogbo ayé àwọn family wọn kó má dàrú kó má bàjẹ́ so it pains me i don't like it at all okay. So for now, let me go. Bye for now. Have a wonderful day. This is a weekend. Enjoy your weekend. Friday yín kò ní jẹ́ àṣemọ fún èmi àti yín àtàwọn ọmọ wa àtàwọn olólùfẹ́ wa o ilé wa ọ̀nà wa kò ní dàrú ọlọ́run ò ní jẹ́ ba tiwa jẹ́ ayé ò ní sọ wá di ìdàkudà lagbara Kristi ojú ò ní tì wá o it is well with me and you.